ògo ni fún ọlọ́run lókè. glory to God. ògo ni fún ọlọ́run lókè. glory to God in the highest jẹ́ fún sáà kan náà. let us be seated for a while. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa wòlíì ọlágúnjú fún àǹfààní ńlá I want to appreciate our father the prophet ọlágúnjú. ẹ ṣeun gan fún orí ọ̀fẹ́ yìí. thank you so much for the grace given. Ó pàdé wọn ní ọdún díẹ̀ ní sí ní ìlú wa nílọrin. We met some years ago at Ìlọrin iṣẹ́ ìránṣẹ́ wọn lọ́jọ́ náà sì rí ó jẹ́ èyí tó já lábùkún fún mi lọ́pọ̀lọpọ̀. his ministration that day was so blessed to me. adúpẹ́ fún àwọn bàbá tí ọlọ́run fún wa bí ẹ̀bùn. and we appreciate God for the fire God has given unto us as gift. tí ọlọ́run sì ń lò nínú ìran yìí. and that God is using in this ah, commission. ẹ kú bàbá. well done sir. ẹ kú bàbá. well done sir. ẹ kú bàbá. well done sir mo sì mọ̀ pé ohun titun ó tún máa ṣẹlẹ̀ lórí òkè yìí. and I know new things will happen on this mountain. mo ní ohun titun yóò máa ṣẹlẹ̀ lórí òkè yìí. there shall be new things on this mountain. mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. greetings to all the ministers of God. a mọ̀ lọ láti inú ògo dé ògo ni. we shall be going from glory to glory. àkókò tiyín ti dé báyìí. your time has come now. ìmọ̀lẹ̀ tiyín ó sì tàn. and your life shall show forth. bẹ́ẹ̀ ni yóò rí. so shall it be. Jésù Olúwa wa. amen ẹ jẹ́ ká gbàdúrà. shall we pray. ọlọ́run tó tóbi ọlọ́run bàbá gbà ọlọ́run tó tóbi tóbi mighty and the greatest God ọlọ́run bàbá gbà ó ayé ò gbà.

tóbi. The mighty God. Ọlọ́run tí ń jẹ́ èmi ni. The I am that I am. Bàbá tó ń dábìrà tí ó sì mọ dábìrà. The wonderful and ever wonderful God. Ọ̀kan ṣoṣo tó wà tí ó sì mọ wà láé. The only one that has been that is going to be forever. Nínú ẹ̀kọ́ yìí, Olúwa ré kọjá. Amen. Olúwa ẹ ré kọjá. Amen. Bàbá mo ní ẹ ré kọjá. Amen. Àmín. Ní ìrékọjá Olúwa ẹ ṣiṣẹ́ agbára. Àmín. Ní ìrékọjá Olúwa ẹ ṣiṣẹ́ agbára. Àmín. Ní ìrékọjá kí àwọn ọmọ rẹ ráàánú gbà. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Ó ti rí bẹ́ẹ̀. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín. A fẹ́ lọ yẹ̀wò. We are going to examine alpha àti omega. ìbẹ̀rẹ̀ àti òpin. ó dáa tí ń yẹ̀wò gẹ́gẹ́ bí àkòrí òun náà ní pọ́lọ̀ ni. What will be examined as a team is that God is great. Ọlọ́run nìkan. There is only God. Ó nìkan ni. He is the only one. Wọ́n sì mọ̀ pé Ọlọ́run ti ń jẹ́rìí ara rẹ̀ bíi wípé ó nìkan ni. And I know God has been revealing himself as is the only one ní wákàtí ètà wà yìí. at this moment. àwọn bàbá bàbá wòlíì kún bí. there are many prophets around. ọ̀pọ̀ àwọn bàbá wòlíì ni ó tún mọ̀ wá. and many are still coming. bàbá wa àgbà sì wà ń kalẹ̀. our uh, grandfather is on the seat. ó tún mọ gbàdúrà lóríṣiríṣi fún wa. you will keep praying and you keep praying for us. ṣùgbọ́n iṣẹ́ tèmi láàárọ̀ yìí. but my assignment here this morning kì í ṣe púpọ̀ láti darí wa ládùúà. it's not much in prayer. bó tiẹ̀ jẹ́ pé n ó mọ sọ̀rọ̀ agbára ìsọtẹ́lẹ̀. despite that we say some word of prophecy. torí pé alpha àti omega yóò ṣiṣẹ́ agbára nu ayé yìí. because ìbẹ̀rẹ̀ àti òpin is going to perform wonder in our life. ohun méjì ló máa yí ayé ènìyàn po. it's two things that turns lives around téèyàn bá bá méjèèjì pàdé ayé rẹ̀ gbọ́dọ̀ wà bákan náà. if you have a counter with the two your life must not remain the same. àkọ́kọ́ o ní ìbápàdé agbára ọlọ́run. firstly is a encounter with the power of God. agbára ọlọ́run. the power of God. èkejì o ní ọ̀rọ̀ ọlọ́run. secondly is a encounter with the word of God lọ́pọ̀ ọgbà tó bá di ibi ọlọ́run. many a times when it come to the power of the most high. ọ̀pọ̀ ọmọ ọlọ́run. many children of God. wọ́n mú yín ní kókó. they will say it so so important. wọ́n gbàdúrà wọ́n yí torí pé ń fẹ́ ìyanu. they will pray and roll because they are expecting miracle. kódà ilé òkun ìta òkun torí pé a fẹ́ gbàdúrà. everywhere both internal and external will be filled because of the prayers. ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà ni wọ́n mọ̀ pé èkejì ti ṣe ẹ̀kọ́. Many a time they don't know that the one that is the word. Bẹ́ẹ̀ náà ló lágbára. Is so powerful as prayer. Torí pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Before from beginning the word has been established. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. And he has been with God. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. And God himself is the word. Nípasẹ̀ rẹ̀ la dáhùn gbogbo. Through him everything were made. Lẹ́yìn rẹ̀ a ò dáhun kan nínú àwọn dá. nothing were created from what has been created. Kò sí ohun tí Ọlọ́run ṣe lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀. There is nothing God has done behind His so word. So bí agbára ọ̀rọ̀ ó ṣe máa jáde láàárọ̀ yìí. As the word of power be coming forth this morning. Ọ̀rọ̀ tó mú àánú jáde. The one that accomplish mercy ọ̀wọ̀ tó ń ṣiṣẹ́ ìtúsílẹ̀. the one that perform deliverance. ọ̀rọ̀ tó ń ṣiṣẹ́ ìdánidé. the one that perform wonder. yóò wọnú ayé yé lọ. shall come into our lives. mo ní yóò wọnú ayé yé lọ. you shall encounter it this morning. ìta wa fẹ́ wò nínú ọ̀rọ̀ ọlọ́run lónìí. what you have to examine from the word of God this morning. mo lè sọ pé ńlọ́ta kókó jù. I can say it's most paramount. ó ju paramount lọ. it's more difficult or more powerful. ó lọ ta kókó jù. is much much important. tí ò lansa. that doesn't have an answer. ìbẹ̀rẹ̀. beginning. àtòpin. and the end. gbogbo ẹni ó wà ń pátápátá. everyone sitting here this morning. àti gbogbo ẹni tó ń gbọ́ wa. and everyone listening to us. ó mọ̀ pé kò fẹ́ẹ̀ sí ẹnìkan nígbà wà ń kékeré. Um, I will say there is no word right from the childhood tí ò béèrè béèrè kan. that never asked a particular question. ta ló lóun gan. who is that God that you are talking about. ta ló dáhùn gan. aló ló dá gbogbo kan. who created God he say he is the one that created everything. ta ló dáhùn gan. who created God himself. kọ́lọ̀ tó bẹ̀rẹ̀ kí ló bẹ̀rẹ̀. before God started what, what is that that be assisting? ta ni ó dáhùn who is going to give us the answer. ẹ pé ìdánilẹ́kọ̀ọ́ wọn lé mi ọ wá o. this election, so we all know. so ta ló fẹ́ o. who is going to answer us. ta ló mọ who comes before God. bàbá pásọ ẹ pàtẹ́wọ́ fún jésù. jam your hands together unto the lord. kí ọlọ́run tó wà tẹ́nìkan bá fẹ́ sọ pé kọ́lọ́run tó wà. you say before the assistance of God. ọlọ́run náà ni. is God lẹ́yìn tó wà. after his existence. ọlọ́run náà ni. he is still same God. nígbà tó ń gbogbo òtún ní sí mọ́. by the time everything will not. ọlọ́run náà ni. it will still remain God. ọlọ́run náà ni. he is God. ọlọ́run náà ni. he is God. ọlọ́run náà ni. he is God. ọlọ́run náà ni. is God. ó ní bẹ̀rẹ̀. he is the beginning. olùpín. and omega ìdínú tó ń kálukú fi wá máa ń wádìí ọlọ́run pé ta lọ́lọ́run yìí gan-an. that's why you always make research about God tẹ bá wá wọnú bíbélì. if you check your the scripture. láti ìgbàdégbà lọ́lọ́run gangan máa ń fẹ́ fira rẹ̀ hàn pé irú ẹni tí mo jẹ́ rèé. God himself time to time he always like to reveal himself in type of person láti ìgbà tó ti dáyé. right from the existence of the world. àti láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ní bá rìn. and when he accepted his assignment. tó bẹ̀rẹ̀ sí bá rìn. when he started working with man. tó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ májẹ̀mú. when he started going about the covenant. ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ májẹ̀mú ọ̀tún. he started the new covenant. látòrí abrahamu. right from Abraham. Àtìgbà náà ló ti bẹ̀rẹ̀ sí fi rí pé ta tiẹ̀ ni mí. Since that time I been asking her who am I. Ó sọ fún ẹnìkan. I'm saying to someone. Kẹ́ ẹ tó kúrò lórí òkè Before you leave this place. Olúwa ó fi ara rẹ̀ hàn. Amen. God will reveal himself to you. Ó ní kó o tó kúrò lórí òkè yìí. Before you leave this mountain. Olúwa yóò kéde ara rẹ̀. God shall announce himself. Ó ní Olúwa yóò kéde ara rẹ̀. God shall announce himself. Ọlọ́run fi ara rẹ̀ hàn Abrahamu. God revealed himself to Abraham. In Genesis chapter seventeen. In Genesis orí kẹtàdínlógún. From verse one láti ẹsẹ̀ kínní. ọlọ́run fi ara han abraham. God revealed himself to Abraham. ó wá sọ fún un. he told him. ó ní èmi ni ọlọ́run. say I am the God. alágbára. the mighty God. I am the Lord God almighty. èmi ni ọlọ́run alágbára. kí ló sún ọlọ́run débi máa introduce ẹ. what make God to be introducing himself as the almighty. sí abraham. to Abraham. ṣé ẹ mọ ọdún tọ́lọ́run ti ṣèlérí fún abraham. do you know the year that God has made promises to Abraham. That is seventy five years. right from eh, ọdún márùndínní ọgọ́rin. eighty sì pé. and eighty. eighty one lọ. ó lé ní ọ̀kan. eighty three ń lọ. ọgọ́rin ó lé mẹ́ta. eighty six ń lọ. ọgọ́rin ó lé mẹ́fà. bàbá ń lọ ninety. before you know àádọ́rùn-ún. n ti ń kájọ pé ikú mọ̀ ń sún méjì lé. he has started looking at his grave ó dàbí ìgbà tó yẹ pé lè rí tọ́lọ̀ ń ṣe ṣe kò ní ṣe mọ́. as the promise is not going to come to pass. ẹnìkan ń bẹ lórí òkè yìí. there is someone on this mountain. tó jẹ pé o ti rò pé ń pẹ́. you have thinking that it is too late. Lérí tọ́lọ̀ ṣe yìí, ó dàbí òtí ní wá. That promise that God has made, you are thinking that it's not going to come to pass. Ọlọ́run ní kí n sọ fún ọ pé. God say, I should tell you that. Èmi ni Alpha àti Omega. I am the beginning and All the end. Ọlọ́run alágbára. The almighty God. Bí Olúwa ṣe wà láàyè. As God liveth. Ọlọ́run orí òkè yìí. God of this mountain. Ó sọ ní orúkọ Olúwa. I declare in the name of the Lord. Kí ìpàgọ́ ọdún tí ń bọ̀ tó dé. Before the coming of the next program. Ó sáré ẹ̀rí. You shall have testimony. mo ní kí ìpàgọ́ ọdún tí ń bọ̀ tó dé ìyanu rẹ yóò ti fara. your miracle will be manifested. mo ní ìyanu rẹ yóò ti fara. your miracle will be manifested. mo ní ìyanu rẹ yóò ti fara. your miracle will be revealed. So báyìí lọ́lọ́run ṣe ń fira rẹ̀ hàn. This how God show uh, reveal himself. Mo fẹ́ kẹ́ ẹ rí ni o ká tó dé Alpha àti Omega. I want you to see before we get to the Alpha and the Omega àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí lọ bẹ́ẹ̀. people started going like that. ó ń kálukú tó ń béèrè pé ta lọ́lọ́run yìí gan. people started asking who is this God we are talking about. ta lọ́lọ́run yìí gan. who is this God. irú èèyàn wo lọ́lọ́run yìí gan. what kind of person is this God. ìgbà wo ló bẹ̀rẹ̀ gan. when did he even start. ìwà wo ni ó parí iṣẹ́ gan. when is he going to end his work. ìdí inú ń gbàtà tún dé wo inú ẹ́sódù. that's why we go to the exodus ẹ bá wo ẹsọdún orí kẹta. when it uh, chapter three. nígbà tó farahàn mose. when he revealed himself to moses. Tony ní mose. say moses. mo rí ìpọ́njú àwọn èèyàn mi. I could see the affliction of my people. mo ti rí wàhálà wọn. I been seeing their trouble. mo ń sọ fún ẹnìkan lórí òkè pé. I'm saying to someone this morning. bàbá sọ pé mo ti rí ọ. God say I seen you. mo ti rí dààmú rẹ. God say I seen your struggle. mo ti rí ìpọ́njú rẹ. I have seen your affliction. mo ti rí wàhálà rẹ. I have seen your problem. ó ní mo sì ti sọ̀kalẹ̀. I say I have come. láti gbà wọ́n tó deliver them. lọ́wọ́ gbogbo anilára wọn. from every affliction. gbogbo ẹni tá a everyone that be afflicted. láti òní lọ. right from today. ìnira rẹ dópin. your affliction has come. mo ní ìnira rẹ dópin. no more affliction. mo ní ìnira rẹ dópin. no more pain. mo ní ìnira rẹ dópin. no more affliction. ògo tí ìran rẹ ò rí rí. the glory that your generation has never experienced. ògo tí àwọn àrọ́mọdọ́mọ rẹ ò ní rí. that your generation has never experienced. ìrí ìyanu. the the expression of wonder. tí wọn ò lè ronú pọ́lẹ́ ayé ṣẹlẹ̀. ọba tó kó ìsírẹ́lì orílẹ̀-èdè jáde ní ọjọ́ kan. wọ́n sọ ní orúkọ olúwa. ọlọ́run ìsírẹ́lì. ìyanu rẹ yóò fara. ìyanu rẹ yóò fara. ọlọ́run yẹn lọ́wọ́ ayọ̀ sí lọ́yọ̀ sí Mose. He is God appear to Moses. ó ní Mose wọ́n ni mo yan. say Moses I've chosen you. Ìwọ ni màá lò. I'm going to make use of you. Ẹnìkan tún bẹ bí lónìí. There's someone here this morning. You know I'm talking about you. Ó mọ̀ wípé wọ́n ni mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ọmọ pọ́lọ́run pè ọ́ fún sẹ́kan. You know that God has called you for a particular assignment. Ṣé ìwọ náà ń ṣe bí Mose pé èmi kẹ̀? The same way Mose say ah, me from there. Irú mi báyìí lọ́lọ́run a lò. Is it someone like me that God will make use of? Mo pè ọ níjà lónìí. I challenge you today. Agogo àkókò yẹn ti lu o. The time has come. Má dúró mọ́ o. Don't be tarry. Torí pé láìpẹ́. Because very soon. Ògo rẹ yóò fara. Your glory shall manifest. Orí yóò fara. It shall manifest. Ọlọ́run ní kí n sọ fún ọ kó ti tá kókó. God say it's the high time. Yé béèrè béèrè mọ́. Stop questioning. Yé wúra rẹ mọ́. Stop looking at your situations. Mo ṣe wá ní pé irú mi kẹ́. Mo ṣe somebody like me. Olúwa. Oh Lord. Tí a bèrè pé ta rán mi. If they ask me who sent me. Àwọn aránṣẹ́ Ọlọ́run kan wà níbi táwọn èèyàn ń bí ẹyin léèrè pé ta lọ́rọ̀ yín. There are ministers of God and many people are asking you that who sent you. Alpha àti Omega ni. Ìbẹ̀rẹ̀ àti òpin ni. Ìbẹ̀rẹ̀ àtòpin ni. It's Alpha and the Omega. Ọlọ́run ti ń jẹ́ èmi ni. The one that I am. Ó ní tí n bá débẹ̀ tí n bá ní ta rán mi. If they ask that who sent you. Kí ni wàá sọ fún wọn? What am I going to tell Ọlọ́run them? Ọlọ́run ni sọ fún wọn pé. So they tell them that. Èmi ni. I am that I am. a ni tí ń jẹ́ èmi ni. Ṣé ẹ mọ̀ Do you know what is uh, the meaning of I am? When God say I am. Ó It's so close to what you are to examine today. The Old Testament equivalence of Alpha Omega. Ìmájẹ̀mú láéláé ó jẹ́ ìbẹ̀rẹ̀ àti òpin. It's simply I am. Ó jẹ́ èmi ni. Pé Ọlọ́run nìkan Is only God o. Oh. Nígbà tọ́lọ́ ní èmi ni. When God say I am. Wọ́n bẹ̀rẹ̀ sí wo kí ni ìtumọ̀ èmi ni. They begin to marvel what's the meaning of this. Dákun tí ẹ bá mi léèrè pé ta ni kí ló kọ Ọlọ́run lọ́wọ́ àlejò pé èmi ni. Who is the name of that God? Does He have any meaning? What does that mean? Kí ni ìtumọ̀ eléyìí? Ṣé ẹ mọ túmọ̀ rẹ̀? Do you know the meaning? Wọ́n sọ túmọ̀ rẹ̀ fún yín lónìí. I'm going to tell the meaning today. Ìtumọ̀ rẹ̀ ni pé mi láfà tó mi ga. The meaning is that I'm the alpha ìbẹ̀rẹ̀ àti òpin. Tọ́ba wù mí mọ̀ ọ́ máa jẹ́. I can bear any name that àwọn tó mọ èdè ebéru. Do not know Hebrews oh, language. Ìgbà tí Bẹ́ẹ̀lì sọ pé èmi ni o. When Bible say I am. Léèbó it can be interpreted as I am who I am. In English say eh, èmi ni tí ń jẹ́ èmi ni. I am who I was. Èmi ni tí ó jẹ́ èmi ni ẹni tó ti wà. I will be who I will be. Èmi náà ló máa jẹ́ ẹni tó máa máa wà náà. Ìyẹn ni pé tó bá wù mí mo máa jẹ́. Anything I like, any name I like, I'm here. Ìdí nu tó yẹ pé láti Ẹ́sódù. That's why from book of Exodus. Tẹ bá bẹ̀rẹ̀ sí ka Bíbélì. We begin to study it tọ́lọ́run bá ti ṣèyanu kan báyìí. one God perform a particular wonder. wọ́n wàá fún lóko. they will name that miracle. rírà bẹ́ẹ̀ tí Ọlọ́run sọ pé ṣé mi lẹ̀ ń béèrè pé ta ni mí. they say eh, am I the one you are asking who I am. ìtumọ̀ èmi ni pé ni pé mo ló kọ. the meaning is that I have no name. okọ tó bá wù mí mọ̀ ọ́ máa jẹ́. any name I like I can bear. okọ tí mo fi máa yí ayé padà. that's why I change the world. béèyàn bá wà nú ọ̀fìn. If you are in tribulation, màá nawọ́ màá sì yọ. I will stretch forth my hand and deliver. Màá wá di ọlọ́wọ́ gbọgbọrọ. And I will now be the longest hand. Tí iye ọmọ rẹ̀ nínú ọ̀sẹ̀. That save you well from tribulations. Bí wọ́n bá yọ ènìyàn lẹ́nu. If you are been trouble Lágbára rẹ̀ ọ̀ka. And you could not handle it. Màá dá sí i. will intervene. Màá gbà Deliver n ó I become the defender. Bí yẹn bá wà nú àìní. If I happen to be in the need. Tí yà ń jẹ́. And suffering. Màá pèsè fún. I will provide. Tí ó ní tó. I go to ah. Tí ó ní sẹ́kù. And in abundance. Ìwà di olùpèsè. will now become the provider. Bí èèyàn bá ṣàìsàn when he sick. ayé sọ pé tiẹ̀ ti tán. he said it is finished. tí ẹni yóò kú ni. there is going to die. màá náwó mi. I will strive for my hand. màá wòsàn. and I will heal. wọ́n wá di olùwòsàn. I will now become the healer. mo sọ ní orúkọ olúwa. I say in the name of the Lord. kẹ́ ẹ tó kúrò lórí òkè yìí. before you leave this morning. orúkọ ìyanu. the miracle of faith. orúkọ ẹ̀rí. the testimony of faith. orúkọ tí ó bá àìní rẹ pàdé. the one that will meet the orúkọ tí ó mú ògo wá. the one that will bring about glory. orúkọ tí ó mú ọlá wá. the one that will bring about honor. orúkọ tí ó mú ìyanu wá. the one that will bring about miracle ọkọ̀ tí ó mú ẹ̀rí wá ó olúwa fi fún ọ. God is giving it to you. ó ní olúwa fi fún ọ. yóò jẹ́ olùgbèjà rẹ. yóò jẹ́ olùgbàlà rẹ. yóò jẹ́ olùdáǹdè rẹ. ó ní yóò jẹ́ olùgbèjà rẹ. yóò jẹ́ olùpèsè rẹ. yóò jẹ́ olùdáǹdè rẹ. yóò jẹ́ olùtísílẹ̀ rẹ. bẹ́ẹ̀ ni yóò rí. so shall it be. Jésù olúwa wa. Amen. Amen. àmì Jésù. so bí ìtàn èèyàn ṣe tẹ̀síwájú nù. that's how the the history of man continues. táwọn èèyàn la oríṣiríṣi nǹkan kọjá. people started passing through different of things. wọ́n sọ ọlọ́run ló kọ. they are naming God títí tá a fi wá dénú ìwé ìfihàn. until we got the book of revolution. nígbà tí wọ́n mú johannu. when john was caught. tí ayé jù sí orí Patmos eh, orí kí ń pè yín Yorùbá nìsín. Erékùsù. When they throw him at the island. Wọ́n jù síbẹ̀. He was placed on island. Wọ́n mú akọni. They they called a brave one. Ìránṣẹ́ Ọlọ́run tẹ́rù pé kò yẹ wọ́n fọwọ́ kàn. A man of God they ought not to have touched. Wọ́n jù nù epo kọ̀pá. He was thrown in the hot oil and he didn't die. Wọ́n wá ohun gbogbo tí ẹ lè ṣe fún. They thought of all kind of things to do to him wọ́n wá wò pé ok. he say well. n ta ṣe fọkùnrin ikú. we have, say, have more to do. wọ́n bá mu. they took him. wọ́n wọ́n kọjá omi. they crossed the sea. wọ́n wá rí ibi tílẹ̀ wà láàrin omi ìtumọ̀ rẹ̀. they now saw an island. so that omi lọ́tún. so that the water by the right. omi ló sì. that surrounds the island. omi níbi gbogbo. Mm. wọ́n jù bẹ́ẹ̀. and he was dumped there. mo gbé ayé ẹ̀ ń bẹ̀. don't be spending your life there. gbogbo ẹni tí ayé ti mú everyone that have been caught. tá a ti jù bí tá a ti jù síbi àwò bí tí ó parí ẹ̀ that have been dumped in the doctrine of confusion. ìfihàn agbára ọlọ́run. the revolution of the power bani, of God. tó ń yọni olúwa fi hàn yín báyìí. God will reveal it. ó ní olúwa fi hàn yín. amen. olúwa fi mú ọ jáde. amen. olúwa fi hàn ọ́. amen. olúwa fi mú ọ jáde. amen. olúwa fi hàn ọ́. amen. olúwa fi mú ọ jáde. amen. olúwa fi hàn ọ́. Amen. Ibi tí ayé rò kó ti tán fún ọ. Where the joy have written you up. Ó ní orúkọ Jésù ibẹ̀ di ìkórìtà ìyanu. It become the center of the miracle. Ó di ìkórìtà ìyanu. It become a citadel of miracle. Ó di ìkórìtà ìyanu. It become a citadel of miracle. Ó di ìkórìtà ìyanu. It become a citadel of miracle. Bẹ́ẹ̀ni yóò. So shall it be. Jésù Olúwa wa. Amen. Amen. Amen. Ní ìkórìtà yìí ni Jòhánù wà. John was at this point. God now appeared to him. God now revealed himself. chapter eight. chapter one verse eight. Revelation chapter one verse eight. God now revealed announced. I am the Alpha and the Omega says the Lord God èmi ní ìbẹ̀rẹ̀ àti òpin. who he is and who was ẹni tó wà ẹni tí ó sì máa wà who he is who was who is to come the lord god almighty. ẹni tó wà tó tún wà tó tún máa máa wà ọlọ́run alágbára. nínú ìkórìíta tí johannu wà. at the junction of John found himself nínú ibi táyé fi johannu sí. where john was dumped. àwa àránṣẹ́ ọlọ́run làwọn ń bí we are workers. we are workers and the ministers in the house. bólẹ̀ yín náà bá sẹ́yìn dé. where are you in your ministry. bo ni wọ́n ti fi yín sí báyìí. where have you been placed or dumped. bólẹ̀ ayé ti fi yín sí. where be, we have been abandoned. bo ni ìgbà fi yín sí. where the situation have dumped you ìkórìtà yẹn lọ́lọ́run ti fọ ara hàn johannu. at that junction that where God revealed himself to John. ó fẹ́ fi àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ hàn. he wanted to show him what is to come. ṣùgbọ́n ọlọ́run kọ́kọ́ wá introduce ara rẹ̀. but God introduced himself first. You see the amazing thing about this introduction. ohun tó yanilẹ́nu jù nípa fífi ara rẹ̀ wọ̀nyí ni pé. ìwé ìfihàn yìí bẹ̀rẹ̀ báwọn. the book of Revelation also starts this way by the time we want to close if time permits ẹ rí i pé ìgbà tí ọlọ́run ó tún wá parí ìwé ìfihàn you see that when God about to finish the book of revolution. ó tún wá padà sí tó introduce ara he still went back to the first beginning. pé èmi ni alpha. that i'm the alpha ìbẹ̀rẹ̀. àti omega. àti òpin. ìbẹ̀rẹ̀. alpha. àtòpin. and the end. kí lọ́lọ́run sọ gan. what did God even say. ẹ̀jẹ̀ àwò kí ni ìtumọ̀ alpha. what the meaning of alpha kí ni ìtumọ̀ omega. what's the meaning of omega. kí lọ́lọ́run sì ń sọ nígbà tó bá sọ pé èmi láfà. what is God saying when he introduces himself as the beginning. tó ní èmi ni alpha èmi lomega. when he say i'm the beginning and the end. ìgbà tí wọ́n bá sọ pé alpha. when they say alpha ìbẹ̀rẹ̀. nínú èdè ó dàbí lẹ́tà báwa náà ṣe ń ka abd in in our alphabet where we are reading alphabet abc abd. nínú èdè tàwọn gíríkì ha tiwọn ní jẹ́ alpha. in the in the in the uh, alphabet of greek uh, their own a is the alpha. tí wọ́n bá ń sọ̀rọ̀ omega. when they talk about omega. wọ́n ń sọ̀rọ̀ lẹ́tà náà tó parí lẹ́tà tiwọn. talking about the last letter in their, own language. twenty-fourth letter. that is it eh, mọ́kànlé mẹ́rìnlé ní ogún now kí ló túmọ̀ sí. what does it mean. nígbà tọ́lọ́run wá kéde ara rẹ̀. when God revealed or announced himself. ẹ má gbàgbé mo sọ fún wa pé ní kòríta tí. Jọ̀ọ́nù wà lọ́lọ́run ti kéde ara Don't forget at the junction where John was dumb that when God revealed himself. Gbà fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. When he wanted to start with him. Ní Revelation one eight. In book of Revelation chapter one verse eight. Tó sọ fún un pé èmi ni Alpha àti Omega. What he told me that I'm the beginning and the end. Ìbẹ̀rẹ̀ àti òpin. Alpha and the Omega. Ẹni tó ti wà. The one that has been. Ẹni tó wà. That is. Ẹni tí ó sì mọ wà. And that is to come. Ọlọ́run alágbára. The God Almighty. Gbà tí ó tún parí ìwé ìfihàn náà. By the time we end the book of Revelation. Tade chapter twenty-two. Orí kejìlélógún. Verse thirteen ẹsẹ̀ kẹtàlá. twenty two thirteen. oríkèlélógún ẹsẹ̀ kẹtàlá. ó tún sọ fún bẹ́ẹ̀ náà ni pé he said to him. èmi ni alpha. èmi ni ìbẹ̀rẹ̀. àti and òpin. ìbẹ̀rẹ̀. ìbẹ̀rẹ̀. àti òpin. and the end. kí ló túmọ̀ sí. what does that mean. number one. ìkíní. gbàtọ́ ọlọ́run sọ pé èmi ni alpha. when God say I am the ìbẹ̀rẹ̀. ọlọ́run sọ pé èmi ni number one. God is saying that I am the eh, ẹnìkíní. number one. ẹni àkọ́kọ́. The first. Ẹni àkọ́kọ́. What is the implication? Kí ni eléyìí ṣàpẹẹrẹ? Ṣé ẹ rí lọ́pọ̀lọpọ̀ gbà? Most at times, many at times. Bàbá ti ń lọ nú ayé. When we are going in the world. Làá rò pa wà ni. You be thinking that you are, you are the only one. Ọlọ́run wa ń sọ fún wa pé. God is now telling us that. Èmi nìkan ni. I'm the only one. I'm the first èmi ni ẹni àkọ́kọ́. without me. láìsí èmi. there is no other thing. kò sí ẹnì kankan mọ́. tẹ́ ẹ bá ti yọ mí kúrò báyìí. once you take me out of it. ọ̀pá yìí pátápátá. òpin dé bá nìyẹn that is the end. èèyàn ọlọ́run. people of God. what does that mean for our life? kí ni eléyìí ní í ṣe pẹ̀lú ayé wa? ó fi hàn pé gbogbo ènìyàn. it shows that everyone. ló gbọ́dọ̀ bíra rẹ̀ léèrè must ask him or herself the question. ṣé ọlọ́run. is it God. so ni number one láyé yín. is he the ẹni àkọ́kọ́ in your life. nínú iṣẹ́ ìránṣẹ́ yín sí ọlọ́run òní number one. in your ministry do you put God first. nínú tẹ̀ la àkọjá sọ́lọ̀ ní number one. in what you are passing through where do you put God. hello mo rò pé gbogbo wa yìí láti kàwé ìfihàn. I believe if you all study the book of Revelation. Ẹ sì ti gbọ́ ìkórìíta tá a sọ wípé John wà ń gbà. Yeah, we have read the point where he say John was dumped. <laughs> Mo fẹ́ bi léèrè béèrè kan. I want to ask you a question. Ẹ mú gbàgbé pé ìdánilẹ́kọ̀ọ́ wọn pe tèmi o. Don't forget this is lecture. Wàásù kan tó mọ́ mi lára níbi bá ti ń But I'm used to sermon. Hallelujah o. Amen. Excuse me sir. John wà nù wàhálà. John was in trouble. Kò tí ì mọ bí ó ṣe bọ́. He never knew how he was going to escape. Ọlọ́run sì yọ sí And God appeared to him. Kí lẹ rò pé ó wá sí Jọ́hánù lọ́kàn? What do you think it will be the first thing to come to the mind of John? Ọlọ́run dé fún mi. Ah, God has come for me. Láti wá yanjú ọ̀rọ̀ mi. To come and settle my case. Ṣùgbọ́n láti Revelation chapter one. From Revelation orí kìíní. Déédé twenty two. To méjìdínlógún. tọ́lọ́run wá ń bá johannu sọ̀rọ̀ ẹ. when God was speaking to John. ọlọ́run tó gbé e lọ́ọ̀run. God took him to heaven. ó fi gbogbo tí ó ṣẹlẹ̀ títí dópin hàn John. he revealed everything that is going to happen before John will get tired. kí lọ́lọ́run sọ fún un nínú tí ń là kọjá. what did God tell him out of what he was passing through. hello. ṣáà wà níbí. nínú gbogbo tí ń là kọjá kí ló sọ fún un. out of what he was passing through. God oh, not tell him anything. So sóòsì yí àwọn èèyàn báyìí. I, I believe you. Ṣé ẹ̀mọ̀ tí tọ́pọ̀lọpọ̀ ìfihàn òfin rọ̀nà lọ? Àti nínú ayé àti nínú iṣẹ́ ìránṣẹ́. Both in ministry and the circular. N ti ń ṣe wá là ń wọ́nà àbáyọ fún kìí sọ náà. We always look for way out of what is wrong with us, not God. Ọlọ́run sì ń wá àwọn tí ó bá tiẹ̀ wá pò ní nọ́mbà one pò ńlá kọ́. And God is looking for who we seek him first nínú tó ní ẹ tètè kọ́kọ́ máa wá ìjọba ọ̀run náà àtòdodo rẹ̀ ohun gbogbo yòókù á sì ṣe kí o. And every other thing shall be added. Ṣùgbọ́n ọ̀pọ̀ ọmọ Ọlọ́run kí ni wọ́n kọ́kọ́ wá? But many children of God, what are we searching for? God first. Ọlọ́run ni àkọ́kọ́. Your problem second. Ìṣòro rẹ ló tẹ̀lé. God first ọlọ́run ni àkọ́kọ́. what you need is secondary. ohun tó o nílò òun ló tẹ̀lé. kéékùkù ṣe pé tẹ nílò ọ̀kan tẹ bá fi ṣàkọ́kọ́. it's not that you what you need you put it first. ìfà kò sẹ́ni tó fi ṣàkọ́kọ́ tí èè mójútó. there is no one that praise God first that God will not solve the problem. nílùú kò orí karùn-ún. in the Luke chapter five ẹsẹ̀ kìíní di ẹsẹ̀ kọkànlá. verse one to eleven. mo rò pé rántí ìtàn peter àtàwọn arákùnrin. i believe you could remember the story of of peter and his brethren. wọ́n fi gbogbo òru ṣiṣẹ́. they toil all throughout the night. wọn ò rí nǹkan kan mú. they couldn't get any fish. gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ tẹ̀ rí nǹkan mú. Everyone that have been working strongly without any result. Ẹ ṣe làálàá lásán. Right from today, no more struggle. Ó yẹ ẹ̀gbọ́n It's like you didn't get the message. Mo ní gbogbo omi tẹ́ lọ́dún tó kọjá. Every area that you have failed. Àṣeyọrí. Success. Àṣeyọrí. Success. Àṣeyọrí. Success àgbàǹgbẹ ìbùkún lórúkọ jésù olúwa fi wá ayé rí. bẹ́ẹ̀ ni yóò rí ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa àmì àmì àmì lórúkọ jésù. bẹ́ẹ̀ peter àtàwọn ọ̀rẹ́ wọn fi gbogbo òru ṣiṣẹ́ wo òun kankan. peter and his colleague hustled throughout the night without getting any result. ọ̀pọ̀ wa iṣẹ́ ni iṣẹ́ ni iṣẹ́ ni. many of us is our work work business work. ẹlòmíì ìṣòro ìṣòro ìṣòro rẹ náà. but people is problem upon problem and problem. kí ló dé tó lé ọlọ́run lé ọlọ́run lé ọlọ́run when not pursuing God God and God and God. jésù sì dé. God appeared, Jesus appeared. Ọfẹ wàásù. He wanted preaching. Jésù bá rí i pé ọkọ̀ wà ní ọkọ̀ tí wọ́n fi ń pẹja ọkọ̀ ojú omi ó wà lẹ́gbẹ̀ẹ́ kan. But before you know you find the canoe one of the one uh, about many of them there two. Lọ́ba mú ọkọ̀ méjì lọ́wọ́ àmì bẹ́ẹ̀ bá sì mú ọkọ̀ Pétérù. He choose the one ah, of Peter. Mo mọ̀ gbàdúrà fún ẹnìkan náà lónìí. I pray for someone this morning. Bó ti wù kéèyàn pọ̀ tó tiẹ̀ lọ́lọ́run ó mú fi ṣe yanu. No matter how many people are. God Almighty will set you and I first. That's tá à ń wá nu ẹ Peter mm, It wasn't Peter that was there. Peter Where did I Peter's own that he choose? For people to be many kí wọ́n pọ̀ pọ̀ pọ̀ lọ́dún yìí You'll be single handedly blessed in <laughs> Jesus' name. The Master will single you out. Amen. He will single you out. Amen. He will single you out. Amen. For glory. For, for honor. For, honor, for testimony. For miracle. So shall it be. In Jesus' name. torí peter ọba níyàmí lọkọ peter sì mọ̀ pé òun number one. Uh, peter need you have to be the number one ó fún lọ́kọ̀. he gave it out. ìmọ̀ gbà jẹ́ sọkọ̀ di champion wash. I don't know when they turned the uh, the canoe into a pool. ẹ n tún ṣàlàyé nọmba one bẹ́ẹ̀ fún yín. let me explain ẹni àkọ́kọ́ fún wa níbẹ̀ yẹn. ẹ dákun ẹni ó ṣiṣẹ́ látàlẹ́. somebody has worked toil for the night. tí ọ̀pá wo that couldn't make any money. ni kó múrin iṣẹ́ rẹ̀ wá wọ́n fẹ́ lò sọ́ọ̀sì. he now tell him to borrow you his tools that they want to use it in the church. sọ pé ah, ìgbàlẹ́ lomi ò rántí pé táyà ọkọ̀ yìí this time. sẹ́rí sàn ṣe báyìí báyìí báyìí báyìí ṣùgbọ́n peter yá jésù lọ́kọ̀. but peter gave it out. kò tún yá lọ́kọ̀ nìkan. not only that. ó mọ̀ pé òun ni force. he recognized him as any. àkọ́kọ́. iṣẹ́ òun kọ́ ni force. that his work is not the first. àìlówó lòun kọ́ ni force. it's not his lack of money that is priority. ó sì jókòó. he sat down. ẹni tí ó sùn látàlẹ́ àná. someone that has not been sleeping ó wá tún jókòó. he sat. ìwàásù jésù èyí sí ṣọ́ọ̀tì. and eh, a prisoner can never short. àní wàásù jésù. the prison of jesus. ẹ bá ka bible ẹ mọ̀ pé wàásù rẹ̀ ṣe wàásù ṣẹ́jú márùn-ún hallelujah o. hallelujah. <laughs> so tí jésù fi wàásù tán pátá. until he finish his preaching long preaching long sermon. ẹ rò pé jésù sọ pé. you be thinking maybe jesus will say at least. ọ̀ya ẹ máa lọ lé go. Bàbá kò sí ẹni tó fi ṣe nọmba one tí Ọlọ́run wọn sọ pé máa lọ tí ò ní mójútóró ayé. God first that we never enjoy the dividends. Gba tí bàbá parí wàásù. By the time John will finish his sermon. Ó ní Peter. Ṣé Pétérù. Ó yá tì síbú. Push it. Kò kó àkópọ̀. Into the into the pool and cash Peter multitude. Peter ni a ti fi gbogbo òru ṣiṣẹ́. Say we have toiled throughout the night. A pa nǹkan kan. We couldn't catch anything. Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ. But as thy word bíbélì sọ pé nígbà tó ti síbu. by the time he launched it. ó kó àkópọ̀. he caught multitude. àwọn rẹ̀ sì bẹ̀rẹ̀ sí fàyè. before you know the nest are broken. mo sọ ní orúkọ olúwa. I declare in the name of the lord. torí pé o fọlọ́n sàkọ́kọ́ lọ́dún. because you make God first this year. ó kó àkópọ̀. you shall have multitude. olóko àkópọ̀. you shall have multitude. àwọn rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí fàyà your next ó di alábùkún fún ara you shall be blessed ó di alábùkún fún ọ̀rẹ́ you shall be blessed lẹ̀kùn yanu rẹ yóò ṣí. the door of your miracle will open. àwọn ọ̀rẹ́ peter ti jí ń The, his friend, the friend of the brother been watching him. Ó I say sí wọn. Iná bìkan náà dẹ́. Worry ẹnìkan bì. A kò sí sọ wọn yíyá. Ẹ má wọrí àwọn tẹ́lẹ̀ yóò you. ti lórí òkè ó go to lórí òkè. God has he has gone again as usual. By the time tó bá yọ padà. By the time you appear. you will bẹ̀rẹ̀ sí bùkún fún wa you be the one wọ́n ní ìwọ ló be sí bùkún fún wa wọ́n ní ìwọ ló bẹ̀rẹ̀ sí bùkún fún wa you be a blessing to them You will bẹ̀rẹ̀ sí bùkún fún wa you be a blessing to them. Ejoko. Be seated. So Alpha. Ìbẹ̀rẹ̀. Ní Gíríkì ó túmọ̀ sí nọmba one. Léèdè Gíríkì ó túmọ̀ sí àkọ́kọ́. Gbogbo ẹni tó ń gbọ́ mi. Everyone hearing me. May God number one. Fi ṣe Ọlọ́run ṣe àkọ́kọ́. In your life. Nínú ayé rẹ. Let him be the center. Jẹ́ kó jẹ́ ẹni tó wà ní gbòògùn ayé rẹ. Make him the number one. Jẹ́ kó jẹ́ ẹni àkọ́kọ́. In John chapter fifteen. John orí kẹẹ̀ẹ́dógún. John fifteen. John orí kẹẹ̀ẹ́dógún. four to five láti ẹsẹ̀ ìkẹrin sí ìkarùn. ẹ má má gbàgbé. don't forget. ó ń lajàrà yes. ẹ máa gbẹ́nu mi èmi ọ̀wà á máa gbẹ́nu yín. ẹ̀ka ò lè sèso fara rẹ̀. bí kò ṣe bí kò ṣe ó bá ń gbé inú àjàrà. tí ò bá gbénú àjàrà. bẹ́ẹ̀ ni ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́yìn o. bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi. tẹ́ ẹ bá gbé inú mi. èmi ni àjàrà. èmi ni àjàrà o. ẹ̀yin ni ẹ̀ka. ẹ̀yin ni ẹ̀ka. ẹni tí ó ń gbé inú mi. ẹni tí ń gbé inú mi. àti èmi nínú rẹ̀. àti èmi nínú rẹ̀. òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. òun ni yóò so èso lọ́pọ̀lọpọ̀. nítorí ní yàrá yín kúrò lọ́dọ̀ mi. tẹ́ ẹ bá ti yàrá yín kúrò lọ́dọ̀ mi. ẹ kò lè ṣe ohun kan. ẹ ṣeun. thank you. make him number one fi ṣe àkọ́kọ́. In your business, making number one. Nínú òwò rẹ fi Ọlọ́run ṣe àkọ́kọ́. In the ministry, making number one. Nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ, Ọlọ́run ló yẹ kó fi ṣàkọ́kọ́. Even in your problem and troubles of life, making number one. Nínú ìṣòro àti ìdààmú ayé fi ṣe àkọ́kọ́. Let it be God. Jẹ́ kó jí Ọlọ́run. Let it always be God. Jẹ́ kó máa jẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà. What does it also mean? Kí ló tún túmọ̀ sí? It doesn't only mean number one. Kò túmọ̀ sí àkọ́kọ́ nìkan it also mean primary. ó túmọ̀ sí ìpẹ̀pẹ̀. primary. ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. my god. ọlọ́run mi. mo ti ń struggle pẹ̀lú yorùbá primary. i been struggling with the yorùbá of ìpẹ̀pẹ̀. akọ́bẹ̀. ìpẹ̀pẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìpìlẹ̀ ìpẹ̀pẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní. ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní. ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n sẹ́ẹ̀rí lóyìnbó when they say primary kéèkàn ṣe bẹ̀rẹ̀ bíi pé tí ò tóbi nursery n tí wọ́n mì kọ́ ètò jẹ́ pé òun ló form foundation tí gbogbo nǹkan so mọ́ tó yẹ pé tẹ́ ẹ bá ti yọ kú òun bẹ̀ báyìí kò sí nǹkan mìíràn. nothing again tó bá sì jẹ́ primary bẹ́ẹ̀ sẹ́ ó lè jẹ́ pé sàlẹ̀ lọ́wọ́ àtẹ wá kó nǹkan sí tí gbogbo yòókù wá. it be primary it will be the base. ó tọ́ tán yẹnyẹnyẹnyẹnyẹn. na everything will blossom. bẹ̀tẹ̀ bá ti rọra yọ. once you take it off, go. out that is the essence ó dàbí òun ló ṣe kókó jù pàtàkì. the primary. òun gangan ló ń jẹ́ pàtàkì. the determinant factor. òun gangan ló ń ṣe gbogbo ohun gbogbo. tọ́ba ló ṣeéṣe ó ṣeéṣe náà nù. if he says it's possible. tọ́ba ní ò ṣeéṣe kò ṣeéṣe. who dey say if it's possible nobody can tell you. èmi ni ló kọ rẹ̀. ẹnu oh, kò sẹ́ni tó lè kojú rẹ̀. o kò sí nǹkan tó ṣe tí ò lè ṣe. nothing that he do that he does not do well. tọ́ba sọ pé báyìí ni báyìí náà nù. if he say this is the way it is that's the way it is. gbogbo èèyàn oh. yókù ọba sọ̀rọ̀. Eh, everybody might say anything they like tó bá sọ náà lọ́ anything he said is the final. is the primary. òun ni ìpẹ̀pẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. is the essence òun ni ó ṣe kókó jù. that is he is from him that every other thing derives. lára rẹ̀ ni ohun gbogbo ti ṣẹ̀ wá. kò sí nǹkan míì tó lè ṣẹ̀ tí e rẹ̀. there is nothing that can spring out without him. ìdínú tí apostle paul fi sọ pé. as the word apostle paul says. fún mi láti wà láàyè philippians one twenty ó ní fún kristi ni. for me to be alive is christ. láti kú. and to die. ó ní iye ni. there is life. yẹn pé òun ni òun ni kókó. is the major factor. kókó the essence. ìtumọ̀ primary pé o ní kókó. the essence. The most important, the important thing. Ẹlẹ́mú yòókù oníkanlẹ̀ ẹlẹ́mú. Everything you take it up, you can never take it up. Ẹlẹ́gbà yòókù oníkanlẹ̀ ẹlẹ́gbà. You can accept but you cannot take him. Láyé jọ. In those days. Nígbà tí gbàgbọ́ mátà. When faith was still paramount táwọn èèyàn tí ì sọ dídàkudà. when people are still turning to another thing. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀rẹ̀ mọ̀ pé àlémọ́sà ìkọrin. you say there is no way you no go into him. I have decided to follow, to follow Jesus. Jesus. I have decided to, to follow Jesus. I have decided to follow Jesus. No, turning back. No, turning back. You take the whole world. Just give me Jesus. Jesus. Just you can take the whole world and give me. Give me Jesus. Just take the whole world. Just give me Jesus. Kí làwọn ọmọ I'm satisfied. I'm satisfied. Ìtumọ̀ Abba tó mi ga nù. That is the meaning of ìbẹ̀rẹ̀ àti òkè. Bí pé tí n bá ti lọ́lọ́. Once I have God. Ó tó. Ògo ní Fọlọ́run lókè ọ̀run. Ẹ lè fi nǹkan yòókù dùn mí. Every other thing you can deny me of it. Ẹ sáà máa fọlọ́run dùn mí. Do not deny me of God torí pé mo mọ̀ pé tọ́ba ti wà ń bẹ̀. because I know one God is there. gbogbo yòókù yẹn jù. every other thing is settled. tọ́ba ti wà ń bẹ̀. once God is there. ìtòwù yẹn máa mú lọ. whatsoever you like take it away. torí kò ní ohun gbogbo nínú ohun gbogbo. because he is the one that created oh, everything. ó nìkan ló tó fún mi. he is enough for me. mo ló tó. he asked me. ṣé ẹ mọ kí nǹkan ó tó. you know like something is enough. ó tó. is enough. a nílò nǹkan mímọ́. there is nothing else is sufficient. ó tó. ó tó. ó tó ṣẹ́kù. ìtòwù yẹn gbà. whatsoever you like take away. ìtòwù kẹrù pé ní. anything you know that you don't have. ìtòwù kẹrù kẹ mọ wò mí kẹ mọ mọjú pé kò tán díẹ. anything you like say i don't care. ṣé jésù sáwà lọ́wọ́ mi. hope i'm still with christ. mo ló tó. i say it's sufficient. ó ṣẹ́kù. and it's sufficient. It's primary. ó jẹ́ ìpìlẹ̀. olórísun. is the source nígbà tí wọ́n bá tún sọ pé alpha. when they say ìbẹ̀rẹ̀. ó túmọ̀ pé wọ́n ń sọ principal. wọ́n sọ ohun tó ní agbára jù. principal. ohun tó ṣe kókó jù. ohun tẹ́ ẹ lè pè ní ọ̀gá. that we can call the major. ọ̀gá àgbà. that the major. ohun tẹ́ ẹ lè pè ní kábíyèsí kábíyèsí. unquestionable. ọ̀gá àgbà. the the highest of highest. ọlọ́run tó tóbi. tó tóbi ọlọ́run bàbá ọlọ́run tó tóbi tó tóbi lọ́gà ọlọ́run bàbá ayé ò bá. Ó fọ́rùn ṣe bùgbé ọ̀run ò ayé ṣá. sàpótì ọlọ́run tó tóbi ọlọ́run bá bá gbà. so tí wọ́n ń sọnù pé òun ni kábíyèsí. that is the unquestionable God. unquestionable. You are the Lord. Unquestionable. You are the Lord. Ah, is your questionable? Unquestionable. Ah, Unquestionable. Ah, you are the Lord. you are the Kábíyèsí. Ìwọ you are the Lord. bí ó sí ìwọ olúwa. so ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ alpha ìdí nù ní ní chapter one verse eight ẹ̀rí kó wá fi parí rẹ̀ pé èmi ní alpha àti omega ẹni tó ti wà ẹni tí ń bẹ ẹni tí ó sì mọ bẹ èmi ni ọlọ́run olódùmarè alágbára olódùmarè ní yorùbá pé ìtumọ̀ rẹ̀ ní the almighty. it's well said ẹni tágbára rẹ̀ ká gbogbo nǹkan. the one that have the capacity of everything. tí o bá ṣe kò ṣe ni. if he didn't do it mm, you can't hold him. tó bá ṣe ó ṣe ni. if he does it glory to him. kò sì sí tí o lè ṣe. and there is nothing he cannot do. ó sọ ní orúkọ olúwa. in the name of the lord i decree. bàbá ò fààyè yìí dára ńlá o. God will perform your life with wonder. orí yóò fààyè yìí dára ńlá. amen. yóò fi ayé yìí dára ńlá. amen ó wá ní èmi láfà. say e, i'm the beginning. èmi náà ni omega. and the end. omega ni lẹ́tà àwọn tó parí. omega is the last letter in hebrew. what does that mean. kí lè léyìí túmọ̀ sí. wọ́n bá sọ pé èmi ní alpha èmi ní omega. you say i'm the beginning and the end. it means i'm the determinant of all things. ó túmọ̀ sí pé òun ló ń ṣe eh, ìṣẹ̀dá ohun gbogbo gbogbo ṣe máa ṣẹ̀ òun ni òní máa ń sọ bí ó ṣe rí. bó ṣe máa rí. excuse me sir tẹ ẹ bá ṣàṣeyọrí òní. if you are successful is that same God. tẹ ẹ bá rí ṣe tó dàbí ètò ẹ mọ̀ ṣe òní. if you succeeded and seem as if you are perfect is that God. He determines all things. Òun ló ń sọ ohun gbogbo bó ṣe máa rí. Tí ọba ló ti parí kò sẹ́ni ó lè sọ kó ti parí. If he say he has not come to an end, nobody can put an end to it o. Eh, ó ti bàjẹ́ kò sọ pé tá a ṣe dá kò tí ì ṣe tán kò tí ì sọ̀rọ̀ ni. once God has not spoken don't finalize. is the finality of all things. òun ni òpin òpin ohun gbogbo. until it says it is final it is not yet final. ó dìgbà tó bá lọ pọ́ parí kó ló di pọ́ parí o. gbogbo agbára lọ́wọ́ ẹ̀ lọ́wọ́. all power belongs to God. It means God is the ultimate limit of life. Ó túmọ̀ sí pé Ọlọ́run ni ìgbédeke tó ga jù tàbí tó kéré jù ní ayé. Ó nìkan ni gbèdéke. Ó nìkan ni ìgbédeke the ultimate limit. Bẹ́ẹ̀ ó ti tán ó ti tán kò sí tọ́jọ́ tán bẹ́ẹ̀ àti tó bá lọ tán. There is nothing can turn it to bend. The goodness news lọ́dọ̀ rẹ̀ wá ni pé kò tó wá síbi títí tán. Ìròyìn ayọ̀ lọ́dọ̀ rẹ̀ ni pé there is no end with him ó ní èmi ni alpha èmi lomega. he said i'm the beginning and the end. tí n bá lọ parí ọ parí fún ọ náà. once i say is finished it is finished. gbogbo ẹni tí ń ṣe gragra ti ń gbọ́ mi. everyone bragging and lis ten ing to me. tí bàbá bá sọ pé ọ parí ọ parí nù. when our heavenly father say it is finished it is finished o. Oh. tó bá lọ yá ọ yá nù. what he say is starting again that's all ó tún sọ nígbà tó sọ pé èmi ni alpha àti omega. he even make further statement when he was making that statement of alpha and omega. ìyẹn ni pé mi ní fòpin sí gbogbo nǹkan. and one of the one that can put an end to everything. ọ̀dọ́ rẹ̀ ni gbogbo nǹkan parí sí. everything is going to end with him. tirẹ̀ là wá. we are his. Àwa lè níyàn rẹ̀. And we belong to him. Àtàgùtàn pápá rẹ̀. We are the sheep of his pasture. Gbogbo ènìyàn gbọ́dọ̀ mọ̀ pé tiẹ̀ ní à. We have to know that we belong to him. Ọ̀dọ̀ rẹ̀ la ti wá. We come from him. Ọ̀dọ̀ rẹ̀ la padà sí. And we are going back to him. Àtẹni tó bọlá fún those who wanna honour him. Àtẹni tí ò fún And those that refuse to honour him. Àtẹni tó mọ̀ o. Those that knows him. Àtẹni tí ò mọ̀ o. And those that doesn't know him. Àtẹni tó bẹ̀rù rẹ o. Those that fear him. Àtẹni tí ò bẹ̀rù rẹ o. And those that fear him. Ní ọjọ́ kan bọ̀. A day is coming. Tí gbogbo wọn dúró níwájú rẹ. That we shall stand before him ó ní ó parí ayé ẹ̀ ń wa. he is going to end everything concerning us. is the alpha. ìbẹ̀rẹ̀ ni. the omega. òpin sí ni pẹ̀lú. of our life ayé wa. in the last thirty minutes. ní ọgbọ̀n ṣẹ́jú tó kù fún mi báyìí mo fẹ́ ká sáré wo ayé àwọn mẹ́ta. I want to examine some people about three people's life. torí pé ńgbà tó ń sọ̀rọ̀ alpha àti omega. when he was talking about the alpha and the omega. ìbẹ̀rẹ̀ àti òpin. the beginning and the end. mo fẹ́ pín ọ̀rọ̀ ayé wa sí mẹ́ta báyìí. I want to divide our the, the, our case into three mo sì fẹ́ kó ń kálukú wọ́n mọ̀ pé bàbá ń sọ fún wa lónìí pé. I want us to know that daddy is telling us today. Èmi mọ̀ ní bẹ̀rẹ̀. And beginning. Èmi lòpin. And the end of it. Lórí ọ̀rọ̀ ayé rẹ. Over your case. Your life life. Over your now. life. Number two. Èkejì. Ẹni tó wù kọ́ jẹ́. Whosoever that you are. Mo fẹ́ kó o mọ̀ wípé. I want you to know. Ipò tó wù kó ti dé. Any position you have attained. Pé Ọlọ́run sọ pé. Like God is saying èmi ni alpha. I'm the beginning. àti omega. and the end. iṣẹ́ ìránṣẹ́ tí mo gbélé ọ lọ. the of the ministry I place your end. lọ́nà kẹta. thirdly. mo fẹ́ sọ fún wa pé. I want to tell us that. òní alpha. is the beginning. àti omega. and the end. lásìkò tó ń la kọjá. in your tribulation the tribulation you are going through. the crisis you are going through. the crisis of your crisis. The situation you find yourself. In any lásìgbò tó bára rẹ. Is the alpha and the omega. Òun ní ìbẹ̀rẹ̀ àti òpin. Ẹ jẹ́ àkọ́kọ́ wo àpẹẹrẹ àkọ́kọ́. The first example. Mo ń sọ pé òun ni alpha. I'm telling you that is the beginning. Àti omega ayé wa. And the end of our life. Ayé mi. The life. Ayé yín. Your life. Ibi tá a dé. Where we are to attain. Àti bá a ṣe là kọjá. And where how you are going to pass through it òun l'alpha. he is the alpha. ó ní omega. and omega. mo rò pé rántí tán dáfídì. I believe remember the story of David. nínú àwọn àwọn ọba kínní. in the book of first kings. láti ẹsẹ̀ kẹ orí kẹẹ̀dógún. from uh, chapter fifteen. láti lè máa sọ̀rọ̀ rẹ̀ lọ. we begin to. tá a fi dé second samuel. until we get to second samuel of it látìgbà tí sọ́ọ̀lù ti ṣubú ní chapter right from the falling 15. of Saul in chapter fifteen. and from chapter sixteen. láti ẹsẹ̀ kẹrìndínlógún. bíbélì bẹ̀rẹ̀ sí sọ kétékété nípa rẹ̀. bible begin to explain more. èmi ò mọ irú ẹni tẹ́ ẹ I don't know the kind of person you are. ìsìn mọ bí tẹ́ ẹ ti bára yín ni. and I don't know where you are right now. dáfídì. David. òun làbí gbẹ̀yìn. happened to be the last born of the family hello inú igbó ni bàbá ẹ̀ fi sí. he was being put in the forest wilderness. lọ́jọ́ kan. one day. samuel dé. samuel appear. in chapter seventeen. ní ẹsẹ̀ kẹtàdé. verse chapter sixteen. Eh, chapter sixteen. orí kẹrìndínlógún. from verse six to thirteen. láti ẹsẹ̀ kẹfà sí ìkẹtàlá. ọlọ́run ní kọ́ lọ wá ọba. God asked you to go and choose a king wọ́n á sọ fún jésè bàbá rẹ̀. jésè was told that his father. pé lọ kó gbogbo àwọn ọmọ rẹ wá. go and bring forth all your children. gbogbo ọmọ rẹ wá. all in quotes. Baba, yẹn ò mú dáfídì wá. the man refused to bring david. Baba, yẹn gbọ́dọ̀ wò pé bí wọ́n bá ń pín ògo gan he said if they are sharing glory to him o. sọmọ yìí ni ó wà kàn. he can never get to him. Bàbá wa ṣe rántí mi o. God come and remember me. Remember me ọjọ́ lọ. Bàbá wa ṣe rántí mi o. Remember me ọjọ́ lọ. Wá ṣe rántí mi o. Kí pagọ́ tó parí. Wá ṣe rántí mi o kọ́ṣẹ́ yìí tó parí. Lord, remember me before the end of this year. Bàbá wa ṣe rántí mi o. Remember me ọjọ́ lọ. Ọ̀pọ̀ wa là ń báwọn ìyá jàgàkadì sípò. Many are struggling with people for a position. Wọ́n rántí Dáfídì. David was not even remembered. Ṣùgbọ́n Alpha àti Omega ò gbàgbé. Bíbẹ̀rẹ̀ àti òpin did not forget him o. Oh wọ́n lè má rántí nínú family o. you might not be remembering your family. mo fẹ́ sọ fún yín pé alpha àti omega gbàgbé rẹ. I can tell you that alpha and omega go forget getting níbi tí ayé ti gbàgbé rẹ. where you have been forgotten. ọlọ́run wá ọ rí. God will sort you out. ó ní ibi tí wọ́n ti rò pé ò jẹ́ nǹkan. where they thought you are nothing. ògo wá ọ rí mbẹ. glory will locate you. ó ní ògo wá ọ rí mbẹ. glory will locate you. ògo wá ọ rí mbẹ. glory will locate you. wọ́n wá kó gbogbo àwọn ọmọ yòókù. they now gather all other children. wọ́n mú number one the number one was brought forth. lẹ́yìn ìgbà tí eliabu yọ jẹ fi kan báyìí fi gbọ̀n. very mighty man. baba samuel gan wo. samuel say hey. pé ah eléyìí ni. this must be the person o. Oh. kò kàn sọ pé eléyìí nìkan ni o. not not only that. ṣe surely. ṣe ah, dájúdájú. samuel là ń sọ̀rọ̀ yìí o. we are talking about the prophets tí báàbù sọ pé ọ̀rọ̀ rẹ̀ ò lè bọ́ sórí rẹ̀. that is what can never put on this. may i tell you. Tẹ́kì sọ fún wa. Ọ̀rọ̀ Ọlọ́run lórí ayé rẹ nìkan ni ò lè bọ́ sórí It's only the word of God over your life that cannot be toyed with. Àwọn èèyàn wà ń sọ́ọ̀sì. Many people in the church. Tó yẹ pé tí wòlíì Ọlọ́run tó lágbára jù bá rí wọn báyìí. That when the mighty the greater prophet sees them. Ẹ ti rò pé èèyàn ògo ni ẹ. You be think that you are a glorious person. Ṣùgbọ́n tọ́lọ̀ ń lè sọ pé eléyìí kẹ̀. God can say this one. Mo ti kọ́. Hey, I, I be rejected o. Oh ṣé n táwọn èèyàn ń sọ ló gbámú àbí ń tọ́lọ̀ ń sọ. Is it what people are saying about you you are holding on or what God is saying? ṣé ẹ̀tàn táwọn èèyàn fi ń tọ̀ pọ̀ ń ṣe dáadáa ni àbí ń tọ́lọ̀ ń mọ̀ ń pa rẹ̀. Is it the oppress of people you are you are oppressing or the one of God? Alpha Omega máa ń wú ọ. Ìbẹ̀rẹ̀ àti òpin is looking at you. Wòlíì Samuel wo Eliabu. Samuel the prophet look at Eliab. Ó wo fìgbọ́n rẹ̀. He look at his his Eliabu tún ó ti wà nínú ogun. He has been in the battle. Ó wò ó rò pọ̀ yẹ. He said he it was it that you took. sáwọn èèyàn rò pé yẹ fógo. the people that you are, qualified for glory. The God Himself that also that know that you, are entitled to it. God said, He's not the one. That is not the one. Mo kọ́. Èmi kọ́. Mo ti kọ́. Ó wá béèrè. Ó ní sẹ́yìn ọmọ rẹ náà kọ ẹ̀. Ah, Alpha àti Omega òun ló mọ ni láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọmọ ibi tó wà ọmọ tí ó fàyè rẹ ṣe ó ní ègbàgbé èèyàn alpha ayé rẹ ni omega ayé rẹ ni ògo ayé rẹ ò sí lọ́wọ́ èèyàn ọlá rẹ ò sí lọ́wọ́ èèyàn yéé dúró lórí wọn ọlọ́run kan wà tó lè mú ọ jáde níbi táyé fi ọ pamọ́ sí níbi tí ìdílé fi ọ pamọ́ sí. Si a mú ọ jáde láti bẹ̀ báyìí àwa mú ọ lọ ní ògo a mú ọ jáde láti inú ẹbí yín láti inú ilé rẹ látàrí àwọn akẹgbẹ́ rẹ a mú ọ lọ ògo a ọ lọ ògo a ọ lọ ògo gbogbo ẹni tí ẹ ti gbàgbé gbogbo ẹni tí ẹ rò kó go òtọ́ sí wọ́n ní títí tó fi dé wọn ọ̀rọ̀ náà lọ́mọ́ a mú ọ débi ògo. you hear me. a mú ọ débi ògo. all glory amen. a mú ọ débi ògo. amen. a mú ọ débi ògo. amen amú ọdẹ bíi ògo àwa ọ̀rí àwa ọ̀rí àwa ọ̀rí àwa ọ̀rí àwa ọ̀rí a ó fìrè rẹ wá ọ̀rí mo ní a ó fìrè rẹ wá ọ̀rí o kọ́ sẹ́yìn tó parí. before the end of the year. a ó fi rere wá òní. the good things have been released. mo a ó fi rere wá òní. lè má kàtà yá kó kó ṣe ká. had been forgotten. Alpha àti Omega to ayé rẹ̀ sáàfin. The Alpha and the Omega was preparing to. Gbogbo ológo tá a fi sínú gbó. The glory that been dumped in the forest. Ah, tí ẹ bá ṣe Alpha àti Omega. If not for the ìbẹ̀rẹ̀ àti ògbìn. Ẹ chapter seventeen. Don't you read that eh, mẹ́tàdínlógún ẹsẹ̀ orí kìíní. Kìnìún ọba ti pa ọmọ yẹn dànù. Lion would have killed him. Ológo àfin that the glory of God. ọwọ́ àtẹnití lọ dojú kọ kìnìún. happen to be the one confronting the lion. sùpàfà tó mega òfin rẹ̀. ìbẹ̀rẹ̀ àti ògbé òfin rẹ̀. mo sọ ní orúkọ olúwa. I declare in the name of the Lord. gbogbo omi tó wù ká ti gbé ọ síbẹ̀. everywhere you have been forgotten. àfà ọ jáde. you are delivered wọ́n ní bàbá mú ọ kó lákìjì. amen out of the wilderness. àmú ọ lọ sáàfin. you have been put on the road. go to the palace. máa lo àfin. to the palace. máa lo àfin. to the palace. máa lo àfin. to the palace. máa lo àfin. to the palace. máa lo àfin. go to your throne. máa lo àfin. be enthroned. máa lo àfin. be enthroned. be enthroned. be enthroned. máa lo àfin. be enthroned. ògo táyé rò pé ò jẹ́ ọ. the glory that God is we are not qualified of ẹ̀rí wọ́n ti pààrọ̀ aṣọ gbogbo wọn. they changed the garment of others. wọ́n tún wẹ̀ wọ́n. they bathed them. wọ́n pààrọ̀ aṣọ David o. but David was wearing the old attire. kódà wọn ò wẹ̀. he was not bad. inú gbọ́dọ̀ ní ti ń bọ̀. he was coming directly from the bush as soon as it appeared. alpha to omega sọ pé. ìbẹ̀rẹ̀ tó fi ṣe. ó nìyẹn. that is him. ó yà da òróró lé lórí. anoint him. lónìí. today. alpha tí omega kéde rẹ. àti òpin. ó kéde rẹ. he announced your glory. ó kéde rẹ. ó kéde rẹ. ó kéde rẹ. he announced you. he announced you. he announced you. he announced you. he announced you. he announced you. he announced you. he announced you. ó lórí. bẹ́ẹ̀ ni yóò rí ó ti rí bẹ́ẹ̀ ó wá rí lẹ́yìn ìgbà yẹn ọba tún padà wọ́n ti dẹ̀rọ̀rọ̀ ọba lé lórí o. he had been anointed as a king. lẹ́yìn ìgbà ó tún padà bí ẹran. he went back to the forest gbogbo ológo ti ń gbébi ẹran. every glorious children living like a slave. ìwà ń fi ògo daran. before you know started be a cattle rearer with Iwa glory. ipò dúkú omi darandaran kí ni mo ṣe. pẹ̀lú orí adé. ìfògo tají tají. before you know started playing instrument ifo go lọmọ báwọn philistine jà. before you know go there fighting with philistine. aga ogo rẹ sì rẹ o. and look at this his Saul Saul was occupying it. ó gbogbo ológo. every glorious ones. gbogbo ológo. every glorious ones. alpha tí ó mega. ìbẹ̀rẹ̀ àti òpin. ẹni ó ti sọ̀rọ̀. the one that has made a statement. tó sì máa ń mú ṣẹ. make a decree that will fulfil. gbogbo ìlérí tó ti ṣe. every promise he. mo ní kó ṣẹ lórí ayé. will come to pass over. kó ṣẹ lórí ayé ayé. Amen. Ó ṣẹ lórí ayé. Amen. Ó ṣẹ lórí ayé. Amen. Ó ṣẹ lórí ayé. Amen. Ó ṣẹ lórí ayé. Amen. Ó ṣẹ lórí ayé. Amen. Ó ṣẹ lórí ayé. Amen. Ó ṣẹ lórí ayé. Ó ṣẹ lórí ayé. Amen. amen ó ti rí amen jésù olúwa wa amen amen amen in jesus name. ẹ pàtẹ́wọ́ fún jésù kristu. celebrate jesus. èmi ni alpha. i'm the beginning. àti and the end. so bó o láyé yín ṣe rí lọ́wọ́lọ́wọ́. how are you express your life presently. Ayé yín wọnú ògo lọ. Your life is going into glory. O ń wọnú ògo tuntun lọ. From glory new glory. Bóyá ò mi, mo lè wọnú ògo tuntun. You are entering new glory. Is the determinant of our life. Òun ni ó ń ṣe gbogbo ohun gbogbo. Not your family nílé nínú ìdílé rẹ. not your background. kò kí n ṣe ìdílé rẹ kò kí n ṣe. Eh, not the situation around. ìpìlẹ̀ rẹ tàbí ohun tó ń là kọjá. is the alpha. òun ni ìbẹ̀rẹ̀. is the uh, determinant. òun ni ẹni tó ń ṣe ohun gbogbo àkóso ohun gbogbo ṣètò ohun gbogbo. tó bá lọ dà kò sẹ́ni ó lè sọ pé ò ní dà. what is it is well no one can say it is not well. ó sì sọ pé ó dà lónìí. he say it is well today. ó sì dà lórúkọ jésù. amen. mo ní tó lẹ́dà ẹ̀dà. Amen. Bólú tọ́lẹ́dà ẹ̀dà. You shall become what you have said. Alpha tó omega ni. Ìbẹ̀rẹ̀ àti òpin. Fúnṣẹ́ ìránṣẹ́ wa. In our ministries. Our workers la wà ń bì. We are òṣìṣẹ́ in the house. O ní alpha tó omega. Ìbẹ̀rẹ̀ àti òpin. Ẹ mọ́ gbàgbé. Don't forget. Jeremiah. The book of Jeremiah. Chapter one. Orí kìíní. Láti ẹsẹ̀ kìíní di ẹsẹ̀ kọkànlá. Right from verse one to eleven. tẹ́ bá dé ẹsẹ̀ kẹta àmú láti ẹsẹ̀ kẹta. when get to verse three let's start from there. mo fẹ́ pè yín sí nǹkan mẹ́rin tó sọ ń pa gigi alpha àti omega sẹ́yìn. I want to call to observation of what you say about alpha and the omega. ẹsẹ̀ kẹta. yes. pẹ̀lú nígbà ọjọ́ joachimu ọmọ josiah ọba juda. yes. títí dé òpin ọdún kọkànlá sedekiah ọmọ josiah. verse three. okay sir ọba juda àní dé ìgbà tí a jerusalem lọ ní ìgbèkùn ní oṣù karùn-ún nígbà náà ni ọ̀rọ̀ olúwa tọ̀ mí wá wípé. ọ̀rọ̀ olúwa tọ̀ mi wá wípé. kí èmi kí ó tó dá ọ. kí n tó dá ọ. ní inú. ní inú. èmi ti mọ̀ ọ́. èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí ó tó tinú jáde wá. kó o tó tinú jáde wá. èmi ti sọ ọ́ di mímọ̀. mo sọ ọ́ di mímọ̀ di mímọ̀ di mímọ́ yes èmi sì yà ọ́ sọ́tọ̀. mo yà ọ́ sọ́tọ̀. láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. ẹ ṣeun ẹ jókòó. be seated. mo fẹ́ kẹ́ ẹ kíyèsí o. I want you to take notes. ọlọ́run ni o. is God. alpha tó mi ga ṣe ìránṣẹ́ wa. ìbẹ̀rẹ̀ àti òpin our ministry. ọ̀kan nu ewu ṣe ìránṣẹ́. one of the danger of the ministry pé tí ènìyàn bá ti ń ṣàṣeyọrí tí sì ń rí i ṣe. when you are being successful and you are getting it. bí o bá lóye. if you don't have knowledge. yóò rò pé o ní o. you be thinking that you are the one doing it. àwọn èèyàn tiẹ̀ jó rò pé wọ́n ni. people will make you to understand or to think that you are the one doing it. ṣùgbọ́n o ní o. but it's God. say before you were forming your mother's womb. ká tó mọ̀ ọ́ láti inú ìyá rẹ wá. kí n tó mọ̀ ọ́ kí n tó mọ before I formed you. kí ló túmọ̀ sí? èmi mọ mọ́. that's I'm the one that even mold you. ìbẹ̀rẹ̀ rẹ èèpẹ̀ lásán ni ọ́. you are a mere sand dust. èmi mo mí sí ọ. I'm the one that breathed on you. tọ́ ọ bá lọ́pọlọ èmi mo fún ọ. if you have if you are brained I'm the one behind it. tọ́ ọ bá fine èmi mo jẹ́ ọ fine. if you are handsome or beautiful it's my handwork. èmi mo mọ́. and the one that made you mo mọ. I made you. erùpẹ̀ lásán. you are a mere mortal. mo sì mí sí ọ. and I breathed on you. kẹ́ni kọ̀ọ̀kan wá mọ̀ pé òun wá o. we should know that's your maker. ìwọ la mọ ayé mi o. the potter that mold that made my life. olúwa mọ mi mọ mi bó ti fẹ́. bàbá ṣebí wọ lámọ̀kòkò ayé mi o bàbá olúwa mọ mi mọ mi bó ti fẹ́. bó ṣebí wọn la mọ̀ kókó bàbá ayé mi o. ọlọ́run ayérayé. olúwa mọ̀ mí mọ̀ mí bó ti fẹ́. bóyá nìkan wà níbi tí wò pé bó lọ́lọ́run ṣe wá dá èmi báyìí. maybe there is someone here you are imagining the way God has created you. ó láfà tó mi gà. in the beginning and the end òun ló mọ ni òun náà tó la tó ṣe. he is the one that made you is the eh, eh. one that can remote. ọlọ́run tó mọ ni tó ń tún ní mọ ni. the one that make and can remote. ẹni tó bá dá nǹkan lè tún dá. the creator of something can recreate. ẹni tó dá nǹkan ó lágbára àti ṣe spare part rẹ̀. the creator can re that can adjust on the adjust. olódà ọ. is the one that created you. olóni ọ. is the one that holds you. ó lè tún ọ ṣe. he can repair you. gbogbo tí ò dá aláyè rẹ olúwa ṣe àtúnṣe rẹ. that is no good in your life e be replaced. mo ní gbogbo ayé tí ayé ti tó dá. every life that be meaningless that be removed by the evil one. ẹni tó dá ó ṣe àtúndá. God Almighty will remove you. Ó ní ó ṣe àtúndá. Amen. Ó ṣe àtúndá. Amen. Ó ṣe àtúndá. Bẹ́ẹ̀ ni yóò rí. Amen. Ó ti rí bẹ́ẹ̀. Amen. Jésù Olúwa wa. Amen. Kí ló tún wá túmọ̀ sí? What does it mean in other ways? He is our maker. So How are you living? Ṣó ń Are you living your lifestyle as if it's the one that owns you? That is the beginning and the end. The importer can destroy pé n fẹ́ mọ́. that I don't want again. bó ti wù kọ́ da tó. no matter how beautiful. ó lè wo pé mi ì ṣe kí ni mọ́. he can condemn. he can condemn. òun ló ní. he holds it. kí ló dé tó ń gbé ayé ẹ bíi pé wọ́n ló ní ra rẹ. why are you living your life as if you own your life. kí ló dé tó ń gbé bíi pé wọ́n lọ láyé. why are you living the life as if you are the one that holds the world kí ló gbé tó ń gbé bí ẹni pé bó bá ṣe wù mo fẹ́ ṣe ra. why are you living the way you like. ìwọ kọ́ ò ní. you are not the one it's God alone. ọlọ́fà tó mí ga. is ìbẹ̀rẹ̀ àti òpin. ọlọ́dà ọ̀. is your maker. olórí ọwà lónìí. is what I make to be existing. tó dọ̀la tó bá sí. tomorrow if pleases him can say. ó sì máa náà. he can blow you away. ọlọ́fà. is the alpha. olómìgà. and the omega. ó ní kí wọ́n tó mọ̀ ọ́ kí n tó dá. before kí tó dá ọ láti ní inú. before I formed you. in your mother's womb. láti inú ìyá rẹ wá. ó tún wá ní mo mọ̀ ọ́. ó ní I knew you. mo mọ̀ ọ́. I knew you. mo mọ̀ ọ́. I knew you. gbogbo ẹyin tẹ wá ń ṣe ìrànṣẹ́. everyone in the ministry tó dàbí ìtagbára yín ọ̀ka. as if your power is not enough. ọlọ́run sọ pé mo mọ̀ ọ́ kí n tó pè ọ́. God says I know you before I call you to that ministry. mo mọ agbára rẹ. I know your capacity. mo mọ àìlera rẹ. I know your shortcoming. mo mọ̀ ọ́. I know you. Before I form you in your mother's womb. Kí n tó dá nínú láti inú ìyá rẹ wá. I knew you. Mo mọ̀ ọ́. You know your strength. O mọ ipá rẹ. You know your weaknesses. O mọ ibi tó kù sí so ọlọ́run mọ̀ yín. God knows you. ó rí yín. he see you. ó tún wá tẹ̀síwájú. he went further. ó ní mo yà ọ́ sí mímọ́. say I have sanctified you. alpha àti omega nù o. ìbẹ̀rẹ̀ àti òpin. àwọn èèyàn lè máa wọ bí ilé ìkẹ́. people can be, uh, be condemning you like this one. ó ní mo yà ọ́ sọ́tọ̀. God has separated you. yà sí mímọ́ tí Yorùbá wá lò. that that sanctification that the. Yorùbá says. Actually nǹkan méjì ló túmọ̀ sí. It means two things. When the bible use the word sanctify. Wọ́n bá sọ yàsí mímọ́. It always connote two things. Both English and Yorùbá always throw away one. Oye o máa ń sọ o máa ń túmọ̀ sí nǹkan méjì. It means I remove you and I set you apart. Ó túmọ̀ sí wípé mo mú ọ jáde mo sì fi ẹ́ sí ọ̀tọ̀. Pé bí wọ́n ṣe pọ̀ tó mo dá ọ yọ gédégbé kúrò ní. as many as they are singing you out of them. alpha to omega ni ìbẹ̀rẹ̀ àti òpin we are talking about. pé mo yọ sọ́tọ̀ gédégbé. you have been separated single out. tiẹ̀ yàtọ̀. that your own is <laughs> different o. ọ yàtọ̀. you are so different you are not. wọ́n yà ọ́ sọ́tọ̀. I have separated you. láàrin ayé from the world. láàrin àwọn èèyàn lásán. among ordinary people. mo yà ọ sọtọ. you have been separated. bẹ́ẹ̀ ó tún wá túmọ̀ sí. It also means. mo yà ọ́ sí mi mọ́. I sanctify you. sẹ́ẹ̀rì àwọn ebéèrú mọ̀ tún mọ̀ yà sọ́tọ̀. Hebrews know the real meaning of sanctification. tí wọ́n bá ya kọ́ọ̀pù yìí sọ́tọ̀. if this bell had been separated. tí wọ́n bá ní omi ni wọ́n fi máa ń bù. if they say it's a refetching water. wọn ò gbọdọ̀ lo fòròrò. no one must use it for oil. ìtí ẹ̀ bá yà fún nìkan. it must be used for that purpose. lẹ gbọ́dọ̀ lò fún. for that purpose ọlọ́run wa sọ pé. God is now saying. mo yọ sọ́tọ̀. you have been separated. fún mi fún ògo. for myself for glory. fún ọlá. for honour. ó tún wá sọ lẹ́sẹ̀ kẹta yẹn. he said, in ó ní mo fàmì òróró yàn ọ́. I have anointed you. tọ́lọ́n bá sọ pé òun alpha atomiga wa ló ń yàn yín. if alpha atomiga say he has chosen you. bí ìránṣẹ́ ọlọ́run. as a minister of him. kí ló dé tẹ̀ ń bẹ̀rù. why are you afraid kí ló dé tẹ̀ rò pé agbára yín ọ̀ka. why do you think your power is not enough. ó ní mo fàmì oró yàn I have anointed you. tẹ bá wá di ẹsẹ̀ kẹwàá. verse ten. ó ní lónìí ni mo gbé ọ ga ju gbogbo orílẹ̀-èdè. today I place you above all nations. gbogbo ìjọba lọ. all kingdoms. láti fàtú. for you to uproot. láti gbìn. for you to plant. láti kọ́. for you to build láti wó lulẹ̀. for you to pull down. ìyẹn ni pé ó di ohun èlò lọ́wọ́. that you become an instrument in his hand. mo ń sọ̀rọ̀ ń pa pé. i'm talking about. alpha àti omega ṣe ìránṣẹ́ wa ni. ìbẹ̀rẹ̀ àti òpin of our ministry. òun ló pè wá. is the one that call us. òun ló yàn wá. is the one that choose us. òun ló mọ̀ wá. is the one that knew us. president wa ó lè dissolve cabinet lọ́la o. yes our president can dissolve cabinet tomorrow gbogbo ìrántí ọlọ́run gbọ́dọ̀ mọ̀ pé òun alpha àti omega o. for that way we know that he is the alpha and the omega. olóníṣẹ́ ìránṣẹ́ rẹ̀. he owes his ministry. sometimes ago. ní ìgbà kan sẹ́yìn láti bí fifteen years ago lèmi ò ti dààmú lórí ministry. talking about ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. the first ten years nǹkan ọ̀pọ̀lọpọ̀ kan. I don't worry myself. bí pété àbáṣekò ó dé level kan lọ́lọ́run jẹ́ ìwọ̀n pé. when it was ten years I was still struggling. èmi mo ní sẹ́. he go to fifty uh, he say I'm the owner of this. so anything tá a bá ti ṣe pé ẹ ń orí ṣe wọ̀nyí kí n problem yín. anytime I'm doing. ṣe bí bísínẹ́sì ọlọ́run ni is it not just ah, business. kò sí tó ní mọ́ sùn o. there is nothing that make you not to sleep. tí gbogbo ẹ bá fẹ́ fà ya bá. if everything is about to tear apart i just. ẹ̀yà wọlé màá sùn màá tó hàn. i just go and sleep i even snore. kí ni ìdí. why ó tí mo mọ̀ pé. I've discovered come to realize. oníṣẹ́ lóníṣẹ́. that the owner of the work is the one that we do it. ó ní bẹ̀rẹ̀ rẹ̀. is the beginning. ó lòpin rẹ̀. is the end. oníṣe. is the one doing it. ẹ sì mọ rí i ṣe. and he will keep doing it. ẹ mọ mọ ṣe. you shall be perfect. agbára yín ọkà. amen. ẹ sì rọ́nà lọ. amen. bẹ́ẹ̀ ni yóò rí. so shall it be. bí mo ṣe ń parí as I'm concluding. Ẹ mọ́ gbàgbé mò ń parí pẹ̀lú alpha àti omega nǹkan mẹ́ta. I'm going to, I'm ending with alpha and omega with three things. Àkọ́kọ́ alpha àti omega ayé wa. They are the alpha and omega of our lives. A sì ti wo ayé Dáfídì mẹ́. We have checked the lifestyle of David. Òun ló lè fa ayé wa dára. Is the one that can perform our life with wonders. Alpha àti omega iṣẹ́ ìránṣẹ́ wa the ìbẹ̀rẹ̀ àti òpin of our ministry. mo wá parí pé. and i'm ending it this way. òní alpha àti omega ìlàkọjá wa. that is the beginning and the end of our difficulties whatever you are passing through. as i close god said mm. in that revolution chapter one. nínú ìwé ìfihàn orí kìíní yẹn. verse one to uh, chapter one verse eight. orí kìíní ẹsẹ̀ kẹjọ. I'm the Alpha. Mi ni ìbẹ̀rẹ̀. I'm the Omega. Àti òpin. Ó lẹ́ni tó ti wà. He that has been. Ẹni tó wà. That is. Ẹni tí ó sì mọ wà. And that is to come. Ọlọ́run. God. Olódùmarè. Almighty. Do you know that no matter what you are passing through? Ṣé o mọ̀ wípé nínú gbogbo ìlàkọjá rẹ? Is the Alpha and the Omega. Òun ni ìbẹ̀rẹ̀ àti òpin sometimes situation wa le sọ fún wa pé òun ní bẹ̀rẹ̀ àtòpin. ní ìgbà mìíràn ìlàkọjá wa lè máa fún wa wípé is the beginning and the end o. ìgbà mìíràn àwọn èèyàn tiẹ̀ lè sọ fún àwọn àyànfẹ́ gan lè sọ fún wa pé òpin dé. If sometimes the Christian like us the believer can tell that at the end has come oh. Kódà nígbà mìíràn àwa gan lè ti gbà kó ti parí. Most at times we will have written ourselves off that is finished. Mo fẹ́ kí gbogbo ẹni tó ń gbọ́ mímọ̀ wípé is the alpha and the omega of your life Christ. I want everyone hearing me should know that òun ni ìbẹ̀rẹ̀ àti òpin gbogbo ayé àti gbogbo. No matter your agony no matter ìlàkọjá rẹ ìnira no matter your travel tàbí ìlàkọjá rẹ no matter what you are passing through tàbí ohun tó ń dojú kọ tàbí ohun tó ń dojú kọ tó ń dojú kọ. is the alpha and the omega. òun ni ìbẹ̀rẹ̀ àti òpin. in john chapter eleven. nínú ìwé johannu orí there is the story of lazarus. ìtàn arákùnrin kan tá ń pè lázaro. mary and martha there. a rí àti màtá. These people love Jesus. Àwọn ènìyàn wọ̀nyí fẹ́ràn Jésù lọ́pọ̀lọpọ̀. So I want to speak to those of you who love God. Mo fẹ́ bá àwa tí a fẹ́ràn Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ sọ̀rọ̀. They love God. Wọ́n fẹ́ràn Ọlọ́run. In fact, wọn a máa gba Jésù lálejò. They used to entertain Jesus Christ. In John chapter two, ẹ̀rì bí wọ́n ṣe gba Jésù lálejò. Nínú ìwé John o. John John chapter twelve. ẹ̀rì bí wọ́n ṣe gba Jésù lálejò. How they entertained Jesus. Bí wọ́n ṣe tó da òróró òkúra lórí. How they pour a precious oil on him ẹ tó rántí bí mary àti màtá bí wọn ṣe ṣe lálejò tí wọn pàṣẹ oúnjẹ fún. don't you remember when mary and martha prepare a palatable food for him. ṣùgbọ́n ní orí kọkànlá ẹ̀. but in, in chapter eleven. wàhálà dé bá wọn. problem came. ọlọ́run ni o. it's God o. Oh ẹlòmíì àṣìṣin ọlọ́run wàhálà àṣìtún dé bá. some people to serve God they find it difficult. ọlọ́run. it's God. àbúrò wọn wá ṣàìsàn. the brother were sick was sick. wọ́n mọ ọlọ́run àbúrò wọn náà tún mọ ọlọ́run. before you know they were. àìsàn sì tún wọlé wọn. the sickness came. àfọlọ́run náà. it's only God. ilé tí jésù ti ń jẹun. the hour that Jesus and been dining and drinking. àìsàn sì láyà ó sì wọ. sickness have mind and enter the house. Ah. wàhálà dẹ̀ dé bá wọn. problem comes. wọ́n sì dààmú. they troubled a lot àwọn tó fẹ́ràn ọlọ́run tó wá ń dààmú. those that love the lord see trouble. àsáfà tó omega wà nbẹ tí ń wò wọn. I never knew that alpha and omega was there to deliver was looking at them. ó ní. he was there he is the one. ọlọ́run ni. he is God. ó kúkú rí. he was seeing it. wọ́n bá sì tún gbé and they took steps. wọ́n ránṣẹ́ sí Jésù. they sent for Jesus Christ. pé ẹ lọ jíṣẹ́ fún. go and tell him o. Oh. pé arákùnrin rẹ that his friend his brother. ẹni tó o fẹ́ràn. the your best friend the one you love so much. ara rẹ̀ ọ̀dá. that is sick. èèyàn mélòó lẹ kà bíbélì tí wọ́n sọ pé ẹni tí jésù fẹ́ràn. how many people read in the bible and say that the one that jesus loved. bẹ́ẹ̀ wọ́n tún jẹ́rìí sí pé jésù fẹ́ràn rẹ̀. they testified that jesus indeed loved him. ara rẹ̀ ò tó wá yá. and he fell sick. bíbélì wa sọ lẹ́sẹ̀ karùn-ún. bible na say in verse five. àfọlọ́n náà. that is only God àfáàfà tó mí gàlẹ́. ìsọ̀rí ìbẹ̀rẹ̀ àti òpin. pé nígbà tó gbọ́. when he heard. pé ara rẹ̀ ọ̀dá. that he felt ill. ó wá du ọjọ́ méjì he now waited for two days more. bóyá kò yẹ maybe it's not that. ṣé ẹ rí ọlọ́run yìí. you see this God. ojú ọ̀kan. is. alpha àti omega. he never in haste alpha and omega kò sí nǹkan tẹ́ sọ pé ó ti jù pé tó bá bàjẹ́ tán kò mọ̀ nílé. there is nothing that beyond his capacity. ó ní bẹ̀rẹ̀. is the beginning. ó lòpin. is the end. gbàtọ́ gbọ́. when he heard. ṣé bó ń is not the alpha ebo ń lo omega. it is not the end. olówó àkáìsàn tó wà. he has been before the sickness. olówó àǹgbà táìsàn wà. has been when the sickness is existing. olówó will be when the sickness is no more. so ìgbà tó when he heard. ó wá du ọjọ́ méjì. he now stayed more two days. as if that was not enough. bẹ́ẹ̀ni pé yóò tiẹ̀ tútó. àìsàn ló kọ́kọ́ wọlé. the sickness came in first. ikú bá tún wọlé ọlá. before you know death follows. Ikú fẹ́ ó fẹ́ balẹ̀ ọlá jẹ́. Death want to destroy the glory of God. Ẹ ní sunkún ọmọ. You will never weep over your children. Bóyá ẹ ní sunkún ọmọ. You will never weep over your children. Ẹ ní dààmú. You will never trouble. Ẹ ní rí ìpẹ́jú. You will never be afflicted. Bàbá rẹ ẹni tó ń sunkún lọ. If there's anyone weeping. Bàbá rẹ tó ń dààmú lọ. If there's anyone troubling. Alpha ìbẹ̀rẹ̀ omega òpin ọlọ́run ni ọlọ́run rẹ kan ṣoṣo ọlọ́run kan ṣoṣo yóò wọlé yé bá. we visit you. lazarus bá kú. lazarus died. ó kú. he died. jésù ò dé. jesus did not even come. alpha àti omega. ìbẹ̀rẹ̀ àti òpin. wọ́n ní òde. they say he has not come o. Oh ṣé ìwọ náà mo sọ pé kò dé. you are saying that God is not yet come abi. o láfà tó mi ga. he is the beginning and the end. ọ wà ń bẹ nígbà tí ò sí ń bẹ. he is there when it seems as if he is not there. <laughs> alpha àti omega ni. ìbẹ̀rẹ̀ àti òpin. ó dá sí nígbà tí ò sí. he was intervening when you thought he wasn't. alpha tó mi dà. ìbẹ̀rẹ̀ àti òpin. ó wá sọ fún àwọn ọmọ ẹ̀yìn ó ní ọ̀rẹ́ wa ti sùn ẹja lọ jí. he told the disciples our friend is sleeping let's go there and wake him up. olódo ni wọ́n wọ́n lé àyọ ara ìrora jésù ni ẹ̀. wẹ́n ṣe ṣe. ti yìí ó ti kú. they say he is dead. ah thomas ni ó ṣe kí ni. thomas say he is dead. tọ́ba kú ẹja lọ kú pẹ̀lú ẹ. if he die let's go and die with him alpha àti omega. bí ìbẹ̀rẹ̀ àti òpin. ó nìkan ló lè dá sọ̀rọ̀ rẹ̀ nígbà táwọn èèyàn rò pé ti tán. is the one that can intervene when people are splitting off. àwọn ọmọ ẹ̀yìn jésù ní ẹja lọ kú ẹ wo bí wọ́n ṣe fẹ́ràn ẹ̀ tó. look at how lovely. ẹja lọ kú pẹ̀lú let's go and die with him. wọ́n sì ń lọ. and they were going. wọ́n ń lọ. going. mary gbọ́. mary heard. màtá gbọ́. even matter. here. Yeah immediately. ó sáré kúrò nílé lọ pàdé rẹ̀. they ran to go and welcome Jesus. àwọn èèyàn rò pé n tún lọ sunkún. people told them you want you wanted to go and cry. gbogbo ẹni tí ń bá ọ sunkún. everyone join you in weeping. ayọ̀ ni wọ́n mọ̀ bọ́ ọyọ̀ látọ̀. they will begin to rejoice with you. torí pé alpha tó mega because ìbẹ̀rẹ̀ àti òpin. ayé lọ sọ kó ti tán pẹ̀lú ẹ. is the one that said it's finished with you. akoto hikata pahikata ṣẹ́ńkìrì kébò bàbá ní kò tí ì tán pẹ̀lú ẹ. our heavenly father say there is no end. máa pronkoto nkadima kokoto ṣẹ́ńkìrakaba ayé ni wọ́n ti gbé o sin togotogo. they say you have been buried with your glory. alpha tomega lóhùn ò tí ì parí iṣẹ́. ìbẹ̀rẹ̀ àti òpin kò tí ì bẹ̀rẹ̀ ó ní ògo rẹ tá a ti sin ó láàdá padà. they say the glory that be buried has been restored. ó ní ọlá rẹ tá a ti sin ó láàdá padà. na your honour that been buried is restored. àríkàtò ṣe kramopa ìkàtà yàkàrà ìkàtàbà pákó tó kò fò ibi tó ń sáré lọ bí ẹni tó ti tán ọlọ́pàdà láti bẹ̀ ó sì jẹ́rìí ayọ̀. at the end junction authorities finish we are returning to celebrate. mẹ́rin ni olúwa èèpo tètè dẹ́ni kò bá ti kú. àdìbí rẹ̀ yẹ ẹni àdìbí rẹ̀ tẹ̀. ibi tó rò ó ti jù. where you thought it is done. ìbẹ̀rẹ̀ àtòpin ní. the beginning and the end. gbogbo ń tó ti jù. everything. gbogbo ń táyé sọ pé ó ti jù. na the one I say it is finished. gbogbo ń tẹ̀yẹ̀ ló ti jù. when he said it is finished. máa kúpa ìkàtà yá mo brand na kàtà ìkàtà prakataye kerekebo koto sekrakaba ribokoba ikata praneketekekekebobobo prakataya kabukutubahia matrenti ketebo mo ní gbogbo tó ti jù olúwa bẹ̀ wò. amen everything that. olúwa bẹ̀ amen olúwa bẹ̀ wò. amen olúwa bẹ̀ amen olúwa bẹ̀ amen bàbá yẹn dé. That man appeared. Bẹ̀rí màtá pàdé wọn ní tọ́ bá tètè lé ní gbogbo àjò. Àti bìrẹ̀ yẹn lè wúlò have died. Ó ní yóò jí wọn ní ìyókù dá jíǹde. Ṣé it's going to restore ṣé it's the restoration day? Gbogbo tó forí tì kó tó di ọ̀run. Lórúkọ Jésù Kristi. Ọlọ́run Ísírẹ́lì. God of Israel. Ọlọ́run alágbára. The almighty God. Kábíyèsí. Unquestionable. Ọlọ́run tó jí òkú ọjọ́ mẹ́rin lé nígbà rẹ̀. The days. Ìwọ ni. It's you. Ọlọ́run ìwọ God is only you. Ìwọ ni ó jí òkú ọjọ́ máa ní. You are the one that restore life on the first It's you. Ọlọ́run ìwọ ni. God is only you. Ó ní èmi ní àjínde. I'm the Èmi ní iye. I'm Èmi là jínde. I'm restoration. Bí a bá lókun tí n bá ní òkú. When they say he's done, I say he's alive. Kò náà nù. It's me. Gbogbo tó ti dòkú. Everything that become Ẹ tọrọ Olúwa. Hear the word of the Lord. Alatia protopaika takapopaika. Prananakapukata. Gbogbo ayé tó ti dòkú. Gbogbo iṣẹ́ tó ti dòkú. Gbogbo ògo tó ti dòkú. Ó yá jáde. Jáde. Jáde. Jáde. Jáde. Jáde restored. Be restored. Be restored. Be restored. Be restored. Be restored. Be restored. Be restored. Gbogbo ẹni tá a ti sin togotogo. Everyone have been buried with his glory. Gbàmí Olúwa. Gbàmí Olúwa. Jésù. Gbàmí Olúwa. Gbàmí Olúwa. We are into the power of the Most High. Wọ́n ti sin togotogo. He has been buried with glory. Jésù wá dé. Jesus appeared. Jésù ní ẹ ti sin. He appears You have buried him. Ibo ló wà? Where is he buried? Ó wà náwó sí. They now say there. Wọ́n náwó sí bọ́jì. He was murdered. Wọ́n náwó sí bojì. They were pointed at the at the grave. Wọ́n ló ti They is dead. the sin. Has been buried. Ibojì. In the grave. at the sin. He has been buried. at the sin. He has been buried. This is his sọ̀kò. Jesus wept. Lórí gbogbo èèyàn ń sunkún. Everyone were weeping. Jésù sọ̀kò. Jesus wept. Wọ́n ti tẹ̀ sí bojì. He has been placed. Orí ayé àwọn èèyàn ní bojì. Àkùsí ni àwọn mẹ́rin bẹ́ẹ̀ ní the grave. Orí òkú àwọn èèyàn ní bojì. The glory in the grave. Ọlọ́run alágbára. The Almighty God. Oh. Olúwa. Olúwa. Bẹ́ẹ̀ gbogbo ibojì wọ. Visit every grave. Òkú gbọ̀ngàn. Ògo tó ti kú. Every buried glory. Ayé tó ti kú. Every dead glory. Iṣẹ́ tó ti kú. Every rotten glory. Alpha àti Omega. Ìbẹ̀rẹ̀ àti. Ó yá wú wọn jáde. Restore them. Wú wọn jáde. Restore them. Wúwo jáde. Restore them. Wúwo jáde. Restore them. Wúwo jáde. Restore them. Wúwo jáde. Restore them. Wúwo jáde. Restore. Wọ́n ní ònú níbojì. They look at him. Jésù ni. Jesus said. Roll away the stone. Wọ́n ló ti pọ́jọ́ mẹ́rin. Say he be founded. Ó ti bàjẹ́. He has been rotting. Ó ti rù. Stinking. Gbogbo táyé sọ pé ó ti bàjẹ́. Everyone that say it is stinking. Gbogbo tí sọ pé ó ti rù. Rotten in your life. Wọ́n ló ti pọ́jọ́ mẹ́rin. Every rotting life. Wọ́n ló ti jù. That is rotting. Ó yá gbé ohùn rẹ sókè. Lift up your voice. Pẹ̀lú ẹ̀bì àdúrà rẹ. With your request. Pẹ̀lú ẹ̀bì àdúrà rẹ jáde. With your prayer request. Gbóhùn rẹ sókè. Raise up your voice. Gbogbo táyé sọ pé ó ti jù. Begin to pray. Gbogbo tó rotten every rotten situation every rotten marriages every rotten life every rotten glory every rotten revelation every rotten future begin to shake over you in the mighty name. You have one more minute. One more minute one more minute one more minute gbàdúrà one more minute one more minute ọjọ́ wàhíkà fàókàhíkà prana kata bo every rotten situation yeke ti kabo kata every rotten marriage rika ti kabo every rotten home ah every rotten jobs gbogbo òkúta every táyé ti fi dí ọ̀nà tàbí yúrù tó blọọkì àgàtà yàkàbà màkó tó ṣe kékèké. Rima katasha baba baba. Yekreke bokoto. Ah. Ọlọ́run alágbára o. The Almighty God. Shekari kárí máa shout bakapo ikanamapo mpranikata ọwọ́ <laughs> olúwa. tó ṣiṣẹ́ agbára. àwọn ọ̀sẹ̀ kẹrẹkẹ bọ̀kọ̀tọ̀. ìyá lọ. house. gbogbo ibi tó o bá wà. anywhere you find yourself. jẹ́ kí n tó rán létí. let me remind you. wọ́n ló ti pọ́jọ́ mẹ́rin. maybe it's been a wife? ìyẹn rí pé kò sẹ́ni ó lè ṣe mọ́. that you have ridden yourself off. wọ́n ní ò sẹ́ni ó lè ṣe mọ́. they say it's not impossible. ṣùgbọ́n bàbá mi lè ṣe. my father can do it. ọlọ́run orí òkè yìí lè ṣe. father this mountain can do it. kí ni wọ́n sọ fún ọ pé ò ṣe é ṣe mọ́. what is that thing that says it's impossible. wọ́n ti dé. they have been bound. wọ́n ti tẹ́ have been preparing. Bàbá yẹn wá sọ̀rọ̀. Go now make a pronouncement. Màkà kò bó ìkàtà. Lọ́jọ́ tí ó dé. Ọwọ́ Olúwa. of God is moving. He's moving around. The mighty hand of the Lord is moving. Raise up your two hands. It's restoring the dead. It's restoring the dead. It's healing. Alpha àti Omega. Ìbẹ̀rẹ̀ àti òpin. Ayé ló sọ fún ọ̀pọ̀ ti parí o. Ayé sọ wípé it is finished. Ọlọ́run èmi ni. <laughs> Nígbà ni èmi ni. Èmi ni. Ọlọ́run tó jí òkú dìde yẹn èmi ni lọ́jọ́ wọn ni ìwọ ni ìwọ ni ọlọ́run mi ìwọ ni olúwa ìwọ ni ìwọ ni olúwa ìwọ ni ìwọ ni olúwa ìwọ ni. máa ṣiṣẹ́ rẹ máa ṣiṣẹ́ rẹ máa ṣiṣẹ́ rẹ máa ṣiṣẹ́ rẹ bá. olúwa ìwọ ni. Vai, vai, vai, pray for us. So o ti gbé ẹbí àdúrà rẹ. Hope you have placed your prayer request. Akatopa ikatanya karababa. Ọlọ́run èmi ni. The I am. Alpha Omega. Ìbẹ̀rẹ̀ àti òpin. Ìwọ nìkan ló lè sọ pé bẹ̀rẹ̀ rèé. You are the one that can approve. Ìwọ náà ló lè sọ pé parí rèé. You are the one that can disapprove gbọ́rọ̀ olúwa. listen to the word of God. gbogbo orísun ìdààmú. every source. orísun àìsàn. of trouble sickness. orísun ogun. of battle. ó yà dry off dry off. olúwa torí pé wọ́n nìkan lórísun. Because you are the only source. Orísun rẹ orísun ayọ̀ sí. You are the only fountain of joy. Olúwa. Oh Lord. Gbogbo orísun ìdààmú. Every fountain of joy. Orísun àìsàn. Every fountain. Ó yá jáde. Amen. Jáde. Amen. Jáde. Out. Àmín. Gbogbo wàhálà. Every trouble. Màmá tó ń ṣe wàhálà lórí ọmọ yẹn. You that have been troubling. Lónìí wàhálà ọmọ dópin. No more trouble. A bá ọjà dànù. A bá ọjà ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ èṣù Jésù mi lágbára kò sóhun kan tí kò lè ṣe á bá ọ ṣẹ́gun èṣù láyé rẹ gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ gbogbo ìdè ó yẹ ẹja. Bàbá múlẹ̀yìn láfà tí ó méga. You are the beginning and the end, O oh Lord. Nítorí ipá yìí láfà tó méga. Because you are the alpha and the omega. Mo kéde lórí gbogbo ayé tó ń gbọ́ mi. I decree over every life here. Ọ̀rọ̀ rẹ̀ yanjú. Amen. Your case is settled. Ìwọ bọ́ ogun. You are delivered. Mo ní ọ̀rọ̀ rẹ̀ yanjú. Amen. Ìwọ bọ́ lọ́wọ́ ogun. Amen gbogbo ilẹ̀kùn tó ti tì á ṣí. gbogbo ohun tó sọnù á wá. wọ́n sọ pé ọ̀rọ̀ rẹ̀ yanjú ìwọ bọ́lá ògùn ohunkóhun tó wù tó gbé wá sórí òkè yìí ó yà gba ìyanu rẹ. receive your miracle. ẹ wọ́n gbà. your miracle. ẹnìkan wà níbi tó ń wá ọmọ. ìyá lókè fún ọmọ tó ń wá ọmọ fún ọmọ rẹ̀ ó yà gba ọmọ yẹn. amen lórí òkè yìí lọ́dún tí mo ẹ̀ ń gbé ọmọ bọ̀. amen. mo ní gba ọmọ rẹ. amen. àdìgẹ wà ń bí. you are there. ti dàgbà. you are aged. wọn ti ẹ̀ kọnu sí ọmọ. nobody has ever won you. pọkòtòpọkòtò. in the name of gbogbo táyé fi bo ògo rẹ. every covering of glory. ó bọ̀ kú o. I remove it amen. a bọ̀ kú o. amen. ògo rẹ ń jáde. amen. gba ọkọ rẹ. gba ọkọ rẹ. refuse your husband. gba ọkọ rẹ. receive your husband. gbogbo ògo ṣètò ti kú.

bàbá ní lose him let him go gbogbo ẹ̀gàn gbogbo àmì àná àmì ẹ̀gàn àtàwọn nídé. You are delivered. You are free. Amen. You are free. Amen. Gbogbo ń táyé fi dì ọ́ every bondage. pé kó o bá bọ́. every terrestrial bondage. pé kó o bá tẹ̀síwájú. that say you no progress. kó o bá rọ́nà lọ. that say you no see way out. ajadana. it be broken. jadana. be broken. jadana. be broken. jadana. be broken. O sọ ó yá wọnú ògo ńlá. go into the wọnú ògo tuntun. of glory. wọnú ògo tuntun. wọnú ògo ńlá. wọnú ògo tuntun. wọnú ògo ńlá. wọnú ògo tuntun. wọnú ògo ńlá. wọnú ògo tuntun. wọnú ògo ńlá. bẹ́ẹ̀ ni yóò rí jésù olúwa wa àmín a fi ìyanu rẹ lé ọ lọ afẹ̀rí rẹ lé ọ lọ lókè yóò jẹ́rìí ayọ̀ bẹ́ẹ̀ ni yóò rí o ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa àmín àmín àmín ó kẹyọ̀ kan tí mo fẹ́ ṣe o sì fẹ́ sọ fẹ́ nìkan ẹ ti dìde o. You are prison. Yes. Ẹ ti kú omi tí wọ́n fi ń sí. You are. Kí rò pọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn tí Lásàrù lọlé? What do you think is happen after the resurrection? Ilé rẹ̀ di. Kí ló máa ń mú igi dàgbà láyé? What makes tree to grow? Ẹ ń bá màá náwó. Whoever knows this, should please raise their hands up. Ẹni bá màá náwó. If you know it, raise your hands up. mọ mọ sá tọ́ ọ bá ti mọ àgbo lọ́wọ́ rẹ o. After we take money from you. Àwọn tí wọ́n mọ̀ dà. People that knows it. Ẹ bá ń gbé máìkì lé lọ́wọ́. Hallelujah. Ah, kí ni kí ni wọ́n mú bí? bá ti lè sọ tó bá ń bùbá dáadáa mo máa whoever say it properly. gbogbo ohun tí mú igi dàgbà mo fẹ́ kó sọ. I want you to tell us what makes the tree to grow. gbogbo ohun tí mú igi dàgbà. what makes tree to grow. máa bọ̀ màmá ọkùnrin ò tí a ẹ̀yin ọkùnrin ti fẹ́ẹ̀lì mi ẹ̀ mo sì jẹ́ ẹ̀rí. praise the lord. hallelujah. a kọ́ ẹ pé ìmísí olúwa ló mú irúgbìn dàgbà. máa lọ ṣe ẹ torí pé obìnrin fail mi báyìí. and the women fail as well. yes bàbá tẹ ẹ bá gbà ẹ ń gba ten thousand lọ́wọ́ yìí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá sọ ẹ máa bọ̀ ilé ẹ̀kọ́ la wà. we are in the class. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo jẹ́ ẹ̀dá wọ̀ mọ̀ dáadáa. and I recognize you properly. gbogbo ohun mú kí dàgbà. what makes tree to grow. ọ̀rọ̀. ọ̀rọ̀. Eh? ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọlọ́run ti sọ omi àti afẹ́fẹ́. mi gbé ẹgbẹ́ lọ́nú ẹ̀mí gbé ẹ̀mí ẹ̀jẹ̀ àgbè sí báyìí màmá yẹn máa bọ̀ màmá màmá ni mo fẹ́ tí ìwọ gan ọba ìgbà. Ah. omi atẹ́gùn àti oòrùn. ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. clap your hands for her kí ni wọ́n pè é èkíní èkejì ẹ̀kẹta tí mẹ́tẹ̀ẹ̀ta tí ó bá ti sí lára igi igi ọ̀gbà ọ wá gbé lọ sí pé ẹ fa tọ́ ọ bá ti rẹ́ni tí ń bẹ sọ̀rọ̀ ní ìsìn nǹkan ṣe ọ́. let's be quiet. ẹnikẹ́ni tí bá ń bẹ sọ̀rọ̀ lápò. is discussing with you now. nǹkan ṣe ọ́. something is wrong with such. ẹlòmíì ti gbàgbọ́ pàdúrà ìgbà mọ́. and some people believe that prayer has never been answered mélòó lọ́wọ́ yìí. how many is this a hand. Eyo. only one. mélòó ni. and how many is Full this one. fún bọ́dì kan mélòó ni. for one body you have mélòó ni. and the legs how many legs. mélòó ni. to how many eyes. mélòó ni. how many nose. ṣé ẹ ni tí bá ti ń dráìfù ayé ẹ mi mo dé ìwòlíì ni mi mi ní di ọ̀rọ̀ náà. whoever doesn't say it doesn't need the word of God. ẹ kàn máa rí i pé yóò wọlé lóòyẹ ni wí. and if you not sink all of a sudden igi ò lè dá dìde tí òjò bá ẹ láàrin oṣù mẹ́ta tí ò dá gbogbo gítà ìwọ̀n èyí ó ṣe kíni. if it rain three days without stop if everything will wither away. ó máa wó dànù. and it will all be pulled down. ilá fi ṣe ìgbẹ̀ẹ̀rùn. and that is why we have the dry season the rainy season. àti ìgbà ọ̀yẹ́. and then we have the harmattan period. during the time tójò ń rọ̀ when it is raining. àwọn gbòǹgbò igi á máa sá lọ sínú lọ fà á. and the root they be go down into the deep. tó bá wá lọ ọdún yẹn tó jòyàn ọ̀bà dá gbòǹgbò yóò ṣe kí ni. and if the rain does not stop the rain will break the wind. tí rain bá ti dúró bí táìmù tí ń lọ yẹn omi ní fi ń lọ. and the time that it was going down it was still water. tó ẹ̀rùn bá dé kí ló ṣẹlẹ̀. and when the dry season comes. ilẹ̀ tó ti dẹ̀yìn á lè mọ́. and that soft land will be so hard. a máa fa omi láti inú tó jìnnà. and then it will be taking water from the source omi yẹn á jẹ́ kára ẹ̀ máa le. and the water will now refresh it. Uh, uh, uh, kí ni orúkọ ẹ̀ oòrùn yẹn á jẹ́ kára ẹ̀ máa le. then the sun will make it up. á jẹ́ kí ewé rẹ̀ beauty á jẹ́ kí okun wà nínú ẹ̀. and the leaves be greenish we have enough strength. ṣé ẹrẹ́ni bá ń gbàdúrà lẹ́ni tó pé kọ́sọ́. whenever is praying. àwọn èèyàn bẹ ń pápá o. people are on the field. àti bẹ ń pápá jù á lọ bá a sì wẹ̀. even the people on the field they are more than us here. ń táyé ẹlòmíì ní ìdí ọ̀rọ̀. and what some people's life need is with the words ayé ẹlòmíì nídìí nìyẹn. and that is what they need. obìnrin kan wá sọ́dọ̀ mi ń wá ọmọ níjọ́ kan. and the woman came to her father looking for a woman. ẹ̀mí ọlọ́wọ́ ní bílẹ̀ rẹ̀ pé ìyá rẹ̀ ń kọ́. where is your mother. ó ní kékeré ìyá àwọn ti kú. he said the mother died very young. ta ló wù ọ́ dàgbà. whoever knows you who train you. ó ní ìyá báyìí báyìí ló wù dàgbà. and he mentioned the name of the woman. olúwa ní ọ̀tọ̀ lọ. and the good Lord said you should As go to her. aṣọ wo what which color of wo lọ láìkì jù what man what uh, kind of shoes kìnìún and the hair tie oúnjẹ wo ló like. what food does he like most. rà á lọ. buy it and take it to heart. ọdún méje yóò lè lọ pẹ̀lú agbára àdúrà mi. and this barrenness of seven years can go along with the power of prayer. ọlọ́kọ̀ gbogbo and go and give everything. èsì tí màmá yẹn fọ ni pé ta ta ń wòlíì rẹ tọ sọ fún ọ. and the woman say who is the prophet that told you. ó ti ṣe débi pé kò síbi ó lè rìn dé láyé tó ti lè rí àánú gbà láti bímọ. that you have gone into the extent that there is nowhere you can go in this world and will receive mercy. ṣùgbọ́n lónìí. but today ọ̀lẹ ọmọ sọ nínú rẹ̀. and he, did he, he begged me for joy in her. ọlọ́mọdé tó fi dá oòrùn. God knows why he created sun. ọmọ ìdí tó fi dá afẹ́fẹ́. and even the wind. ọmọ ìdí tó fi dá òjò. and he knows why he created rain. tẹ́ ẹ rí ìjọ ẹ bá ti ń lọ tí wọn ò bá ti ná ní lọ. any church should go and they don't follow the word of God. ẹ kú bẹ́ẹ̀. you just have to leave ẹ lè máa rí ìyanu o. you may be seeing miracles there. o lẹ fi tí ìṣubú wa pọ̀ lónìí jángan. and that is why you see many of them backsliding. ẹ̀yin òbí kan wà bí nísìn ẹ ti gbàgbọ́ pé ọmọ tẹ́ ẹ bí ṣọ́ọ̀ṣì tó bá wù ló lè lọ gbogbo ṣọ́ọ̀ṣì kọ́ ló ní ọjọ́ iwájú. it is not every church that has future. tẹ́ ẹ bá release àwọn ọmọ ṣé ẹ mọ̀ pé ṣọ́ọ̀ṣì kan wà tí wọ́n bá ń ṣe ah, mo dùn mí pé bàbá wa gbádé gẹ̀ẹ́sì ṣe òsì bí lákòókò táìmù kan tá a ṣe dá ìjọ wa lẹ̀ tá a ṣe gbogbo àwọn àwọn ìjọ kan bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ọkọ àti ìyá ní ìsìn èmi àti mọ́mí lè ṣe evangelism ìjọ mẹ́ta a lọ ọmọkùnrin kan bẹ ṣe great minister ó wá wá sọ́dọ̀ mu ni á ṣùgbọ́n ohun tó jẹ́ ìyè nínú rẹ̀ wọ́n ti yọ sọ̀rọ̀. and for the living thing in him he has been removed ah evangelism ló ń ti ń bọ̀ yìí. he said he's coming from evangelism. mo lẹ́yìn tẹ́ ẹjọ́ evangelism mo fẹ́ jọ rí. and I want to see you people that you evangelize together. mo wá pọn méjèèjì. àfẹ́rẹ́ náà kọ́ di two of them. ẹ̀ẹ́mélòó lẹ́ ń bára yín ṣàṣepọ̀ láàrin ọ̀sẹ̀. how many times do you sleep with your friend. ọlọ́fíìgbà táwọn ọba jáde fún ìyìn rere. unless they don't go for gospel àfìgbà táwọn ọba jáde fún kẹ́ni. unless when they don't go for gospel at all. oh oh my ẹ ẹ ṣe rí ẹ jẹ ṣe rí tá a wà yìí. time that we are ẹ jẹ́ ká dáadáa. we need to be careful very well. ṣé ẹ rí ibi tọrọ àwọn ọ̀dọ́ lọ́rùn ni wọ́n fẹ́ lọ ibi tí wọ́n á ti gbọ́wọ́ tẹlẹ̀ ṣeṣekúṣe. where they can do whatever place they can. ọlọ́run ò sì ní lu ọ̀bùn láé. and God will never use a dirty person. ọlọ́run ò ẹ wo ọ dàbí igi tí a gbìn tójú ọ̀rọ̀ sí tátẹ́gùn ọ̀fẹ́ mi tó wọ̀n pa tó máa gòkè. will it grow? ẹ dáhùn ẹ má gbàgbé pé tí mo bá ń sọ̀rọ̀ ǹjọ́ sunday ni ìbániwí. and ah, that is what abúlé talks about is to do is no longer in the church of God. kò sí mọ́ nínú ìjọ lọ. is not existing in the church of God. ìlú tá a wá lù fúnra wa máa jó nìṣó. and then the drum we are just beating for ah, ourselves we continue dancing. àbàbà kí wọ́n pa ìràwọ̀ àmọ́yé èèyàn láyé. and there are some that they stand on destroy some people's stars. ẹ jẹ́ ká mọ bí òtítọ́ bá wà. let us know where the truth is tí òtítọ́ bá tún wà níbi kan tí wọ́n bá ní bó o ẹ̀ sákò bẹ́ẹ̀. and if there is truth in a place where the prayer has nothing to do there will be a lot of sickness there. bàbá wa tó wàásù tán baptist church ni o. our father that came to preach for us came from baptist church. kí ni mo pè wọ́n. what did I call him. àbí wọn sọ fún yín. ah didn't he tell you. kí ni jáde lẹ́nu bàbá. what is coming out of him. yéé o àti kíni. and word. àti fèdè fọ̀. and speaking in tongues. nígbà wọn máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run. when he was about to start the word of God. wọ́n ní kìrìsìtẹ́nì tí ọba náà ní agbára. any christian òkúrunfo kìrìsìtẹ́nì náà. any christian that does not value Papa, is, a, is an empty christian. tí kan bá bàjẹ́ ìwọ lè tún ṣe. if there is a place that has been destroyed you can renew it ẹ bá rẹ lómi ẹlòmí àlóhùn ti rìn gbogbo ìjọ. and ah, some people will say they've gone to all they've gone to all churches. kò sọ lọ́mọ. no God. ọlọ́run wà. there is God ìṣòro rí o lè sọ pọ́lọ́hún ò ah your problem cannot say that God does not exist. wọ́n ló ti débi àti wẹ ìṣòro. it's you that you have not been to where they can watch all your battles away. tẹ́ ẹ bá dé tẹ́ bá dé estate ń bẹ ní when you get to the estate now. àwọn kan bẹ tí wọ́n ń and there are some people there gossiping. àwọn kan tiẹ̀ ti fira wọn jìn fún oúnjẹ. and some they release themselves with food. wọ́n bá wọn gbé àpò oúnjẹ. and they were them to carry. ọ̀yàn wọn bẹ́ẹ̀ o. they didn't choose them to be there. wọ́n sábà pé ńgbà tí wọ́n bá se oúnjẹ wọn. they knew quite well that after cooking they will give them something and belly for belly. oúnjẹ fún oúnjẹ kí ni òpin máa dé. the hand will come to rest. wọ́n mọ̀ sí láìkì ìwé mímọ́ o. and I like holy bible. ó ní ọ̀jẹun àti ọ̀mùtí yóò padà di kí tálákà. they will become wretched. ohun tẹ́mi ń ṣe lọ́wọ́lọ́wọ́ yóò sì ń ju apostolic history. ah what our father is doing presently is not in the Baba Christ apostolic. bàbá mbolẹ̀ ti wá rí. that way have you got it. mo rí nínú ẹ̀yà ìjọ apostolic history. I could see it part of Christ apostolic. tí àwọn àgbà sì ti destroy rẹ̀. and that the elders dey destroy it. wọn ò fẹ́ mọ́. they don't want it. it ẹgbẹ́ yẹn ló strong jù. and that particular. Uh, eh, eh, kọ́lọ́n tó wá gbé kọ́lọ́n lọ́rùn pé ó ti rí bí iṣẹ́ yẹn ṣe ń ṣe. and you could see how that uh, group work. gbogbo ìjọ wa pátápátá lọ́dún. all our churches every year. wọ́n lè kó wa lọ Ghana wọ́n lè kó wa lọ Jos wọ́n lè kó wa lọ Kaduna. Jos Kaduna. gbogbo ọ̀dọ́ pátá. all the youths. ọ̀sẹ̀ kan yẹn máa gbóná girigiri. and that week will be so hot ohun tẹ́mi mú ń bẹ̀ nínú rìn àjò ni pé tá a bá ti kẹ́kọ̀ọ́ àkọ́kọ́ tán báyìí àwa wà nínú ilé kan wọ́n sí omi lé a títí rúùmù wà ń bẹ̀ so tá a máa gba àdúrà ilé ó sì máa mì ilé á sì máa mì. the ground will be shaking. mo wá rí pé kinní yìí ọlọ́run wá rí fáàmì pé lọ́wọ́ gbogbo ìjọ papọ̀ who the churches. sọ di sẹ́mínà fún mi. turn it to seminar for them. ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run lónìí ní ìsìlọ́gbàgbọ́ pé uh, ojúbọ̀rọ̀ ò ṣeé ṣe wèrè. that you cannot do it with ordinary eyes. nǹkan mọ̀. you just have to add something to it. wá ń rí odidi èèyàn mọ́ church. and they are now burying a full fledged human being. aláboyún mọ́ church. a pregnant woman in their church. mú ẹnìkan ní kíni orúkọ ẹ̀ ní ìjẹ̀bú gbólẹ́yìn bí ọdún mẹ́rin sẹ́yìn. sọ́tọ́dún mẹ́rin sá. maybe up to four years. Eh? ọmọ tó dáa jù lákọrin tó ṣe dáadáa oge oge orí ẹ ó rì mọ ọfíìsì kánsẹ́lì odidi bọ́dì ẹ ó rì máa rìn. a whole body now buried in the church gbàsírí ẹ̀ wá tí wọ́n ní ó gbórí àǹtí yẹn lọ. when the secret was there. tẹ́ ẹ bá rí irun tí àǹtí yẹn wẹ́ sórí. if you see the beautiful hair do the hair that she did. ọlọ́run ní sotiri tí mò ń sọ fún. and the lord told her father can you see what i'm telling you. ẹ ti rí pé bọ̀ọ̀dá yẹn ní jésù. and you know quite well that that man has jesus. ṣùgbọ́n wọ́n ràn lọ́wọ́ àwọn kan lọ sọ pé ayé ò rí báyẹn mọ́. and they told him that the world is not like that. wà á mú nǹkan báyìí mọ́. you just have to add something to it. orí tí ń bú tó ń bú tó ojú lásán ni. i say do you think it is ordinary eye ṣé n sòótọ́ fún ọ. let me tell you the truth. sọ́gbà. will you accept it. ògo ni problem. it's the glorious problem. ògo ni kíni. glory itself has problem. ah mo fi ògo ògo ni problem. it has problem. ta ló ta ni wọ́n ní ọlọ́run ẹ̀rọ mi àlọ́ ọlọ́run joseph o. god of joseph so o ti sùn lọ àbó o ti sùn. are you sleeping. sẹ́yìn arúgbó yéé sùn sá. i hope our mummies are not sleeping. ọlọ́run ẹjọ́ ni joseph ti délé. is he an ordinary house that make joseph to get where he was. sójúbọ̀rọ̀ ni. in egypt is he ordinary. ará àta ló gbógun tì is he an outsider that went go against him. Jésù wípé olúkúlùkù ara ilé ẹni lọ́tẹ̀. Wá gbọ́ nǹkan kan o tó lè le jù o. That may even be harder tó lè bí ọ nínú. that you get angry with it. jẹ́ n fún. let me tell you the truth. láìsí ogun. without war. kò sí ògo. there is no glory. bàbá ń kọrin kan táwọn akọrin ń kọ. when the choir sing one particular song they used to sing. ẹ̀rù máa ń bà mí. I used to be afraid. ẹ̀jẹ̀ á máa jó múkẹ́múkẹ́. and then they will be dancing. èmi ń lọ sí ibi abúlé I'm going to the higher ground. ó yá nínú ògo. Ọ̀yá nínú ògo. Let's go into glory. Ọ̀yá nínú ògo. Ọ̀yá nínú ògo. Sóògùn náà lẹ̀ ń sìn. Ọ̀yá nínú ògo. Ọ̀yá nínú ògo. Èwo ni òsunkún nù? Jésù gan. Jesus himself. Hello. Hi sir. Jésù gan sunkún. Jesus himself wept. Ò ń bínú. Are you angry? Wọ́n lágbà tí ń sọ̀rọ̀ tí ń làágùn. Ìmọ̀ ìhàn lẹ́nu máa ń sọ kí sweating nígbà tó dé gẹ́símánì tó rí ẹrù tí ó rù bíbélì ní òógùn tí ń jáde lára rẹ̀ ó dàbí kíni. it's like a drop of blood. ìyẹn njẹ́ ń pẹ̀rù ẹ̀jẹ̀ ẹ̀rí pé tẹ̀jẹ̀ bá ń jábọ́ kí ni ọmọ dún. I know when the blood is dropping it giving sound. ọmọ mi kan sọ̀rọ̀ níbi church one of our father's brothers says I'm no longer in that church and they wage war against me kí ló dùn jù láyé náà o ta ló lè sọ tó dùn jù láyé. and what is. ẹni bá màkàn náwó ní ìfẹ́ kan ilé ẹ̀kọ́ la wà bàbá sì wà níbí ẹ̀yin tẹ́ bá ní question láti bí wọn ẹ̀kọ́ wa wọn á dá yín lò ṣùgbọ́n mi ń ṣe fàárà lọ kí ló dùn jù láyé. what is the sweetest thing on earth. ẹnìkan náwó. please raise your hands if you want to answer. ahọ́n dùn mo rò pé o ti ń jẹ ahọ́n. nínú gbogbo nǹkan tá à ń jẹ láyé kí ló dùn jù nàwọ. raise your hands up. mama ẹ ẹ bá mi gbé fún wa mi gbọ́ oyin ìní the best tó ṣe kí ni kí ló wá yí oyin ká. what surrounds the onion. ẹ dáhùn. ẹ Mama máa bọ̀. mami please come. kí ló yí oyin ká. what surrounds onion kí ló yí oyin ká. Ah. irú oró wo. oró oyin. ee o kéèyàn wá rí agbó kórí oyin bí nísì. kọlọ fẹ kọ bọ mú. be here and you say you want to take it. agbọn máa lé ọ dé and he is going to chase you down. ní yorùbá ẹ fetílẹ̀ wá dákẹ́. please lis ten ní Yorùbá fi máa ń sọ pé ẹni tí ó ẹni tí ó jòyè orí àpáta. whoever want to eat the honey on the rock must not look at the mouth of the ass. amen. amen. ṣé n sòótọ́ ọ̀rọ̀ fún ọ. shall I tell you the truth? ṣé n sòótọ́ ọ̀rọ̀ fún ọ. shall I tell you the truth? tọ́ ọ bá ti lọ́ọ́ fẹ́ sòrò lọ kú. if you say you don't want any problem go and die. Jésù sọ pé wọ́n bá yín jà. and Jesus said they are going to fight you oní tá a bá ṣẹlẹ̀ sí igi tútù kí ọlọ́run gan ní ṣòro lọ́run. even God himself has problem in heaven. èsù òfọkàn ọlọ́run balẹ̀. and the devil never give God rest of mind. sì now listen to this listen very attentively. and God and the devil they do do meeting. who are the accusers of the brethren ta lè ta lè sùn wá sùn. who is the devil now report. Oh. sórí lèmi máa ń sọ fún ọ ó bẹ́tà kọ ọ̀rọ̀ ọlọ́run ló dá èṣù tọ́ba mẹ́jọ rẹ dọ́dọ̀ rẹ̀ tọ́ba mẹ́jọ rẹ dọ́dọ̀ ẹ̀ bọ́lọ́run ọba ti sign nígbà tí tọ́lọ́n bi èṣù léèrè pé ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ alárìn ká ah, ó kú rìnkìrìn dò pẹ̀lẹ́ ìrora bó o ṣe rìn kiri olùjóòbù ìránṣẹ́ mi olóòtú ènìyàn a faithful man. tó bá béèrè fún pé. Ah, I now said. ṣe ní jó lóòótọ́. why won't he be faithful. kí ni ìṣòro tó fún. what problem has he faced. ẹ rí i pé ntọ́lọ́ ní ọ̀gbọ́dọ̀ fọ́ọ̀kan sọ fọwọ́ kan. and what God has given us to touch does he touch it. gbogbo tí láyìíká rẹ̀ lọ parẹ́. and everything surrounding Job is destroyed. but his soul. kò he must not touch. sọ fọ́ọ̀kan ẹ̀mí ẹ̀. does he touch his soul. ntọ́lọ́ ń bá fẹ́ kí sùúrù ṣe ni ó ṣe. it is what God wants the devil to do that he will do ọlọ́run ni ọbẹ̀. it's God that you should appeal to. bẹ́ẹ̀ dáadáa. appeal to him properly. tọ́ ti lè bí ọlọ́run tó sùn if you can beg God. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó gbọ́ lónìí. according to the words that you heard today. tọwọ́ rẹ sì mọ́. and your hands are clean. nígbà mo ka psalm one yẹn. when I read psalm one. ó ní tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. that he never sit in the place of the deceitful. kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́sẹ̀. and he doesn't sit with the sinners. what is the third one. Eh? ó ní dí so ti pé mẹ́ta ni. is he up to three. ẹlẹ́gàn àwọn ẹlẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́gàn ẹ̀kẹta ńkọ́. yọ̀nà ẹlẹ́ṣẹ̀ tí kò jókòó níbi tó pa àwọn ẹlẹ́gàn. kà á. ìbùkún ni fún ọkùnrin náà. tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú. number one. tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ṣùgbọ́n dídì inú rẹ̀ wà nínú òfin olúwa àti inú òfin rẹ̀ ni ó ṣe àṣàrò. tọ́ ọ bá ti ṣàṣàrò nù kí ló dì ọ́ ntí bíbélì wà fún ni kí ló dì ọ́ kí ló tù ọ́ lẹ̀ kí ni kí n ṣe kí ni tí n bá ti ṣe léyìí kí ni yé dọ̀tá ọlọ́run àwọn ẹni ìgbàanì báwo wọ́n ṣe rìn gíláàsì ló jẹ́. and just glass tínú rí ọba ti dùn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó le mọ́ tàbí tínú rí òdùn sọ̀rọ̀ ọlọ́mọ ojú kú ẹ wà wá ikọ̀ bá a ṣe pọ̀ tó lórílẹ̀‐èdè nàìjíríà sọ yẹ kí nàìjíríà rí bó ṣe rí ṣèbáwa náà la lọ gbàdúrà fún wọn. are we not the one going to pray for them. ẹni tó yẹ ká yìnbọn lù. and somebody we need to shoot. a tún sọ pé pẹ̀ lórí throne. and you say you will tarry on the throne ìyẹn ni máa ń bí mi nínú bọ́lọ̀ ṣe ti gorí òkè lẹ́fọ̀ mo fẹ́ lè tààrà sí ọlọ́mí ìlọ́fà èmi àti bàbá wa báyìí president lágbájá àjọ ń jẹ ni síyẹn ah, la fẹ́ gbọ́ ah, ṣé president jọlọ ni. ẹ̀yà ah, dídùn inú rẹ̀ wà nínú òfin olúwa tí ń ṣe àṣàrò lọ́sàn-án àti ní òru ewé rẹ̀ yóò ṣì rẹ̀ yóò dàbí igi tí a gbìn sí. tíṣe sọ̀rọ̀ jáde ní àkókò rẹ̀. ẹ ráwọn èèyàn já àwọn ọmọ wòlíì ti wá sórí pápá níjọ́ yìí o wọ́n tún ń bọ̀ o pẹ̀lú orí ọ̀fẹ́ ọba dọ̀là ẹ̀rì tí wọ́n mọ̀ ní. wọ́n tún bá àpàdé bàbá àwọn àgbà pàpàtà. and they are coming to meet their elderly father. pẹ̀lú orí ọ̀fẹ́ by his grace. ṣùgbọ́n téèyàn bá rí ìyanu tí ọba mọ̀rọ̀ lọ ń bọ̀ o. if you see miracle and you don't know the word of God you are coming down. if you a prophet tọ́lọ́run bá gbé ọ sókè tó ò ní ọ̀rọ̀ lọ. and God elevates you and you don't have the word of God. ọ̀nbó alẹ́ jẹ́jẹ́. you are still coming down. torí aládé ayé èéfi àwọn ológun ọlọ́run lẹ̀. and because of the prince of this world never leave the glorious children. yóò sì sọ̀rọ̀ bí ẹni pé nǹkan yẹn ò necessary. he will speak as if that thing is not necessary yóò Oh, we pass through it. Jésù ọba iye. Báwo ni wọ́n ṣe làájá? Bàbá ràn mí lọ́wọ́. Òkú nílé ayé. Kò sẹ́ka tó lè làájá. Ìpòrè àfẹ́ Jésù. Èèmọ̀ lè fi yege ṣe dáadáa bàbá tọ́ mi sọ́nà. sáà tí lẹ́ni tó kọ question wa. is there anybody with questions. kan náà lọ kà sáàmù lọ́wọ́. is in the book of psalm. ngbò débì kan. when it got to place. ó lóhun kó ń bá ń ṣe. he said whatever he do. mélòó. how many. ohun gbogbo tó bá ń ṣe yóò máa ṣe kí ni. and whatever he was doing will be upright. ọba fẹ́ kí gbogbo ayé rẹ dàbí ìfò so mọ́ kò sì so mọ́ if you want every, every part of your life to be okay please for God and receive his power. kọ́ gba agbára rẹ̀. receive his power. gbogbo nǹkan máa easy for you. and everything will be easy for you. ṣé n sọ òtítọ́ tó bitter. should Lord tell you bitter truth. ṣé n sọ. should I further speak out. ṣé gbà. will you accept it. gbogbo èèyàn kan ni ó dára bá. it is not everybody that is going to be big. ẹ jọ gbogbo ogi tí ń bẹ nílùú gbogbo ogi tí ń bẹ nílùú dára bá. is it every three that is in the bush that they are so big yóò gbé èèyàn kan ní ọ̀dàrà bá. it is not everybody that they will be big. tọ́ba wa gbẹ̀mí ọlọ́run tó fẹ́ kọjá àyè ọlọ́run sọ fún ọ pé mi ò rán ọ ní ṣe ilé yẹn. and if you receive the spirit of God and you want to pass your boundary Lord God will tell you that he has not sent you there. ọjọ́ kan mo wo Tọ́pẹ́ Joshua bàbá Tọ́pẹ́ Joshua. ah one day after I was watching Tọ́pẹ́ Joshua. tọ́ba ti sọwọ́ báyìí. when he when he shake his hand like this. tọ́ba ti sọ báyìí. when he just move it or raise his leg people will fall àwọn kan sì lẹ́mí kan ẹ̀mí bàbá yìí ló. and some people say this man is using the person. ẹ̀mí ti o ẹ̀mí ò sí nínú rẹ mọ́ ni ọlọ́run. is there no spirit in you God. ọlọ́run kí ló dé gan. God why. tọ́ba jẹ́ èṣù ní ṣe ilé ajẹ́pọ̀ èṣù ju ọlọ́nu. that if the devil is doing it that means the devil is greater than you. mọ̀sán èmi àtọ́lọ́n èmi àtọ́lọ́n ajá. and the father was questioning God. èmi nìkan nínú ilé. he alone in the house mọ kàn fìgbà kan mọ dìde ah, ah ó dàbí ó dàbí mi làákṣàn mo bá lọ mo bá lọ sínú church ibi aṣọ wèrè he went into the church where a madman was tied. ẹ bá ń tú eléyìí please release this one. kó lè sàn kíá. so that he can heal quickly. n gẹ́lẹ́ mọ́ jesus wèrè gan lọ́kọ́dá ló ó ní o ò ṣe gba kádàrá ń tọ́ lọ́n fún ọ. he said why don't you accept what God has given you. wèrè wèrè. that is the the the, the madman himself. ibrahim ọlágúnjú ó ṣe wí nu ó ṣe gba ntọ́lọ̀ ń fún ọ kọ́ ọ má kọjá ààyè rẹ èrè apá ẹ̀ dànù. ṣé ẹ rí mo wá wò wèrè ọmọ bá ń dénú lẹ́gbẹ̀mí àtọ́lọ́ ń jàjàkadì ọlọ́run wa ní lọ dúró di àkókò rẹ. and the lord said go and wait for your own time. ọ̀pọ̀ nù wa là ń kọpí káàkiri káàkiri. and many of us were copied about. kẹtù wa dọdọ àwọn ẹlẹtàn kí wọn tó sọ pé. before you go to the deceitful people. ìwọ lọ mọ ntagba fi ń jẹun. and it's you that you don't know what is under the lip. wọ́n wá mú ọrìn báyìí o. and they, now take you on a journey. àfikọ́lọ̀ ń gbà ọ lóluwàwí. unless God deliver you. torí pé ó káyé ìburú fún ọkọ dọ́run. it is better for this world to be bad for you and then make heaven. káyé ìdùn fún ọkọ ọmọ dọ́run. or for you to enjoy this world and you don't make heaven. so ta ló ní béèrè o who has questions we have baba no daddy is still very much around. please if you have questions please write it. we have only one. yes sir there one here. ẹnìkan one here any other one please. nobody again. number two kìí ṣe gbàtí abáṣepà náà lọ́sọ̀ pé ẹ̀mí wá ru mí sókè ẹ̀mí kò ní ru ọ sókè. it is not after the matter finish discussion and you say one spirit lift you up. tọ́ọ̀ bá lè kọ́ máa bọ̀ wá bí. if you cannot write please come up here and ask. èmi ò lè sọ ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run pé ọ jáde lábẹ́ mi lónìí tó ti jáde nítorí pé ó ní anointing tí ń sọ̀rọ̀ jáde tí gbogbo àwọn èèyàn ń gbà ó ní yé tí wọ́n bá ń lọ ọlọ́run ní and when they leave God be saved. èmi know how much you suffer when the time pass bí ìwọ bá fara balẹ̀. if you wait patiently. gbóhùn olúwa. hear the voice of the God. láti ṣe ìfẹ́ rẹ̀. and do his will. ọwọ́ abẹ́ sí sọ̀rọ̀. and he started talking. ọba jẹ́ni tó fara balẹ̀ wájú ọlọ́wọ́ á jẹ́. if you wait patiently before God. o jẹ́ pè ní pasa. you are going to suffer. adùn ṣe bí ntọ́lọ́run rani. àṣòro ṣe bí ntọ́lọ́run. so difficult as something that God does not. mo mẹ́ẹ̀ káyé ìránṣẹ́ ọlọ́run tó ti bá mi rìn láàrin ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún sí. tí a kàn bó ṣe ń ṣe tán náà kán lugbó. and they went into the wilderness kí mo ní à ń ṣe. what did they do. ń bo olú ọkàn gbogbo yà. you just be old overnight. ìyá kan ṣe kí ni olú ọkàn gbogbo yà. you be old overnight. ìgbà tí ń kú òǹbí ní ìsìn. afresh as afresh even this place. ní ọjọ́ sátọ̀dé. on saturday. ní ilé èkó. he is not going to lagos. programu lù mi lọ́kàn báyìí. he is going to ọlọ́ṣẹ́ for another program. ní ọlọ́ṣẹ́ fún ọ̀sẹ̀ kan gbáko. for another one week. freedom festival. freedom festival tọ́lọ̀ wà pẹ̀lú èèyàn ẹlòmíì you God is not one. mo rí ẹni tó ṣe programu ọjọ́ mẹ́ta tí ó lọ lu ọ̀sẹ̀ kan ní hospital. I see somebody with three days program and they go to spend one week in the hospital. ẹni tí n bá sọ fún ọ pé ọrẹ mi. when your father tells you he is tired. èèyàn tó ti táyà ti pọ̀. even the people that will be tired will be so much. torí okun mi èso e okun ayé. because his strength is not this of this world tí n bá lọ́lọ́run olúwa mo fẹ́ jí láago méjì gírígì láago méjì bá kù ṣẹ́jú kan angeli àsìjì. his angel will wake him up. èmi máa kàn sọ pé ẹ̀yin angeli ẹ lọ sùn èmi náà fẹ́ sùn. and our father will tell the angel go and sleep i want to sleep. n ò lọ àná go. irú òní ní ìsìtẹ́ ìṣe kìíní bí lójú iná. and today when you were doing. ọ̀ngbáriwo yín. my father was hearing the voice. nígbò tó àkókò aago mẹ́fà òkú ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. when it was remain fifteen minutes to six. And the heavenly host woke me, uh, woke him up. Please let me sleep. I'm not going. As a child of God. Kò má ṣe aláwọ̀ Don't copy anybody. Know exactly where God has sent you. Gba ìmísí. And take the inspiration n kò sí yìí. what we are here. à ń bọ̀ wá kọ́rù ṣọ́ọ̀ṣì márùn-ún. and we are coming to build. tí o sì of this church. ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. clap your hands for Jesus. bàbá wa Adébóyè ń bọ̀. Daddy Adébóyè is coming here. Bàbá wa Winner ń bọ̀. Daddy from Winners is coming here. Gbogbo àwọn bàbá bàbá tí a jẹ́ tọ́lọ́run alààyè ń bẹ nínú wọn yẹn. And all of them that we have the living God of God in them they are coming here. Wọ́n bọ̀ bí. They are coming here. Bó ṣe rí nìyẹn. That is the way it is. Ṣé ṣé ìbéèrè ti kù àbọ̀tún? there's questions and. tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí dáhùn kò sí béèrè mọ́. and when they started asking questions there no more question anymore. ó ti dèèyàn méjì. we have two people now any other person please. àdúgbò ó ti dèèyàn mẹ́ta ẹ bá ń gbàgbà o. and we have three people. bọ́ ọ bá sọ pé mo darúgbó déédéé bá ń gbàgbà. if you say our father is old that's your own cup of tea. o fẹ́ jókòó. you want to sit. no. àbí. ṣe bàbá wa ń bí o bàbá ní ẹ̀dá rẹ̀ tẹ̀ sí o bàbá ọmọ jáde wá báyìí ń dáhùn. daddy will be coming up here to answer you. òtọ́ bá wá jẹ́ tèmi màá dáhùn. but left to her father is going to answer you. ọ̀ya o ò jókòó ọmọdébìnrin yìí jókòó jókòó. praise the lord praise the lord nígbà tí a bá yin ọlọ́run ẹnu wa náà la fi máa ń kọ́ wípé ọ̀run ò ó fàyè ṣàpótìtì sẹ́. ìbéèrè lọ́mọ fẹ́ béèrè é ti jẹ́. you want to ask questions. Ah. that is our question. dájú nígbà tá a bá ń yin Ọlọ́run. ẹ fetí ilẹ̀ o. please let's listen praise the lord. báyìí bá ṣe ní sùúrù fọkàn ẹ balẹ̀ màmá ẹ má sì gbọ̀n tó yẹ kó fi tóbi tó yẹ kó fi tóbi ló fi ń sì gbọ̀n ní sùúrù má sì gbọ̀n tí ẹ rẹ ni ọba ti sọ̀rọ̀ níwájú lẹ́yìn yín tàbí ẹ là ń kó tí a bá ní kí ni ẹ̀kọ́ lágbójú lónìí ẹ̀ là ń kó tó bá ló wọn gbẹ̀sán ẹ̀pẹ́ wa là ń kó ẹ̀jẹ̀ adákẹ́ ọ̀yá mọ̀. nígbà tá a bá ń gbé ọlọ́run ga a sọ pé ní ayé ò gbà ó ọ̀run ò gbà ó ó fàyè ṣàpótì tìṣẹ́ ọlọ́run tó àtúmọ̀ ṣe báyìí ìpè ayé ò gbà ọlọ́run tóbi ìgbà tá àwa là ń kọ́ jáde lẹ́nu wa kí ló wá dé tó jẹ́ pé. àwa bẹ̀rù ènìyàn a bẹ̀rù ọlọ́run ta ló tóbi nítorí pé gbogbo ohun tó yẹ kí a fi ògo fún ọlọ́run tá a wá fi sí nígbà tó sọ pé lòun fa ayé sí àpótí ìtìsẹ̀ tá a wá fi ọlọ́run sílẹ̀ tá a wá fi ògo fún ẹni tó jẹ́ pé òun ló ṣẹ̀dá ọlọ́run ṣẹ̀dá o àdàwà ń fi ògo tó yẹ ká fi fún ọlọ́run àwa a ò bẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ẹni tí tó yẹ pé ó wà lábẹ́ ọlọ́run òun la wá bẹ̀rù kí ló wá fà á. ẹ̀mí kan ẹ bàbá léèrè o. Eh? okay. praise the lord. hallelujah. ọlọ́run wí pé ó ní òun ló dá rere ó lóun lòún sì dá ibi kí ló wá dé tá a sọ pé èṣù ló dá ibi tó ń ṣe ibi ibẹ̀ yẹn ò yé mi. ẹ ṣe inú ọlọ́run ò dùn bí èṣù ṣe yapa mo lè dá yẹn dá yín lóyún yẹn bí inú ọlọ́run ò dùn èṣù ṣubú látọ̀run ni ló fi di èṣù ẹ má gbàgbé pò ní ìràwọ̀ òwúrọ̀ ṣe é gbàgbé ṣe é ka bíbélì yín débẹ̀ rẹ ṣùgbọ́n ń bọ̀ yapa lọ di èṣù so inú ọlọ́run ò dùn ṣùgbọ́n ẹ má jẹ́ ntàn yín a great evangelist lákòókò yìí èṣù ni tẹ bá ń wọ evangelist tó ga lákòókò yìí èṣù ni so mo sì láìkẹ bẹ́ẹ̀ bó sì torí tí wọn ò bá náà ń pàṣán tí wọn ò nà ń pàṣán ò ní mọ ọlọ́run rẹ so ti yé yín a dá láti dá àwọn ọmọ aláìgbọràn tí ọ̀sà wá sọ́dọ̀ ọlọ́run sí kìíní o àwọn òkè òkun ní ìsìn ọlọ́run ń sọ fún mi pé wọ́n ń bọ̀ wá bẹ áfíríkà. they are coming to Africa. kí wọ́n máa mú ìrere tí ò jẹ́ kí covid nineteen pa wọ́n. they bring the gospel. torí tiwa wọ́n fi ṣe covid nineteen wọ́n fẹ́ dà sí áfíríkà kí gbogbo odidi ìlú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún orílẹ̀-èdè kí wọ́n parẹ́ káwọn wá jọba sí wọn lórí ṣùgbọ́n a dúpẹ́ o a lówó a níbọn kí là á tún ní a létò ṣùgbọ́n a níta ni o only God ẹ pàtẹ́wọ́ ńlá fún mi. Praise the Lord. My question is this, sir in the in the bible nínú ìwé mímọ́ a rí i pé àwọn ìránṣẹ́ ọlọ́run àwọn ló rule nation they are the one that is ruling as in bóyá nǹkan kan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nígbà yẹn a rí i pé àwọn ọba ló jẹ́ bí àwọn president so ìránṣẹ́ bóyá ọba yẹn ń ṣe nǹkan tí ò dáa so ìránṣẹ́ ọlọ́run máa lọ bá ọba yẹn pé because you are doing this ọlọ́run sọ pé báyìí máa ṣẹlẹ̀ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ a rí i pé ó mú káwọn ọba yẹn wà caution why tí ò fi rí bẹ́ẹ̀ láyé tá a wà yìí Is there not any man of God that can go to Aso Rock and like saying, President, you are doing this. I give you so so so day. And this is going to happen. And Amadipe Orilede ma yipada. Why is it not happen? And we have a great minister of God in Nigeria. Ẹ Clap your hands for Jesus. Ẹ padà You are not clapping properly. A ìrántí ọlọ́run many. you have many ministers of God. please be patient. please be patient. ẹ jọ ní tí n bá sọ tí bàbá adébóyè ìnáwó ni ọmọ rí bẹ́ẹ̀ ńkọ́. if dadi adébóyè says you be so. ṣé ọlọ́run fẹ́ràn wa ju ara wa lọ. you God love us more than ourselves. orílẹ̀-èdè ti le jù. are this nation too tough? hello. hi sir. bọ́lọ̀ ń bá ara yàn lọ bá wọn. if God send somebody to them ẹ jẹ́ n sọ nǹkan kan sọ nǹkan bíbí ọdún mẹ́ẹ́ nígbà Buhari fẹ́ wọ orí oyè lẹ́ẹ̀kejì. and ah, when Buhari want to come in. níwájú gbogbo yín. Ah, father hit his leg on the ground. bá lọ di ìbò lọ́rùn. if you go to heaven to cast your vote. láàrin agbègbè méjì. even in the firmament and the one on the earth. Buhari ló máa ṣe kí is gonna win ibi ni lọ́ọ̀yà mi ti á bá mi pé wọ́n á yìn ọ́n bọ̀n mo ní wọ́n wá pa mí. and the came to meet, afraid that they are going to shut him. ntọ́lọ̀ ń mọ̀ sọ. that is what the lord said. mẹ́ẹ̀ ṣe olóṣèlú. he is never a politician. mẹ́ẹ̀ láìkì wọn. he doesn't like them. torí wọn ò tún wa sí. because they are not renewing our place. mi jẹ wọn. I don't hit their food. wọ́n èpè mi kí n dá wọn lóhùn. they will never call him and we answer them. ọlọ́run ìgbà wọn bá tiẹ̀ pè mí gan màá ti ní sọjí. and by the time they will call him we have revival. ṣùgbọ́n tọ́lọ́ ń bá sọ á sọ. and whatever God says he is going to say it. hello àìsàn. nígbà mo sọ fún yín ní january ọdún twenty twenty pé olúwa sọ pé àwọn èèyàn máa kú pi pi pi káwọn èèyàn kan tó wá sọ fún mi pé ẹ nígbà téèyàn ẹ sà díẹ̀ tí gbogbo àgbáyé ọmọ á kú ṣé wọ́n kú àbí wọn ò kú. ṣé erin tọ́lọ́ ń bá sọ ó lè ránṣẹ́ ńgbà míì tí ò bá ní ọ lọ jíṣẹ́ tó o bá lọ jíṣẹ́ kíní kan ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ tó bà mí lẹ́rù bẹ́ẹ̀ sì lọ́lọ́run ló sọ fún bọ́ ìyẹn o told that man exactly ìránṣẹ́ ọlọ́run ni a minister of God ó ní olúwa sọ pé lágbájá ni ó wọlé he said God says also, person will enter. ní orí tẹlifíṣàn ni o. he said it on the television. tí lágbájọ ọba wa wọlé. and if he does not. ajẹ́mi èsù ni ń that means he is not God that called him ibi tó ní lẹ́kọ̀ọ́ ẹ lé òun ṣàìṣàì fún bẹ́ẹ̀ ẹ fi ṣọ́ọ̀ṣì ń kọ́ ilé. and use the building his church to build house. bẹ́ẹ̀ mo gbóhùn pé ọmọ mi. and after I had the voice that my son. òye sí olúwo òye ọmọ yìí. he does not have the knowledge of the ministry of God. wọn ò sì ní gbúrò ẹ mọ́. and they will never hear him again. ah ó nítorí àwọn tí ń sọ ọ sí. Si ọmọ yẹn òótọ́ ni mo sọ fún mo pé kó tètè ní lágbájá ní ọ̀wọ́lé o o lè sọ fáwọn ṣọ́ọ̀ṣì rẹ o òun wá gbé lọ sórí àwòrán ah ó ní lágbájá sórí bó ṣe ń sọ̀rọ̀ lágbájá ti gbé mi ah, tàmà tó ti gbé mi ó sì sọ wípé bọ́ bá jẹ́ àwọn àwọn àránṣẹ́ ọlọ́run kan wà tí wọn ò bìtírèdì ọlọ́run ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn wọn ohun tó sọ yìí sọ di àbùkù fún. and turn it to a blemish for him. àránṣẹ́ ọlọ́run tá a lè dá akọ lórí ọ̀rọ̀. and the minister of God we cannot mention. ìyàwó mi bẹ́ẹ̀ mẹ́rin jọ́nà ìjọ́ tá a mú. mami was there that very ah, day. ah olọmọ ìsìn máa tẹ́ o. and this guy will run into trouble. gbogbo lẹ́rẹ̀ tó ń bẹ ní àti fi kọ́lé lórí. and they use all the lands that he has to build out òye òye ni. because he does not have the knowledge of faith. ọláwọn èèyàn mi ń kú. he said my people died. ní tiwọn ni wọn ò ní. because they lack knowledge. ọlọ́run bá rán iṣẹ́ tó le ọgbọ́n lè jẹ o. if God sent you on a very tough errand. tọ́ ọ bá fi ọgbọ́n jẹ. you just have to deliver it with wisdom. olùwà kú o. if you don't use wisdom you die ṣe gbàgbé arákùnrin wòlíì kékeré. don't don't you dey forget the the prophet. ṣe gbàgbé ṣe ó ṣiṣẹ́ tọ́lọ́run àbí ò ṣe. he did deliver the message of God. ọlọ́run wọ̀nù ẹ̀ pé ọ̀nà tó o gbà wá. and the Lord told him the way he came to me. o ní kó o gbà padà. you should go back the same way. ẹnikẹ́ni ò fún kó ń lọ. nobody must give you anything. ta ló yí lágbòdà àná. whoever betray him. Hey ta ló lọ padà gbókù rẹ̀. who went back to go and take the ah, cup. ọlọ́mọ jẹ́ ń bọ́ sọ́wọ́ àwọn wòlíì àgbà o. God don't let me run into the fragrance of prophet. ó ti wà nù bíbélì bẹ́ẹ̀ o. it has been in the Bible like that. ẹja ń gbé ẹja mì o. fish do swallow fish. ẹranko ń pa ẹranko jẹ o. and animals do kill themselves for food. nǹkan ju nǹkan lọ. and things are bigger than nature other. àlàáfíà fún yín. peace be unto you. tọ́ba dénú rẹ kọ́ lọ fẹ́. if it gets into your belly expand it. ta ló tún ní ìbéèrè. yes ma. praise the lord. hallelujah. ẹ jọ dájú ìbéèrè méjì mú ní. ìbéèrè mi àkọ́kọ́ ni wípé only god tá à sí lábẹ́ alpha àti omega àti one mo wá fẹ́ bẹ̀rẹ̀ wípé kí ló dé tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́kùnrin wa lóde òní tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wọn máa ṣe irun àyámàtangà sórí ìmí ìtẹ́ bá rí àwọn nǹkan tó máa kó sọ́rùn ọwọ́ oríṣiríṣi tó dẹ̀ ṣe wípé tá a bá ń bá wọn sọ̀rọ̀ sà nípa Only God tí ń ṣe Kristi yìí wọ́n máa sọ fún wa wípé owó ni ní fókọ̀sì àwọn tá a bá dẹ̀ sọ fún wọn pé láìsí Only God kò sí owó ẹjọ́ kí la fẹ́ ṣe sí ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn bí rẹ̀ tó fẹ́ jọ ní pẹ́sà àwọn ọmọ wọ̀nyí tó yẹ pé tó máa ń ṣe àwọn irun àwọn yẹn máa tagà sórí àti lọ́kùnrin àti obìnrin wọn ṣáàtì tó rí irun yẹn a ó lé wọn kúrò nílé ìjọsìn kó má wá sí ọ̀dọ̀ holy god àbí kí ni ká ṣe sí. ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap your hands for jesus. number one. àkọ́kọ́. tí wọ́n bá wá ṣọ́ọ̀ṣì wa. if you come to our church. ẹ má jẹ́ àlé wọn. please we should not drive them. nípa gbígbọ́ by hearing. ní ìgbàgbọ́ fi ń wá. cometh faith. nípa gbígbọ́. by hearing. ní ìgbàgbọ́ fi ń wá. cometh faith. díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́lọ́ máa gbàkóso ayé wọn. God will take absolute control of their life. kéèyàn tiẹ̀ dirun. even if you plait your hair. ẹ má le. don't drive them. bí ọba rórí àwọn èèyàn tí ò dirun kí ni ò ní ṣe mọ́. when you see people said you will not try it again. kò ní dirun mọ́ béèyàn bọ́bá jóbìnrin lọ́ba bọ ṣòkòtò wá ṣọ́ọ̀ṣì. if a woman wear trousers to the church. ẹ rí i pé kò ní wọ̀ wá tẹ́ ẹ̀ tí òfin ní wọ̀ mọ́. he won't wear it for four times before he will stop. nítorí àwọn obìnrin tí wọn ò ṣe kínní. because he will see some other women. kì í ṣe gbà náà lọ́wọ́ àchange sermon. not like that you change sermon. àwọn èsù ti wọ ṣọ́ọ̀ṣì yìí and the devil has come into the church. ẹ wò wọ́n o ṣòkòtò wọn wọ̀ wá o. they wear trousers ẹ ti ẹ̀ jẹ́ ń béèrè ìbéèrè lọ. let me ask this question. èèyàn rẹ mélòó ló kù láyé. how many good people remain in this world. ẹ dáhùn. no answer. arán èmi àtẹ̀yìn láti change ayé ni. we sent you and I to change the world. so a ní láti fọgbọ́n kún. we we need to add wisdom. tí wọ́n bá wá sọ pé only God only God ọlọ́run pọ̀ o. only God only God we have so many God. kí mo lọ́lọ́run ṣe. we have so many God. àwọn èèyàn ní bàbá ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ pọ̀ ṣùgbọ́n ọ̀nà àbáyọ kan ṣoṣo ni díẹ̀ á o Jésù The only way out is Jesus Christ. Láti wá sọ fáwọn èèyàn pé Ọlọ́run nìkan. Ah, to tell man that is only God. Ọlọ́run kan wà tó lóhun gbogbo nínú gbogbo. The one God that has everything. Kì í mọ́ kì í mọ́ tàn yín o. If I should do that, I should not deceive you kí n mọ kò sẹ́ni tí ọ̀lẹ́mi ìkánjú nù gbogbo wa o. and there is nobody that doesn't have that spirit of sorrow in us. tí ọ̀lẹ́mi owú o. and that of jealous. sọ wá rẹni tí ó tẹ̀lé ọlọ́run tí ó gé ni ọlọ́run. and whoever want to follow God and get it. eré rẹ̀ á dàbí eré ìgbín. and you are going to move like snail. ẹ gbé ìgbín máa ń sá eré gan. you can see that snail do run. ẹ dáhùn. he do run at times ẹ dáhùn. no answer. táìmù tó o fẹ́ ìyanu ọlọ́run yìí at the time you are need you need miracle God will not do it ẹnìkan sọ̀rọ̀ nínú àwọn akọrin. and once somebody was talking about. ẹ jẹ́ káwọn náà gbàdúrà bí bàbá ọlágójú ṣe gbàdúrà tó dáa fún. let's pray as God your love. tọ́lọ́run ọba and if God refuses to answer. ẹ jẹ́ fọlọ́lẹ̀ tó dín ọlọ́run kù ni. does that reduce God? ee o mo ní ọmọ mo ní ọmọ kan tẹ́ pé èmi ni mo sọ fún. as far as son that he told him. pásọ̀ pásọ̀ pásọ̀ mi bàbá èkejì mi pastor sam ó lè máa jẹ́rìí sí pastor sam can testify to it. èmi ni mo fún ní o ọwọ́ abá mi pé màá pa ọ̀gá mi. he came to tell our friend that he's going to kill his boss ó gbọ́ pa ayakila pamọ́júmọ́ ọ̀la. ah you will hear that the ayakila has killed him overnight. ọwọ́ afa orí ẹ̀ mara. àfọlá náà hair is head. tọ́ ọ bá pa. if you kill him. o lè gbádùn sí olúwa láyé. you cannot enjoy the ministry of God. n tó ti sọ fún mi yẹn mo máa tì ọ́ lẹ́yìn títí ó fi rá àṣeyọrí nínú iṣẹ́. till you will be successful in this work. má yà lọ́dọ̀ ọ̀gá rẹ. please don't leave your boss. bá fẹ́ lọ dájọ́ lẹ̀. if you want to establish any church. apòmù ń bì. Apomu here. Lọ̀gá rẹ̀ wà. That is where your boss is. Lọ dájọ́ ní Ifẹ̀. Go to Ife and establish your home. So pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. By the grace of God. Ọlọ́run á máa dìde láyé. God will continue to elevate you. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. By the grace of God. Èmi ni mo lọ ṣe èmi mo lọ ṣe foundation church. My friend was the one to do the foundation of the church. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. By his grace. First year anniversary mo lọ ṣe. My first of the church. yẹn close mọ́ mi débi pé oore tí ọkùnrin yìí ṣe fún mi. what this man has done to her father. ó sọ fún mi pé ó lọ gbowó lọ́wọ́ ayákẹ́lá padà. he said he is going to collect money from the ayákẹ́lá bank. ṣùgbọ́n ọjọ́ tí n bá sọ jáde. the day he speak her father speaks out. èmi ló èmi ló ń kọ́kọ́ pa. he said he first of all kill her father. àfọ̀sáàmù sì wà ń bẹ̀ ń bẹ̀ àti and that the son was there that very day. àti ìyàjímọ̀. àmọ̀mí jímọ̀. má bí léèrè. Her father will question him. ó ní kí n bò ń jẹ́jẹ́. he said her father should make a vow. pé ọ̀rọ̀ yóò ní link. that the one will not leak out ṣùgbọ́n gbà bàbá rí mi bàbá ò béèrè pé á ah, ah, ajá tó rí ni ti ń gbó ah, ajá tó sì tún rí ni ti ń yọ̀rù ó ní n tó rí eh, bàbá yẹn kórìíra mi tán yẹn èmi sì ti jẹ́jẹ́ pé kò ní jáde lẹ́nu máa lọ́gàá mi ó ní di ìràpadà ayé rẹ̀ mò ń ṣe. It is the redemption of your life that I'm doing. Hello. Hi, sir pẹ̀lú bọ́ mo ṣe kọ́ ní sí olúwa tó a ṣe báyìí bá a ṣe. taught him the work of God. wọ́n mú rìnrìn àjò. and they took him on a journey. mú nǹkan mi mọ. and he added another thing to it. ìjọ tó gbé káàdé. the day he brought car. káà yẹ jíìpù ńlá ni. and it was big jeep. ó wa. he said my boss. náà lẹ you are still in room and parlour. ẹ wá ẹ wá owó ṣe kí ni ẹ ṣàgbowó ìdání ẹ ká lọ ta. just take this money let's go out. ẹ wá lọ bless yìí. Come and bless mọ́tò tí wọ́n ṣe the brand new car that I've just ah, given to me. I didn't think God had sent you on this message on this ministry. when my father got to where the vehicle was. and then he was he almost faint ó rò pé mọ́tò mọ̀ ń fọ́ kan òyì lọ́kọ́ and truly as God called him ó wá ń sọ̀rọ̀ ní kasa torí ẹni tó ń sọ̀rọ̀ gidi ni. and he's so wá ń sọ̀rọ̀ ní kasakasa. and he just speak anyhow. odidi ọ̀sẹ̀ méjì mi ìsinmi náà. for two weeks our father couldn't rest in his mind. sẹ́mi náà sí lóòótọ́ lọ́lọ́run sì pè mí. truly does God call torí me. torí tí sọ́ọ̀sì mi bá máa dá owó tó pọ̀ ń gbà. if they want to contribute much money then. àti dá mẹ́wàá àti o. both the time. ó lè jẹ́ twenty one naira. it might be twenty one naira. ẹsẹ̀ ni erin láti àlímọ̀ṣọ́ lọ sí. he was from àlímọ̀ṣọ́. Eh, ìdímù nígbà náà ẹsẹ̀ ní yé rìn padà tí n bá ń lọ sí òkè odò ẹsẹ̀ ní yé rìn lọ tí yé rìn bọ̀ ìyà yẹn pọ̀ ẹni mọ̀ ń sọ̀rọ̀ lónìí ńkọ́. the person i'm talking about today. ó ti kú o. is dead. ó ti kú o láyé má sáré ẹnikẹ́ni. don't run of ẹgbẹ́ oh, copy anybody. o bá fẹ́ enjoy ọlọ́run ẹgbẹ́ mímọ́. if you want to enjoy God accept Holy Spirit. ọlọ́run ọ̀sọ̀rọ̀ fọ́sẹ̀ méjì tí mi fẹ́ para mi. and God never talked for two weeks that he want to clear himself. nígbà òsì pẹ́ ọlọ́run kan sọ statement kan. and God just said one statement. tọ́ba ya yí ọ. when the time comes we understand. tọ́ba ya yóò ṣe kíni. when the time comes we understand. ẹ jọ sá. please sir igi táwọn èèyàn wà lábẹ́ rẹ̀ yẹn. and the tree that people are holding. it. ọmọ àtọmọ ọdún mélòó. well we be how old ẹ dáhùn. nùwànsá. ẹ o àwọn agi kan wà tí wọn máa ń sáré tètè wù nígbà òjò. and there some tree that they grow up fast. ọdún mélòó wọn máa ń lò. and how many years do they use. ẹ dáhùn. no answer. ẹ dá ẹnìkan dáhùn. let's only one àwọn person answer. àwọn àwọn àwọn irú eléyìí ní ìsìn. like this type now. kí lè rí tí ń ṣe báyìí. what is he doing now. ẹ o ó ti ń gbẹ nìyẹn. he is withering is withering away. gẹ́gẹ́ báyé ẹlòmíì ṣe rí ni. that is how some people's lives are. kí kan wú yìí kó sì dókè. for something to come up. Ọlọ́run bàbá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé Ọlọ́run ló níṣẹ́ ẹ jẹ́ àfàṣẹ́fẹ́ni tó ní kíni kó ṣe é wo tó bá le jù máa dáko. if it is so hard go and do farming. àwọn ṣe o lè sin ewúrẹ́ o lè ṣàbùtàn. People, you can be rearing animals kèé ṣe dandan kọ́ ọ sí tí olúwa láì ní iṣẹ́ kan tó ń ṣe tó fi ń bọ́ra rẹ. it is not that much that you do the work of God without having any other job that you use to sustain yourself. ẹ̀yin ikọ̀ àti ìrìnjú ọlọ́run. all the ministers of God. God bless you baba ẹ ṣe sá. tẹ́ ẹ bá wọlé fún sí olúwa máa bọ̀. if you come in for ministerial work. tẹ́ ẹ bá dé school tẹ́ iṣẹ́ wo lẹ máa ń ṣe. when you get to school what do you do. a máa kọ́kọ́ roko agbègbè. tẹ́ ẹ bá roko agbègbè kí lẹ́ ń ṣe. àwẹ̀ àdúrà bá máa bọ̀ kí lẹ máa ń ṣe. a máa ń ṣe àgbẹ̀ a máa ń gbin àgbàdo. ṣé wọ́n ń ṣe dìsìn àbí wọn ò ṣe. wọ́n ń ṣe dìsìn. àwa sì ń gbé gbàdo dìsìn. they still plant corn up till now. àwa ń gbé gbàdo dìsìn. they plant corn till now ṣébi ní ń pa wá are they hungry now. n ta fi ń kó àwọn ọmọ tí wọ́n bá gbin gbàdo yẹn lẹ́yìn pé kọ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ wá àwọn náà wọ́n padà jẹ́ and we n sọ fún wa ni pé n tẹ́ yọ iii olúwa ni ọlọ́gbé iyán wá kọ́ fọbẹ̀ sí. and put egusi soup on top. Hmm. dodododo olúwa ni kò tó fowó kún. and the Lord say you should add money bíbélì ní ìgbéni fẹ́ni tó wí ńgbà tí ọlọ́run ò. and the bible says woe unto him that says when God does not speak. ó ẹ̀mí ọlọ́run nù ẹlòmíì nìyí. and that was what made some people to lose the spirit of God. kí ló dé tó o lè dáko kí ló dé tó o lè sin ewúrẹ́ kí ló dé tó o lè sin adìẹ kí ló dé tó o lè sin tòlótòló kí ló dé tó o lè sin nǹkan títí ogun tí o bá lè dí ọ lọ́wọ́ fún ṣe ọlọ́run. what cannot hinder you from work for God. o ṣe ṣe kó o fi feed ìdílé ẹ. why don't you do it and use it to, to feed your family tó o fi ní sọ ntọ́lọ́wọ̀n sọ. àwọn that will not make you to say what God does not say. tó fi ní solówó dọlọ́nu ṣọ́ọ̀ṣì rẹ. you will not turn the rich man to God in your church. torí ẹlòmíì ti solówó dọlọ́run. because some people have made the rich people into the world. mo ṣàwọn obìnrin tó bá ti rẹ́ni mo máa ń sọ mo sọ kí ni kan ṣọ́ọ̀ṣì wa lọ January ọdún yìí mo ní problem tí gbogbo obìnrin ní láyé tó sì great ọ̀fẹ́ má sẹ́ni tí ò sí lọ́wọ́ yìí tẹ́nìkan bá ti ń ràn wá lọ́wọ́ ti ń ràn wá lọ́wọ́ ohun tí wọ́n yé san fún and what they going to ah, ah! repay that person. èèyàn lọ́lọ́run lò tó ń tọ́jú mi ah, báyìí. and my God is using this man lè fi máa ń sàfihàn. and they going to use their private parts for to reward that person back. mo ran ìdílé kan lọ́wọ́ dé stage kan. and father help some family to to to ọkọ àti ìyàwó both husband and wife. mo mo ra lẹ̀ church. he bought the land for the mo church. mo ṣe báyìí mo ṣe every mo kọ all sort of things for them. mo yọ̀lẹ̀ and raised it to the ìyàwó sì wò sòsò pé ah bàbá ọlágúndú kò sí tó ń fi lè dúpẹ́ ju pé wò ó mo ti ṣe family planning o wàá máa bá mi sùn n tó ṣe kọjá wò ó bọ́ gbà mí mọ́kọ rẹ lọ́wọ́ bọ́ gbà mí mọ́kọ mi lọ́wọ́ kò gbọ́dọ̀ dùn ìwọ ló jẹ́ àmọ́ àjàjẹ́ yóò àtàjẹsẹ́. you make us to feed well. mo sì and I felt smile. mo lọ he said thank you. nítorí tí mo ṣe because of what I did for you látòní lọ ẹ̀rà máa lọ lọ. and as from today go your way. ọ̀sẹ̀ mi o. you have done nothing wrong. ọ̀fẹ́ dúpẹ́ ni. you want to give thanks. ìyẹn náà wọ́n fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ìwọ náà ọpẹ́ yẹn ni ìwọ náà gbà lọ́wọ́ ẹni tí ọjẹ́ ọmọ mi kan. one of our fathers nínú In ọlọ́run in the ministry gbóròhùn àti financial support And ẹ̀ wọ́n ti close jù and they are so close ẹni yìí sì ti ṣe fún gan and this person has really tried ẹni yìí ti ṣe fún gan he has really tried for ọkọ church ọra gbogbo tó ń fẹ́ sí i kò jẹ́ ìyá ọjọ́ mẹ́ẹ̀ kò jẹ́ kí wọ́n ṣe ọkọ rẹ̀ ò o. the husband is not dead. ń gbọ́ ìyá lọ lọ́kọ́ ní bàbá mi ọmọ yín mà ti ń kọjá yìí. and the husband now found out father that your daughter is passing her boundary. ó lóun bá òun àti financial support wọ́n ń bára wọn sùn ní yáàdì báyìí. and then he met the financial support that. ìyàwó mi kí lélẹ́yìn olóògbé wo kò kú òun bẹ́ẹ̀ tó bá ti yọ ìwọ náà wá kí tiẹ̀ bọ̀. and he told the husband that he is still there if you remove his own come and put yours sórí iṣẹ́ yẹn ṣe mọ́ ni. he was he able to do the work again. ẹ̀mí mímọ́ ọ̀fẹ́ ìpọ̀tọ̀ á lọ. and holy spirit does not want dirtiness in relay. tá a bá fẹ́ kọ́lọ̀ nìkan bá wa á gbégbé ó ní ìwé àìsáyà yẹn bá sáré kan àìsáyà fifty two verse eleven. fifty two eleven. ẹ̀gbọ́n tó wí fifty two eleven. ẹ fà sẹ́yìn ẹ fà sẹ́yìn ẹ fà sẹ́yìn ẹ jáde kúrò láàrin wọn. ẹ má fọwọ́ kan wa àìmọ́ kan. ẹ má fọwọ́ kan àìmọ́ kan àìmọ́ mélòó. àìmọ́ kan. jẹ́ sọ kíní tọ́ọ̀bá tọ́ọ̀bá bẹ̀rẹ̀ church. if you start church. agbára ọlọ́run á wà ń sálẹ̀ báyìí. and the power of God will be under you. kókó ẹsẹ̀ rẹ tọ́ọ̀bá jólóòtọ́ lọ́dún yìí á mú. tọ́ọ̀bá yá ní kíni á tún mú. and move again. tọ́ọ̀bá yá á tún mú. we move again tọ́báyà ìwọ́gun ò ní tó ń ṣe mọ́. and when the time comes. wàá kàn sọ̀rọ̀ a sì ṣe wẹ́rẹ́. and you will just take and it will happen. a ṣe wẹ́rẹ́. he will do it. fúnra ara rẹ̀ ni ó máa sọ bí o sí. and he will be telling you where you go. ọfọdún ìṣẹ́yún ọlọ́run ọfọdún tí ń bọ̀ sẹ́yún ọlọ́run ọfọdún tó ń sẹ́yún ọlọ́run olúwa á dá oró. ìránṣẹ́ ọlọ́run fẹ́ lọ sórí ìránṣẹ́ ọlọ́run bàbá bàbá wa ó dùn mí pé wọ́n ti sẹ́ẹ̀sùn sà ẹ̀yin lẹ pè mí tẹ́ ẹ ní ìránṣẹ́ ọlọ́run kan lọ ṣe ọ lọ ṣe ìsọjí ní Àbújá ẹlẹ́yìn mọ́tò rẹ̀ kílẹ̀ ló kó bẹ̀ ṣe é gbàgbé ee o <laughs> ọtí ni bàbá ló kó síbẹ̀ àwọn hot drink hot drink ó ní kí ló fẹ́ ṣe what do you want to do it with wọ́n ló sì mú mu mu ọ̀sán ẹ̀yin ọmọ ẹ̀ máa ń sọ sọ jí he drank and drank and said go to the revival kí ló fà á why. ọ̀pọ̀ èyẹ tí màá ń ru bí tẹnu tẹnu rẹ̀ ń já itọ́ dàlẹ̀ kí n máa sẹ́mi mímọ́ ẹ̀mí ọtí ni tọ́ ọba tọ́ ọba tẹ́rì gbà ọgbẹ̀mí ọtí. and then if you accept it you will just accept the spirit of drunkenness. bó sọ máa jọ lọ bá fẹ́ ní owó tó pọ̀ tó fẹ́ ní lábẹ́ wòlíì gbégbé ayé tí bàbá ti ń bẹ lábẹ́ tó gbé àwọn kan kọ àìmọye àwọn olówó mi tí wọ́n dìde tèmi gan ò lè pè lórúkọ mọ́. that cannot even call them by their name. ṣùgbọ́n wọ́n kọ́ wọn but the third time. àwọn abá kò ṣọ́ọ̀ṣì rẹ. if we leave your church. ojú á tì ọ́. you be put to shame. wọ́n gbúrò mi lónìí wọn ò lè wá bá mi. and they are hearing about our father today they can come. ojú wọn bàbá adébóyè rí. ojú wọn bàbá wọn náà rí. ṣùgbọ́n wọ́n dì ọlọ́run kan ṣoṣo. but they held on to God. ẹ̀yin wo lẹ máa dì ọlọ́run kan ṣoṣo. how many of you will be holding on to one God raise your hands properly. àdúrà kọ́ o gbogbo it is not prayer. bá ṣubú àdúrà ọ̀ràn kankan mọ́. even when somebody fall prayer cannot so do it. sọ pé mi ní ṣubú. tell God you will not fall. ọ̀tá ò ní rí mi mú. and then the enemy will not. òkùnkùn ò ní borí mi. darkness will not overcome me. kí ni ìbéèrè tí màmá yẹn béèrè. and what is the question. ta ló lè níran. who can Yo. remember. Eh? àwọn ọ̀dọ́ wa ń fẹ́ ìrọ̀rùn. and the, the youth they want everything at ease? àwọn ọ̀dọ́ wa ń fẹ́ ìrọ̀rùn wọ́n fẹ́ máa mu ẹrù rìn cocaine kí wọ́n bóbìnrin ṣàṣepọ̀ nígbà tá à ń ṣe ìpàdé àwọn ọ̀dọ́ ọ̀dọ́ kan sọ wípé tẹ́ ẹ bá rí kóòkì lọ́wọ́ ọmọ yín ẹ gbà á lọ́wọ́ ẹ̀ kílẹ̀ ń pè é máa bọ̀ máa bọ̀ ọkùnkùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ náà ẹ̀rù tún bà mí ẹ kí ni kí ni kí ló pè. lásán ti. wọ́n ti mísìn kankan mọ́. kóòkì ni o. ordinary coke. tẹ ẹ bá àwọn ọmọ yín ti ń sábà mu kóòkì jágbà lọ́wọ́ ẹ̀. just collect it. taste ẹ. taste coke. kọ́mọ mú. don't drink it. kọ́mọ mú. èṣù náà drink. ee ogun èṣù bá a mẹ́ wá sọ̀rọ̀ sí i kọ́ má mú. they should not drink it. kí ni bẹ nú ẹ̀ tó fi gbọ́dọ̀ má mú. what is in that drink. praise the lord. hallelujah. igbó tó ń kù dáadáa. ẹ́ igbó igbó tó ń kù dáadáa. ṣebí gò kóòkì ni. Ah. wọ́n sábà máa ń lo bangus wáìnì bangus yẹ ọmọ àrùbáyà kóòkì ni wọ́n ti mí sẹ́ ọ̀pọ̀lọ́nà ilé wa dáadáa wọ́n ti mí sẹ́ àwa dẹ̀ra máa tọ́ pẹ̀. ṣé téèyàn bá mú un yọ dàkú. mo rò pé o ti mú rí máa bọ̀ ọmọ tó máa ń mú ládùúgbò wa nì tó máa ti mú báyọ̀ máa di dìdìrín ni tébílẹ̀tì ló máa ti sọ sínú kóòkì yẹn báyìí wọ́n máa di dìdìrín náà lè sọ ẹni tì. dáàdì kì í ṣe gbó. Eh, wọ́n fi inú bọ́tù wọ́tà wọ́n ti ẹ ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. your hands for Jesus. ẹ má jẹ́ káwọn ọmọ wa lọ bí ọ̀rọ̀ ti jinlẹ̀ mọ́. and don't let us our children go to where there is no word of God. hello ẹ jẹ́ ń sọ àṣírí ẹ jẹ́ ń sọ àṣírí àwọn hello. please let us be patient no noise please. wọ́n ní a parí ẹ̀. He said we should round it up. nígbà tẹ́ ẹ wà dákẹ́. when you are not keeping quiet. má interpret fẹ́ ní kankan mọ́. Don't talk to anybody. Ẹ jẹ́ nsàsírí Amẹ́ríkà London tèmi ti dé àti ìdá àti And the cities they've been to. Ṣé rí Their their president. Wọ́n sákú àwọn ọmọ tiwọn. They sákú their own children. Bọ́ọ̀bá kọ́mọdọ̀ ní ìsìtọ́ ọba ariwo Ọlọ́run lọ́bọ̀ ṣe o. If you take your children over there and you are able to train them well, good luck. Ẹ̀mí mímọ́ lọ́bọ̀ ṣe o. It's the Holy Spirit that has helped you torí o gbọ́dọ̀ na ọmọ lọ́wọ́. because you must not beat your children oh, there. o tó bẹ́ẹ̀ láti na ọmọ gọ́ọ̀mẹ̀ntì máa gbà lọ́wọ́ ẹ̀. the government will take your children from you. o sì tún rí mọ́ láéláé. and you will never see that child again. o gbọ́dọ̀ na rẹ wife. o báyàwó rẹ jà. you must not have any quarrel with your wife. ìyàwó rẹ lágbára lórí ẹ láti lé ọkọ lé. and your wife has the power to drive you out of the home. ìyàwó ẹ sì lágbára pé òun ò ṣe mọ́. and kí gọ́ọ̀mẹ̀ntì máa tọ́ ọmọ àtò nìkan. and government will take care of you. wọ́n ara ilé fún wọn aṣọ gbogbo. they will buy house and everything. ṣé ìbàjẹ́ táwọn ọmọ tiwọn ìbàjẹ́ tí àwọn aráàlú òfin wá wo ọ̀dọ̀ wọn pátápátá làwọn mú dání. and they held on to that mo wá jókòó àwọn mínísítì àkókò yìí. and now sat down to look at this. position tí wọ́n wà nìyẹn. the main that is the the, the position that they are. ìjọ mọ̀ndálẹ̀ lọ yìí. and it's a very established church. tó bá wọ ọlọ́ọ̀ lọ́ọ̀ lè sọ pé lẹ́yìn káwọn ọmọ mi wà lábẹ́ ọ̀ndé yẹn ó lè má fi hàn sọ lórí. children to be under people you may make them it's not in. kèé ṣe àwọ̀ṣe jù. it is not that maybe one is. ṣùgbọ́n àwọn bàbá kan tó ti dọ́gbọ́n nìsín. but there are some fathers that they make it another way. ẹ máa less ẹ máa less ìgbàgbọ́ fáwọn èèyàn. and make sure that you reduce their level of faith. ọ̀sẹ̀ ni less ìgbàgbọ́ fún tó máa da lágbára. and nobody that you are going to level the level of their. I mean kílẹ̀ lọ ṣe lórí òkè. and they will be power. ọlọ́run wà nù yàrá yín. and what are you going to the mountain to do there is God in your room. jésù jésù sáà mọ̀ pé àṣẹ jésù ò níbi tí ń dé sí. wọ́n tọ́ bá sì bá àwọn èèyàn sọ̀rọ̀ tán á gbàgbó lọ tó bá tún fẹ́ gba bòmí ibo ni tó ń lọ. what will he do? etí òkun àbí bẹ́ẹ̀ kọ́. by the seaside. gbogbo yẹn ni a ti gbà lọ́wọ́ àwọn ìjọ. and they have taken all this from the church. torí wọ́n má bàa rí ọjọ́ iwájú. so that they will not see their future. bẹ́ẹ̀ làwọn òkè òkun tá à ń sọ yìí. so also the European country we are talking about. àní tó o mú one dollar sí tó o bá kìbọ̀ lé torí ilé ibi oúnjẹ wọn tó márùn-ún ru ilé. their their canteen is up to five of this. bíi tí wọ́n kọ tó fine kódà ọba àlójọ mẹ́ta ń bẹ̀. even if you spend three days. one dollar sí yẹn lóye máa jẹ nù. and use that one. twenty four hours ni. twenty four hours. gbogbo ntọ́ títí bẹ́ẹ̀nbẹ́ tó jẹ́ ẹyọ kan níta tó lè jẹ twenty thousand fifty thousand ọ̀fẹ́ ló mu wà á tún máa control àwọn tí ń sáàfù bẹ́ẹ̀. even you be telling you be cautioning the people there. kò ní sọ pé kí ló ń ṣe o. they won't ask you what you doing. wọ́n máa ma dálẹ̀ káwọn èèyàn má bàa ronú. they deliberately created that place so that people will not think. tọ́ ọ bá rọ́mọ rẹ tí ó pè ọ́ tí o sì mọ tó ọgbọdú rẹ máa tètè bẹ̀rẹ̀ àdúrà o. please start praying over him or her. kò lọ ṣiṣẹ́ lọ́hùn o. he didn't go there to work. ọkàn yìí jẹ́ ń kiri bó ṣe wù. he's just eating free food. bàbá kan wọ́n bí léèrè ní Canada. the man was questioning Canada. wọ́n lẹ tọmọ ọdún mélòó báyìí. how old are you. ó ní ninety five. he said ninety five years old. bàbá ń bo lé yín. where is your house. ó lóun ọmọ àlúwo ni ọlọ́mọ Nàìjíríà lò. he said he's a Nigerian ninety five. ninety five years old. wọ́n ní iṣẹ́ wo lẹ ṣe nílùú yìí. what have you done in this country. ó ló ń join force. he said he joined force. ó sì dókè ń bẹ dáadáa. and he got to the top there. ilé mélòó lẹ lọ kọ́ sí. how many houses do you build in your place. ó ní òsì ilé. he said no. ìyàwó ńkọ́ ó fẹ́ yàwó rí. he said he never married. níbo lẹ̀ à ń gbé báyìí. where do you live. olówó gbébì kankan. he said he's homeless. ẹ ra ilé nílùú ìrara olóhùn ọ̀rá o. he didn't buy in this place. kọ́tàsì ló ń gbé ìjọba ló fún ìgbọ̀ngbà tó ń ti resign government he resigned, government drove him out. kí lè fẹ́ fẹ́ ká ṣe báyìí. what do you want us to do now? ṣé ká béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ń wọ̀ báyìí ṣé ká béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì pé kí wọ́n ràn yín lọ́wọ́ kẹ́ ẹ padà lù yín. do you want to go back to your home? ṣe fẹ́ gbọ́n tó wí. do you want to hear what he says? ó ní ta ló lè dá mọ̀mọ́. he said you will recognize him again. ntẹ́yẹ jẹ́ ọdún mélòó lẹ ti dé lu yìí ó ní bí ọmọ ọdún mẹ́wàá. he said he has been in the country at the age of ten ẹjọ ta ló fẹ́ da màmá. who will recognize him bó o wá lẹ ti ń ṣe báyìí ó níbi ilẹ̀ bá sùn sí ló ń sùn sí wo ṣe ń sọ tuntun kan fún ọ. let me tell you another thing. sọ gbanti n ba fún. you accept what I am ẹyin tẹ gbanti n ba wí ẹ pàtẹ́wọ́ ńlá fún mi. you that to tell you clap your hands. number one. má ta létà náà kọ́ ọlọ́run lọ sí overseas. don't sell all your property and you say you are travelling abroad. iṣẹ́ burúkú wọn lọ ṣe mẹ́. and ah, they are doing bad job there. iṣẹ́ wa o ṣùgbọ́n o ò lè rí tó o bá jẹ́ bank manager nàìjíríà. if you are bank manager in this country. níbi ilé iṣẹ́ tó bá dáa. and the most beautiful working place tí ìbá ṣe pọ́ lọ́rùn bá ràn ọ́ lọ́wọ́ òní. if God does not help you you can't get it. inú kọ́ bá jẹ́ bank manager ń bí tàbí director ń bí. maybe your bank manager o lè rí sí ọdẹ. maybe you can get a wash night. iṣẹ́ kí mo pé. you get a wash night. tọ́ ọ bá tún wá kàwé wọn tán. if you are educated in no way. o lè dàbí àwọn ọmọ olú. and you cannot be like citizen kó o tó meet up láti sọ pé òun fowó sílé. and before you can meet up. iná la tàn yìí tẹ́ ẹ bá ti tan tẹlifíṣàn ẹ̀ gbọ́dọ̀ tan ná. if you have your television on no light. èmi àti mọ́mì gbé ní premier hin wọn fún ọjọ́ sọ́sẹ̀ kan kọ́ bá yẹn. daddy and mommy live in their premier inn ìgbà wọn sírò owó tí wọ́n lò. when they calculated the money. with mommy. go and sleep on the ground of the church. àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ọ̀hún má tiẹ̀ yàwó lọ ọ̀hún má tiẹ̀ ta ilé tànà rẹ̀. èkejì ni pé ẹni tó bá ní ọwá rí i pé èèyàn ọlọ́run tòótọ́ ni ẹ tún gbọ́ dáadáa bíi pé èèyàn ọlọ́run tòótọ́ ni máa bọ̀ á ṣe ọ lóore wọ́n á ṣe ọ ní ọmọ dáradára lọ́jọ́ márùn lẹ́yìn ọjọ́ márùn wọ́n á yí ojú sí ọ àwọn mẹ́ẹ̀ wà tọ́jọ́ kùnrin tí a ń padà jẹ́ ọlọ́mọ gun kẹ́tẹ́kẹ́tẹ́ láti bá sùn. so they ask them to be sleeping with the donkey. ẹlòmíì wà tí ẹ̀rọ àwọn ti ń sin ajá nínú ilé wọ́n máa ń láìkí kí bùlàkì mọ́ àní alágbára ìbálòpọ̀ èyìnbó á sọ fún ọ pé ten thousand dollars ní bá ń bájà mi sùn. this is ten thousand dollars sleep with my dog. n tọpọlọpọ àwọn ọmọ yín ṣe káàkiri mọ sọ fún yín. and that is what many of the, your, your girls do there. èyí tí ọba lọ́lọ́run kó tó lọ. the one that doesn't have God before leaving there. ẹ tẹ ẹ bá pàdé ẹlòmíì ẹ ti mọ̀ pé ọkùnrin lélẹ́yìí ọyàn rẹ̀ ti rí rọ̀rọ̀ ah, rọ̀ wọ́n ti já wọ́n ti já àdọ̀dọ̀ rẹ̀ wọ́n ti yọ jáde wọ́n ti là kàmí sí. and they remove his private part and put something else there. mo sọ fún aníbí ọ̀jẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run bí chọ́ọ̀tì wá ṣe wà yìí tá a jẹ́ spiritual tó bá jókè òkun la tó eléyìí àwọn géè lè sọ pé ń bọ̀ wá ṣe márèèjì lọ́dọ̀ wa ìyẹn ọkùnrin sọkùnrin obìnrin sóbìnrin àtò bẹ́ẹ̀ pa àsùnwọ̀n pọ̀ a gbọ́dọ̀ sùnwọ̀n pọ̀ ntúlàsì ni ẹ so wọn pọ̀ wọn á jẹ́lì ṣọ́ọ̀ṣì. and if you don't join them they are going to jail the pastor. tàbí kí wọ́n da ṣọ́ọ̀ṣì yẹn or they will turn the church upside down. ìlú sodomu àti gomora ni. and that is sodom and gomora for you. kò sóòótọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ mọ́. there is no truth word of God here anymore. church tẹ ẹ bá gbọ́ pókun ẹ lọ wo ilé igbó máa wà ń bẹ̀ ilé ìmútí máa wà ń bẹ̀ ilé gbogbo máa wà ń bẹ̀ ibi àti ilé bára wọn sùn máa wà lẹ́yìn yáàdì. wọ́n á lẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run. and so they reduce the word of God ọ̀rọ̀ àgbèrè òsì lọ́hùn mọ́ o. and that issue of fornication does not exist. ẹ you preach it. so life ọ̀hún nìyẹn. that is their lifestyle there. kì ṣe ibi téèyàn ti ọmọ tí ò ti mature sí. it is not where you can push and be mature there. kò sì ní rí ayé rẹ̀ mú. and if you come back to Nigeria you won't be able to handle his life anymore bàbá wa kan gbé ọmọ kan lọ bọ́yọ̀ ọmọ nínú àwọn bàbá bàbá so ọmọ yẹn bọ́yá lọ́jọ́ ọmọ ọdún márùn-ún tí wọ́n fi gbé lọ. five years old before being taken down kókéńbùsà lọ́lọ́jọ́ yìí ó lóun lè ṣe owó ó lóun lè ṣe owó bàbá àwọn ṣe wẹ́wẹ́. he said he's going to change his father's money to change. ọ wá wá máa rí ó ní kí ni a fẹ́ fọmọ sí. he said what do they want to use with a child. ó lóun ọ̀ máa rí o. he said he's not getting married. bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀kọ́ máa rí o. till now she refused to marry. ológìnní lọmọ rẹ̀. and it is the cat that is his child. he has a cat as a child. kí n mo pè é. a cat as a child. ológìnní lọmọ ẹ̀ ẹ ọmọ mi ń lọ ẹ ọmọ mi ń london ọmọ mi ń lọ kan tó o bá múra sí iṣẹ́ bí wà lówó. if you are hard working there you be rich. tó o bá jọlẹ. if you are not lazy. bó o bá sì dúdú lówó lọ́nà ní ìṣe o lè iṣẹ́ lẹ̀. even if you have money over there you cannot establish. bẹ́ẹ̀ ṣe wà níbi tó bá jẹ́ convention tá a lọ ṣe lọ́hùn gọ́ọ̀mẹ̀ntì ni ó wà bá wa ka owó pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pásítọ̀ ò lágbára láti kawó ọ̀ṣà ò lágbára ẹ̀ gbà gọ́ọ̀mẹ̀ntì ni ó ka owó kọ́bọ̀ gbọ́dọ̀ yọ sọnù ah, chọ́ọ̀chì ni mo ń sọ yìí o I'm talking about church. ẹ̀yin náà gbọ́ ti bàbá asimolowo and ah, you ask of that of asimolowo ẹ̀gbọ́n gbà náà títí di sin chọ́ọ̀chì yẹn ò bọ́ sọ́wọ́ bàbá ti Chris lọ́nà náà ní ti London ah, ò bọ́ sí lọ́wọ́ mọ́ so kò sí ní ta fẹ́ ọ̀hún Sódómù àti Gòmórà ni o. that is Sodom and Gomora for you bẹ́ẹ̀ bá múra dáadáa ọmọ yẹn ẹ̀ ní pàdé ẹ̀ lọ́rùn mọ́ wọn. even if you are not well prepared you won't see your child abroad. I wọn yàtọ̀ sí tiwa. their lifestyle is quite different. ọkọ àti ìyàwó lè má jà ní ìsìn ìyàwó lè sọ pé wo mi ò ṣe mọ́. even the husband and wife may not quarrel and the wife decide not to have. jọ́ kejì ọkọ rẹ̀ ọgbà wé court. and the following day they are going to give him papers. wọ́n sì divorce wọn. and they are going to divorce. so ẹja ẹnìkan fẹ́ béèrè béèrè àríkẹ́ ọ̀ya bá ń gbé fún un praise the lord hallelujah torí àwa ìránṣẹ́ ọlọ́run wọ́n pọ̀ mi báyìí torí ẹ̀ mo ṣe fẹ́ béèrè ìbéèrè ẹ jọ sá kí ló dé tó jẹ́ pé àwọn ìránṣẹ́ ọlọ́run tó yẹ kó máa encourage àwọn ọmọ ìjọ tó yẹ àwọn gangan lọ́n tún máa máa bàjẹ́ lẹ́yìn kéèsì kan ṣẹlẹ̀ sí mi ó ti ṣe díẹ̀ sẹ́yìn orí òkè náà la wá àwa choir èmi nìkan náà ni ọ̀dọ́ tó wà láàrin wọn bẹ̀ tí ò fi bẹ́ẹ̀ dàgbà so a ṣáà ń pray lọ mi mọ ẹ̀mí géṣà tó gbéyà yẹn wọ̀ tí wọ́n ti ń sọ oríṣiríṣi tẹ́lẹ̀ o bó ṣe mẹ́mìí rọ́ nìyẹn pé ẹ ọ̀dọ́ kan wà ń bíbà yìí ó ti lóyún o kó má ṣe kinní kan ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi dẹ̀ wà nínú oyún so wọ́n wá ní pé gbogbo àwọn tó lóyún pé kí wọ́n kúnlẹ̀ kán gbàdúrà fún wọn kán lè sọ̀ láyọ̀ so ìkan nú àwọn akọrin wá fọwọ́ tọ́ mi pé àpé kí n kúnlẹ̀ fún ẹ̀gbọ́n mi pé kí n gbàdúrà fún so mo ṣàṣe kúnlẹ̀ nìyẹn mo ṣáà sọ pé ẹ̀gbọ́n mi ni mò ń gbàdúrà fún o èmi kọ́ mo lóyún o mo ṣáà gbàdúrà yẹn ó lọ bẹ́ẹ̀ a ṣáà ṣe program yẹn tán à ń padà síkò so mi tẹ̀lé wọn dé ilé mo ṣáà bọ́lẹ̀ lọ́nà nẹ́ẹ̀sì tí máa gbọ́ngbà tí máa délé ní ọjọ́ kejì wọ́n ní à ó ti lóyún ó ti lọ ṣẹ́ oyún yẹn pásítọ̀ dẹ̀ lẹni tó sọ ọ̀rọ̀ yìí nígbà tí mo gbọ́rọ̀ yẹn inú bí mi mo ní àká ah, pé wáyé tí àwọn èèyàn ṣe máa ń hùwà báyìí èmi tó yẹ pé mo bọ́ sílẹ̀ mo jáde lọ síbì kan ni ẹ ti asáré kù kẹ pé à ah, ọmọ yìí ó ti lóyún ó ti lọ ṣẹ́yún ni èmi dẹ̀rẹ̀ ẹ má bínú o tí bá ń ṣe píríọ̀dù mi kò sẹ́ni tí ò kì í mọ̀ ìgbà mi máa ń bì Ó oh, yá. Praise the Lord. Hallelujah. Ìbéèrè ti mo fe bere yi ko ye mi dáadáa dìtò pé Muslim ni èmi. Wọ́n máa ń ní pé tí kéèyàn béèrè nǹkan tó bá fẹ́ ní ọwọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Then wọ́n dẹ̀ máa ń sọ pé Ọlọ́run kò kí ń gbọ́ àdúrà ẹlẹ ẹ no Ọlọ́run kò kí ń gbàdúrà ẹni tí tí ìwẹ̀ ò da as in kí ẹni tí kéèyàn máa pray Eh, negative eh, kìíní sí èèyàn so kí wa wá to je jẹ́ wípé ẹni tí ọlọ́run mọ̀ pé ẹni àdúrà tó ń gbà sí òun àdúrà tí ò dáa kéèyàn máa gbàdúrà negative sí èèyàn bíi kéèyàn máa kéèyàn máa gbàdúrà pé ẹni yìí o kí nǹkan ṣe ẹ kó má ríran kankan ọlọ́run dẹ̀ mọ̀ pé àdúrà tẹni yìí ń gbà kò dáa wáìtọ́ ọlọ́run wá ń gbọ́ irú àdúrà bẹ́ẹ̀ ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap your hands for jesus. then ìkejì sá mo ti béèrè question yẹn rí ní ọlọ́ṣẹ́ ní last month tí mo wà ń bẹ̀ tí wọ́n máa ní téèyàn bá ń gbàdúrà ẹ̀yin dáàdì náà lè máa ń sọ tẹ máa gbàdúrà tẹ máa ní gbogbo ẹni tó wà nídìí ọ̀rọ̀ èèyàn kí ọmọ ẹ̀ fámìlì ẹ̀ gbogbo wọn kí wọ́n forí ko tó bá ṣe pé ẹni tó ń ṣèyàn gangan bí irú kéèsì tèmi ń sìn mú kàn fi ṣe example bóyá ọkọ mi àbí ìyá àbẹ́gbọ́n mi ló wà ń di ọ̀rọ̀ mi tẹ́mi wá ń gbàdúrà pé kí gbogbo ọmọ ẹni yẹn àtọkọ àti fámìlì ṣé kò ní ran àwọn ọmọ ti tèmi gan. ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù nọmba one. nọmba one. ìbéèrè àkọ́kọ́ ni pé. the first question is this. ẹ dá mi ló ẹkọ bá mu. àdúrà òdì. àdúrà òdì ṣé ẹni tí ń pè ládùúgbò dì ní kọ́ ọkọ̀rúkọ èèyàn. what we call contrary prayer is to write somebody's prayer name down. àwọn èèyàn burúkú ní ìdí kéèyàn gbàdúrà ní ẹ lórí o. and the evil people you need to pray on them. ṣùgbọ́n má kọrúkọ ènìyàn. but don't write anybody's name. ẹni tó bá ní ikú ọlọ́run jí ikú ẹ̀dá lé lórí. whoever ask me to die God let me die is that a contrary prayer. ok ẹ ṣe ìwọ ni wọ́n ń fàdúrà pààyàn o. they use prayer to kill ọlọ́run a sì mọ ọjọ́ ìdájọ́ ọmọ tough. hello hi. bàbá wa kan bẹ tọ́sẹ̀ sinmi nínú olúwa wọn kò lábẹ́ àwọn wòlíì kan wọn ní tí èèyàn bá kò lábẹ́ wòlíì yẹn wòlíì yẹn á yan àwọn aládùúà ẹ bá ń sọ pé kọ́ ya wèrè kí wọ́n ṣe kí ni àdúrà ó sì gbà and the prayer will be answered. ìwọ ni kórìí rẹ má gbà bọ̀dé. it is you that your head should not abhor evil. kórìí rẹ má ṣe kí ni. your head will not abhor evil. ó má gbà bọ̀dé o so àdúrà máa ń gbà. prayer do answer. tọ́ ọ bá lé sí. olúwa gbogbo àdúrà tí wọ́n bá gbà yìí o olúwa jẹ́ ọ gbà gbogbo àdúrà rẹ téèyàn bá gbà jẹ́ ọ gbà ni o máa sọ o. all the good prayer that you pray let it be answered. àwọn aládùúgbò di wa a wà lórí òkè kan ní ẹ ní bí ọdún márùn sí mẹ́wàá sàkókò. one one month five years ago. la kàn gbọ́ lágbájá ọmọ lágbájá. and they were calling the person's name. orúkọ rẹ la kọ yìí o. and we have written your name. bá a ṣe gbókùtà ilé ọ lórí kọ́ máa rí ọ. as you put this stone on you let you be getting tired. títí tó fi kú. till you will die. ìsinmi ò gbọdọ̀ bá ọ. and you must not have rest. orí òkè ni o. it's a mountain. àwọn aládùúgbò di wá o. those people with contrary prayer. ó sì máa ń gbà o. and you do answer. tó fi ń gbọ́ jésù ọ̀sọ́ jù mí báyìí lọ ó ní ẹni tó fẹ́ fi mí hàn ọ̀sán ká má bí ká sọ lọ́mọ lọ́rùn kó ṣe kíni o ẹ jọ sá júdásì ṣe kíni ó pokùnso àbí ó pokùnso nígbà tí ọkàn ti pétérù àánú lórí gbà ó ní ẹnìkan yóò wà tí ó sẹ́mi àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n mo gbàdúrà fún kéṣù má ṣe kí ni o. but I pray for him so that God will not kill you. àdúrà rẹ má gbà bọ̀dé. just pray that your health will not have evil. kò sí téèyàn ò lè fàdúrà ṣe. there is nothing you can do prayer with. a fún wa. it shall be well with you. ọlọ́run gbàdúrà ẹlẹ́ṣẹ̀ o. and God do answer the sinner's prayer. ọlọ́run gbàdúrà lódì o. and that one that is contrary prayer. ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run. but with God. àwọn tádùá òdì gbàlé lórí ọwọ́ wọn mọ́ kí mọ lọ́wọ́ wọn ò ṣe tó o bá dúró tọ́lọ́run gbogbo ń tán tàbá ṣe lé ọ lórí omi tá a bá dà sára ẹyin sọmọ ẹyin lára bó ṣe rí nìyẹn ṣébe ọyá màmá. yes sir ó ní dádì ẹ jọ̀wọ́ sà kí ló dé tí àwọn ìránṣẹ́ ọlọ́run sorry sir ó ní dádì please sir why is it that the ministers of God or the altar don't mostly stand up to praise God when the choristers are singing. Ó ní kí ló dé tí àwọn ìránṣẹ́ Ọlọ́run kì í dìde lórí tó ń jókòó lórí pẹpẹ tí wọn kì í dìde nígbà tí àwọn akọrin bá ń kọrin. Gbogbo èèyàn kọ́ nínú ẹ̀ dùn. It's not everybody that they are. Kókó bẹ̀ A dáa fún yín o. Yes sir. Ṣé ẹ rí téèyàn irú èmi ní ìsìn? Orin tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀rí tí Ọlágúnjú ń jó ẹ̀ múra díẹ̀. Oníyàn á ní mèsì díẹ̀. Ọlọ́run á ràn lọ́wọ́ díẹ̀. Torí ẹni tó kó èmi ẹ bàbá tèmi gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ bí bàbá bá ń jó ní ìsìn ọ ṣẹ̀ṣẹ̀ ń jó ní o. my father if he's just dancing now it's now. kẹwàá lẹ lọ kọrin lọ́dọ̀ mountain of fire ní. or maybe you go to mountain of fire to go and sing. ẹ jọ sàṣẹ yóò jó. will you dance. kìí ṣe gbogbo èèyàn ló láìkí orin. it's not everybody that like singing. bẹ́ẹ̀ ni ṣe gbàgbọ́ pé mo lè sọ pé eighty percent láìkí orin àwọn kan wà tí ò láìkí orin. some don't like it ntẹ́ ẹ bá fi gbọ́ tí mò ń jó ajẹ́pẹ́ mi mímọ́ lóní àárọ̀ yìí jó fún mi. the holy spirit said dance for me. mo lè dúpẹ́ o wákàtí mẹ́fà. I can give thanks for six hours. ṣùgbọ́n ijó. dancing. ẹ̀yin tẹ́ ẹ wá sí àjọ̀dún mi ní ọdún yìí abẹ́ ẹ̀kọ́ ṣe ẹ jó abẹ́ ẹ̀ jó ṣé mọ́mí jó àbí òjò sọlágúnjú wá bẹ́ẹ̀ òjò ń bò síta koko kí ni mo wá ṣe fún yín wọ́n gbàdúrà fún yín e-, gbogbo èèyàn kan ló máa láìkì ijó bí n bá ń jó bí ẹni gbogbo ayé ti rí fùrọ̀ mi ni bó ṣe rí nù bẹ́ẹ̀ sì ni orin ló gbé ọlọ́run jáde lórí ìtẹ́ láti dìde ṣùgbọ́n kálukú ló ní tiẹ̀. But we all have our own differences. tí wọ́n bá ṣe é ṣe tó bá jẹ́ bí mo ṣe ń bá a lọ mi ò pé màá lakọrin láéláé. the last thought is going to have choir wọ́n béèrè kwaya kwaya ní kí ló dé tó yẹ pé tá a bá kí ni ẹnìkan béèrè béèrè yẹn ní ìjẹjọ ni àbí kí ni ta ló lè rántí béèrè tán. dàdé ṣùgbọ́n pé kán fún wọn ní àkókò sí. pé kí a fún alákòókò àbí bẹ́ẹ̀ kọ́ olóhùn tá a fún yín gẹ ẹgbórí ọ̀fẹ́ rẹ̀ àbẹ́ ẹ̀gbá so bó ṣe rí nìyẹn so tẹ́rí tíjó bá ti pọ̀ ń ṣọ́ọ̀ṣì tó di pé à ń fìdí kàn di ìyá àjọ ń fìdí kàn di ọmọ àjọ ẹ̀yin lẹ lè mú ìjọ dùn ẹ̀yin lẹ sì lè fọ́ ìjọ ẹlòmíì bá bẹ̀rẹ̀ ẹjọ́ yóò bọ̀ síwájú pásítọ̀ ẹ̀rí di mi ẹ̀rí di mi ẹ̀rí di mi ẹ̀rí di mi ó máa ń sọ̀rọ̀ ọlọ́run di kíni di lẹ́nu ohun gbogbo ní ìwọ̀n tán bó ṣe rí ni ẹ bèrè mi ọjà. Um, I was in a program and the minister of God said is if one is being shot on ẹ dákẹ́ and the person didn't use herbal arrow medicine before praying the person will just die ohun tí ẹni yìí sọ ni pé òun wà nínú program kan ó ní ìránṣẹ́ ọlọ́run tó wà níbẹ̀ wá sọ pé tí wọ́n bá ta ènìyàn lọ́fà tí ẹni yóò wá lo oògùn ọfà kó tó di kó gbàdúrà pé irú ẹni bẹ́ẹ̀ á kú ó ní ṣé ní tòótọ́ ni. lọ ní jẹ́bẹ̀. that's a big lie. tó o bá kún fún ẹ̀mí ọlọ́run kò sí wàhálà àti rẹ́ni tí ètò ògùn jẹ tọkàn dí tí ò sì tí ò tí ò gun abẹ ìgbàgbọ́ ẹ bá ṣe le tó ni àwọn bàbá àgbà ni wọn ò gà bẹ́rẹ́ wọn ò lóògùn wọn sì pẹ́ kí n bo ní a ṣe ìgbàgbọ́ ẹ bá ṣe rí lórí ògùn ìgbàgbọ́ rẹ̀ bá lágbo láti má dẹ́sẹ̀ ìgbàgbọ́ rẹ̀ bá lágbo lọ́rùn lọ tọ́ọ̀ bá ti gbo ewé kọ́ mú déédéé kò pé ọmọ dọ́rùn so ṣùgbọ́n bọ̀ bá ti di pé incantation. but tó o bá bá ń pè gèdè. ah ó ti di míì o. it has turned to something else. kìnnìkanì kìnnìkanì ká wá kìnnìkanì lóní ká da kìnnìkanì. you start saying all sorts of ah, things. ah kò dáa. it's not good. o ti o ti derail o ti padà fọdún òrìṣà. and that means you have you have derailed from so, the road. so bó ṣe rí nìyẹn. that is the way it is. mo ti gba àdúrà títí pé nípa àdúrà ní ìdàgbàsókè ẹ̀mí ṣùgbọ́n síbẹ̀ náà ojú kan ni òun wà òun sì ti di àtúnbí láti ọjọ́ pípẹ́ wá kí ni kí ni nǹkan tí ó lè sọnì nínú ayé òun sà. ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap your hands for jesus. nàmbà wà tẹ́ni yẹn bá ti bọ́ lọ olóhùn ti dàtún bí. lọ worú àwẹ̀ wo lọ ń gbà. àgọ́ àlùkàjẹ́ mánà ọ̀fà ẹ̀yin tẹ́ bíbélì ìwé iṣẹ́ àwọn orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ó lẹ́yìn ó agbára nígbà tí. àwa when holy spirit come upon you. ẹlòmíì ègbẹ̀mí mímọ́ ń béèrè fagbárí agbára wo lọ́lọ́run ló tọ́ sí ọ. what manner of power does he want. iṣẹ́ tí information ni ẹ̀mí mímọ́ wà fún. and holy spirit is for information. information ni ó sọ fún ọ irú agbára báyìí ló tọ́ sí ọ. and that this is the kind of power that befits you. irú agbára báyìí ló tọ́ sí ọ. and this is the power that really befits you. so tí o bá sẹ́mi mímọ́ kò sí agbára. if there is no holy spirit there is no power. téèyàn bá sì fẹ́ wá gba ẹ̀mí mímọ́. if you want to receive holy spirit. ṣé n sòótọ́ ọ̀rọ̀ fún yín. should I tell you the truth. ọdún mẹ́ta three years. ni mo fi gba ni mo fi béèrè fún àwẹ̀ àtàdúrà. and that afraid man. alaago mẹ́ta mẹ́ta mẹ́ta. at three o'clock. mo ń jẹ ní saturday láàárọ̀. they will eat on saturdays in the morning. nítorí pé màá lọ sọ pákó lọ gbàárù. because he go to the. Uh, tí n bá sì lọ sọ pákó tí ìrìnsẹ́ yẹn ṣe màá lọ sí àtẹ̀lé ẹ̀yin tẹ́ ẹ jọ́ máa bàdàn ẹ ti dàgbà bíi mi ẹ mọ̀ ní tẹ́ ń pè látẹ̀lé. you know what they call àtẹ̀lé. ọ̀nbẹ̀lẹ́gbẹ̀ẹ́ bíi bíríìjì ńlá yẹn wọn èsè sí ńgbà náà àwọn tí wọn bá lo oko bíríksoke òní à ń pè ní àtẹlé tí yóò ọba work máa lọ bẹ́lu kọ̀ǹdọ́tọ̀ máa jẹ́ ìdí àárọ̀ fún ọdún mẹ́ta òní mo tó fèdè fọ̀ ọjọ́ mo fèdè fọ̀ ọjọ́ yẹn mo sọ tẹ́lẹ̀ ọjọ́ tí mo sọ tẹ́lẹ̀ ọjọ́ kejì mo túmọ̀ èdè bó ṣe rí nìyẹn ọ̀lẹ́ ni ó sọ pé òun rìn débì kan ọdún mẹ́ta gbáko three good years. ẹni wọ́n fẹ́ béèrè ẹ̀mí mímọ́ èṣù jókòó tó ń kálukú jura wọn lọ. and whoever want to ask for holy spirit the devil say. èmi kan dì sígbàjọ. more than kì í ṣe pé bóyá mo gbọ́ nùjọ́ ló ń gbà yẹn bàbá wà lórí ẹ lórí OGTV wọ́n wá béèrè béèrè pé bàbá a fẹ́ kún nínú ẹ̀mí. I want to be filled with the spirit. bó o la ṣe lè kún nínú ẹ̀mí. How can we be filled with the spirit? ah bàbá abiara ní èṣù lójókòó ti iṣẹ́ ọ̀rọ̀ ẹ̀mí mímọ́. Ah, that the devil sick with the work of Holy Spirit bàbá bẹ́yìn gan ṣe kún fẹ̀mí mọ́ la fẹ́ kún. daddy as you feel with holy spirit you want to be so. bàbá ní so o lè gba àwẹ̀ sixteen years. and daddy asked him if he could fast for sixteen years. how many years. how many years sixteen years. sixteen years sixteen years. lọ́lọ́run tó bú jáde inú ayé o. now God now came. bàbá ọba dáde eighteen years. dàjọ ọba dáde eighteen years. ẹlòmíì bá gbàwé oṣù mẹ́ta á ló sùn. and when some people fasted for three months they said they are tired of it. àwọn tó lè tira wọn bọnú àwẹ̀ ó gbà àwẹ̀ ńgbà míì à ń gba biribiri o lè rẹ́ mi mímọ́ gbà à ń gba white o lè iná ẹ̀mí mímọ́ lọ wà fún. it is only for fire of holy spirit. láì tí ìgbẹ̀mí mọ́ tó ń gba white kò ní ìtumọ̀. when you down receive holy spirit. gba àwẹ̀ aago mẹ́rin aago mẹ́ta aago mẹ́rin aago mẹ́ta gba bí forty days. go on it for forty days. gba bí ninety two days. fast for ninety two days. jẹ ntọ́ lágbára ní alẹ́. Uh, eat very good food in the night. tọ́ba dìde tọ́ lọ́sàn-án tó fẹ́ break jẹ ntọ́ lágbára. in the afternoon eat something good. tọ́ba dalẹ́ lọ́ọ́ mu limited tea. in the night eat drink limited tea sọmọ tí wọn ń pè bẹ́ẹ̀ ògógóró jésù nu tó bá dòru ó jí béèrè fẹ́mi mímọ́ wákàtí mẹ́ta ó lè dé stage ńgbà tó bá ẹ tọ́dún kan wọ́n máa gbóhùn wọ́n máa ríran má ti ìdákẹ́ ọ̀hún títọ́ ọba fèdè fọ ìgbà náà ló tó di ọmọ so bó ṣe rí nìyẹn àbí òye wa dáadáa oh, so yé wa báyẹn kèé ṣe lágbájá ìjọ mẹ́ta ló fi gbà yín rere. also persons. Eh, mo ní kí àwọn èèyàn gba àwẹ̀ ní ọjọ́ kan olúwa ló fẹ́ dẹ̀ ẹ̀mí mọ́ lù gbogbo òjò ẹ gba àwẹ̀ àtàdúrà láti àárọ̀ dago mẹ́sàn-án lẹ. from morning till nine. mùsùlùmí kan ṣoṣo lọ́gbàá o. only one muslim did it àwọn yòókù ni ah, bàbá yẹn ọfà àwẹ̀ pa wá ṣe ah, parí àwẹ̀. this man want to kill us we just finish one. tóní agbá àwẹ̀ látàárọ̀ dago mẹ́ta. we should fast from Monday to Friday. kátó àwa ṣọ́ọ̀ṣì. and then we will mùsùlùmí yẹn nìkan ṣoṣo. only that muslim. lọ gba mímọ́. that received the holy spirit. àga bẹ́ǹsì la fi ń jókòó gbà náà. and they were using benches. àga tí bọ̀ ìyẹn dáfẹ́ tó mẹ́rin. the benches that is. ẹni mọ̀ ń sọ ń bẹ lọ́gbọ́mọ̀ṣọ́ ti ń ràn bí oòrùn lọ́wọ́lọ́wọ́. the man I'm talking about is in Ògbómọ̀ṣọ́ now. ọmọ mùsùlùmí kan tó wà tọ́jọ́ ọmọ sanyo and there is another muslim from sanyo. ó ní aṣọ pé mẹ̀mí máa wà. he said they said the police. ọbọ orí platform wa báyìí. and he came into their platform. ń gbọ́ tẹ̀sùn bá ní lọ́wọ́ mi. this is my test bill. ẹ̀mí mi wá wọ gbọ́ wá wọnú mi. now à ń kúrọ́ fún aná ni. and that is how they tell lies. ń bolẹ̀ mi mímọ̀ wá kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ọjọ́ kẹrin ló tó lajú gbà kẹ́mi mímọ́ pé òun náà ti dìran sí ọlọ́run lónìí ẹ̀mí mímọ́ sí wa ṣùgbọ́n tá a dà là ń lé tọ́ bá dé mo lè fọ́ gbáyà fún ọ pé ntọ́ máa dà láyé wọn ò nídìí àti wá wòlíì kiri mọ́ ntọ́ dà kò síbi tó lè gbé láyé lọ́wọ́ kan ànáńgá sí ológun ṣùgbésí ò lè jẹ́ káwọn ọmọ ọlọ́run gbà á. níbọ̀dá yẹ wí nìsín ọdún mélòó ló fi gbà àwẹ̀ èmi fọdún mẹ́ta gbà àwẹ̀ kí iná ẹ̀mí mímọ́ tó dé gba mo sì gbẹ̀mí mú ní kí n béèrè fún wa ìrìbọmi ẹ̀mí mímọ́. and he asked for the baptism of holy spirit. gba mo gba ìrìbọmi ẹ̀mí mímọ́. and when he got the, the baptism of holy spirit. ó ní kí n sọ pé kí n wà nínú òun kí n kí òun kó sínú mi kó ń gbé mi mì. that he should dwell in him. kó máa tọwọ́ mi kó máa sọ̀rọ̀ sí mi. and then he will be talking to him. ó sì rí bẹ́ẹ̀. and it is so. so bó ṣe rí nìyẹn. that is the way it is ó mú bí ìgbà téèyàn bá mú iṣẹ́ sí ni. you are going to handle it seriously. ó lè má béèrè nǹkan kan mọ́ fúnra ẹ̀ ní ọmọ tó o bá ti bẹ̀rẹ̀ sí béèrè gbogbo tó o rò pé kò ṣeé ṣe á máa ṣe sí. ẹlòmíì tí o bímọ ní ìsìn iṣẹ́ ìránṣẹ́ ló dá dúró. and some people that their parents. tí o bá sì gbẹ̀mí mímọ kọ́ ọmọ bíi ti ń lọ láyé kò ní bímọ. without holy spirit and knowing where he is going you will not have a child. God is so hard. that is it. olúwa rán ìránṣẹ́ ọlọ́run kan sí àwọn ìjọ tó ń lọ pé kò sí ohun tó ń jẹ́ iṣẹ́ ìránṣẹ́ pé chọ́ọ̀chì ni kí wọ́n máa lọ bí irú mountain of fire ẹ jọ sàpilẹ̀ bá wa rí sí. Ah, kíló kíló mi kí ni a mi bẹ́ẹ̀ yẹn. okay that there is nothing like ministry they should be using church. Ah, kò ní túmọ̀ sí. ẹ jẹ́ kí n túkà sá olúwa rán ìránṣẹ́ ọlọ́run kan sí àwọn church tó ń lọ tó ń lo ministry pé kò sí ohun tó ń jẹ́ tó ń jẹ́ iṣẹ́ ìránṣẹ́. mo ti gbọ́ mo ti mọ tí màmá yẹn ń béèrè ẹni yẹn wà lórí afẹ́fẹ́ dìsìn. and the man is on earth now. èrè mi ń bọ̀ kankan láti san fún oníkálukú gẹ́gẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀. ṣe ẹ̀gbọ́n tí bàbá ń bi mí léèrè mi ọ̀rọ̀ tí ọmọ mùsùlùmí yẹn béèrè ni a tó tó pé abẹ tí gbogbo wa dúró lé lórí ẹ máa ṣe ìṣó keep on doing it. èrè mi ń bọ̀ kankan láti san fún oníkálukú gẹ́gẹ́ bí kíni ṣe ayé tá a wà yìí tọ́ ayé agbára ni. it is the world it is a powerful world. ẹ̀yin tẹ́ ẹ bá rí ìyanu ọlọ́ọ̀lọ́hún ò ṣe é lóore. and if you see the miracle of God God has not done you any good. ẹ̀yin ò ṣe é lóore. if you have if you build house God has not done you any good. ẹ̀yin tẹ́ ẹ ra lẹ̀mọ́lẹ̀ ọlọ́hún ò ṣe é lóore. ẹni ọlọ́hún ṣe lóore nínú gbàgbọ́ lẹni tó gbẹ̀mí mímọ́. whoever God has blessed is somebody that receive holy spirit. tọgbà náà ẹ̀mí mímọ́. that receive power fire of holy spirit. tọgbà agbára. and receive the power. ọ̀tá ò ní lè yíyàn lágbó dànù. and the enemy will not be able to pull you down it's not more than that ọ̀yà. when God interrupts someone's in his. ẹ̀jẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ yẹn ṣáàjì ọmọdé ni. that person speaking is a is a child in faith. táwọ̀ ọba ní ministry nísìn. if we don't have ministry now. a ní lè kọjá nàìjíríà. we will not be able to pass this By the grace of God, christ city of peace evangelical ministry òun la fi dá canada lẹ̀ òun la fi dá us lẹ̀ òun la fi dá london lẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ la fi lọ dá ghana lẹ̀ tá a Ghana ti mú dání àlè rẹ́dísítà ààbò mẹ́yìn. if we do not have it with us we can't register any other place. Sherry, rí eh, ọba bàbá adébóyè soro, ọba bàbá wẹ́nà soro, ọba bàbá kìnìún sọ̀rọ̀ ní ìsìn church church tá wà èké lọ́dà alẹ̀. what established this church. christ ti ní ṣùgbọ́n CAC ló ní nkẹ́ ẹ̀. but CAC owns it. bó ṣe rí nìyẹn o. that is the way it is. so outreach wà fún baba redemption ta ló ní redemption ẹ̀ dáhùn baba Adébóyè ló ní òun náà ni wọ́n sì fi mú ìrere yẹn lọ tó fi ń tẹ̀síwájú inú ẹ̀ ni rìdíìmù ti jáde. and out of it redeem redeem so, came out. ministry èmi ò rí àwọn ah, kan wà tọ́lọ́hùn ní jẹ́ wọ́n dá ṣọ́ọ̀ṣì sílẹ̀. and there are some people that will not establish any church. ministry ni Jésù dálẹ̀ church mélòó ni Jésù dálẹ̀. how many churches does. ẹ dáhùn church mélòó ni Jésù dálẹ̀ kó tó kú láyé. how many churches does he. ẹ dáhùn no answer. after ikú Jésù ìjọ tí ìjọ Pentecost ní kíni o la gbọ́ ọ̀rọ̀ ìjọ Ọlọ́run ọjọ́ ẹ ìjọ èèyàn ló wà kò sí ìjọ Ọlọ́run ẹ lọ ka Bíbélì from Genesis títí dé Revelation ẹ rí i pé ìjọ Pentecost nìkan lágbo ìjọ ènìyàn ìjọ Ọlọ́run látó gbọ́ ìjọ Ọlọ́run ìjọ ènìyàn lọ́wọ́ àná bíbélì ṣé o bó ṣe rí nìyẹn so ministry Jésù ni o èmi ọmọ obo ń òpó Olúwa kọ́ ló wí fún o ń òpó Ọlọ́run kọ́ lọ sọ o ṣùgbọ́n má gbẹ́rẹ́ sí ń gbà mí àwọn bàbá bàbá wa kan ti polówó kò sí nǹkan kan tí wọ́n ń pè ní kíní ẹ má lọ wo tẹlifíṣàn ní ìsìn bàbá bàbá ń bàbá ti ń jẹ́wọ́ pé ẹ má bínú o ìtara ni o. it is because of the zeal that he has for the word of God. Mm yóò fún ọ. shall be well ìbéèrè ọjà ẹ máa kàánṣó. when God interrupts uh, someone in, in his or her own ambition in life. mi gbọ́. when God interrupts someone in his or her own ambition in life nígbà tí ọlọ́run tó bá dàbí ẹni pé ó yọ sí ènìyàn nípa àwọn ìgbésẹ̀ tó fẹ́ gbé nípa ìrìn àjò ayé ẹ̀ hmm. ẹni yìí wá ń béèrè pé ṣé kí ẹni yẹn kó gbóhùn tí ọlọ́run ń sọ ni kó pa àbí kó pa gbogbo àwọn ambition tó níyẹn kó pa wọ́n tì. kó ambition tiẹ̀ kó pati eh, kó pati kó gbọ́tọ̀ lọ́hùn kó gbọ́tọ̀ lọ́hùn má wulẹ̀ gbọ́tọ̀ lọ́hùn don't answer God má ambition rẹ má tẹ̀sí go with your ambition yọ̀ọ̀nà yọ̀ọ̀nà pétépété sí ọ̀la I will chastise you àwọn mẹ́ńbẹ̀ láàrin wa nísìnyí wọ́n gbọ́ pé àniláyé èmi tí mo graduate màá wá máa ké kì í ṣe mi o èmi ọmọ ògidì olú oníkànga ọdún méje mo lò University. I spent seven years in the university. àmì mẹ́dúkẹ́ ni wọ́n máa fẹ́ yìnbọn ńláńlá. and you begin to speak all these big big grammar. ọ̀jẹ̀. you are going to suffer. ẹ bá ń sọ pé yóò jẹ pásápásá. you are going to suffer a lot ọlọ́run tó sọ fún mi pé òun á máa fìyàn sáàrin omi. the lord had told our that he put somebody in the midst of the sea and he will be tested. òun a máa fàánú yíyàn ká. and he can surround one with mercy. tóun ní jẹ́kọ́ra àánú gbà. and he will not receive mercy. ntọ́lọ any ambition ti ẹ gbé jùlẹ̀. whatever ambition that you have put in down. ntọ́lọ ni ọlọ ṣe lọ díjú sí. do what God has to do. tọ́ba ni ọkàn lu òkun kan lù. if he ask you to go into the sea do it. o rí pé ọ̀ padà já sókè. and you see that you see yourself. ìgbà tó rán jóná ń ṣẹ́. when he sent Jonah. ọ̀ràn lọ ineve. he sent him to Nineveh. ọgbà tasisi lọ. and he went to Tarsus. gbogbo àwọn tó bá jóná wọkọ̀ ni wọ́n all the people that entered the ship ọlọ́run ni ẹni tọ́lọ́ ẹni inú ẹni tí ọlọ́run ń bínú sí ọlọ́run ní jẹ́mi ọba dáńkà. whoever God is angry with we will never enter the same ship with him. kì í ṣe gbogbo wa la ní ìdí àdúrà yẹn. we don't need all need that prayer. ọkọ twenty twenty one. ah this is twenty twenty one ẹni tó ń bínú sí. whoever that you are angry with. tinú rí ọyọ sí. that you are not happy with God. èmi ìlú ní dànkankan papọ̀. we will never have any business together. lágbára ọlọ́run. by the power of God. bí ṣe rí inú ta ló tún ní ìbéèrè ọjà. tí ènìyàn bá ní àìsàn kan hmm. tí ó ti lo oògùn tí kò sì lò wọ́n tí sorry sir tí ènìyàn kan tí ènìyàn bá ní àìsàn kan tí ó ti lo oògùn tí kò sì lọ wọ́n wá ṣe àgbo fún àmọ́ kò ní ìsinmi lórí rẹ̀ ṣé Ọlọ́run ò bínú sí. <laughs> èmi ò gbé ọmọ làgbòṣẹ. I've already asked you not to use the local herbs. gbígbàgbọ́ rẹ̀ bá ṣe rí gbígbàgbọ́ rẹ̀ bá èmi làgbo. I I don't use the. Tí ìbá ṣe pé nǹkan kàrà ń gidá bí a kó oògùn fún mi ń bàbá ti mi kára mi bá ti fún yẹn wọn á lọ gbígbà bá lò tán máa ní ẹ bá oògùn yẹn wá kó yòókù padà tó sí. You will make the remaining of your drugs come and take it. Àwọn kan wà tí ò lo oògùn rárá rárá tí a sì ń leave. And there are some people that they don't use drugs at all and they are, they are still. Mi ò lòdì sí pé kọ́ ọmọ lò I am not against you using it ṣùgbọ́n tó bá ti di pọ̀ ń làgbo náà tó bá yá ọlọ́mọdé ọmọ sóògùn. but if you are using it I, I, pray you don't go into. ọ̀dàárọ̀ yẹn náà tó ọ. ẹ jọ̀wọ́ sà tí ọmọ ọlọ́run kan bá ń ka bíbélì lójoojúmọ́ mhm. ṣùgbọ́n tó sì ń gbàdúrà ní gbogbo òru mm. ṣùgbọ́n tó jẹ́ pé tó bá ti sùn lọ́sàn-án tàbí lóru àlá burúkú ni ó ń lójoojúmọ́ ṣé ọlọ́run ló ń fi ìran búburú hàn ni tàbí èṣù ẹ pàtẹ́wọ́ ńlá fọ́lọ́run ká má bàa sùn lọ ni ẹ pàtẹ́wọ́ dáadáa. clap your hand. báà mi jóòbù sọ pé ó ní o sì ń fi àlá àti ìran dẹ́rù bà mí abẹ́ẹ̀kọ́ ṣe eré yìí tẹ́ gòkè láyé. those that will be at the top. tí ẹ ní ìpètọ́ dáa gan-an and you have a sand calling. bẹ́ẹ̀ ṣe ń jábọ́ nù ṣòro kan máa wọ̀ mí. as you are falling from one bad problem you go into another. kì í ṣe pé o. it's not a cause. ọ wà àwọn aládùn àtẹ́jọ́ máa gbà lọ. and you have to look for a prayer warrior that you need to pray together. tọ́ba ti pẹ́mi rẹ̀ fẹ́ sinmi yóò tún gbéra mi hàn ọ́. and if you want to know that you want to go to prayer. bó o sì múra ìran yẹn tòótọ́ ni yóò ṣẹ. and if you are not careful that vision will come to pass. torí èsù dùn ọ ọlọ́run ń dùn ọ kẹ́nìkan jà mọ́ lọ. God and the, and devil dey struggle with you. àwọn what our father has in this world akọrin. I don't hate the choir at all. Ibi ọba ti ń kọrin màá bínú kò ń Wherever they are singing our father with anger will leave the place. Ẹni nà lánàá fẹ́ kú kò lè jó kò lè jó. And somebody that they are they are getting all the time. Ẹ lọ bèrè àwọn akọrin mi lákọ̀ọ́ tí n bá ti gbá máìkì mu láago mẹ́sàn-án lálẹ́. When he held the microphone from nine. Lọ́jọ́ Friday. On Friday. Ó daago márùn-ún àbọ̀. Until five thirty. So ogun ni. It's a battle ṣùgbọ́n lónìí tí n bá wá pé tẹ̀wárí tí mò ń ṣe báyìí. and if today ah, you see him dancing Ọlọ́mọ is God yóò dára fún wa. shall be well with us. so ẹ ẹ alakala mi láìkí kọlọ́nbọ̀ fílẹ̀ bẹ́ẹ̀. I want that evil dream to remain like that. ló ó ní dávidi ní kọ ọwọ́ mi ní ogun jíjà. and David said teach my hands out the war. láìsí ìṣòro àlè débi à lọ. without problem we cannot get to Talk. where we are going. mo sọ kí kan fún ìrànṣẹ́ ọlọ́run kan. àfúrà told the one minister of God. ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap your hands for Jesus. ẹ pa dáadáa. clap your hands for Jesus. ó ń béèrè ìbéèrè lọ́wọ́ mi ni o iṣẹ́ ìránṣẹ́ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ gbura. and the ministry you start. tẹ́ ẹ tètè rówó lò lọ́tún lọ́sì. and you are getting money left and right. ẹ̀mí iṣẹ́ ìránṣẹ́ yẹn ò lè gùn. and that ministry cannot last. ẹ tuntun gbọ́. Listen. ìránṣẹ́ bá dẹni tí ń ní owó. If a minister of God is rich. nígbà tí iṣẹ́ ìránṣẹ́ rí i kan. ministry just begin. tó ní ànító àtàníṣẹ́. And he has more than enough. ṣé ni wọ́n ní ó wá jókòó sórí àpáta ìfọ́jọ́ mẹ́sàn-án. And you ask him to come and sit on the ministry for nine days. kí ni ṣeun. He will what is wrong with him. Òun ò ní wàhálà. He doesn't have any problem. Bẹ́ẹ̀ sì wàhálà ń bẹ wájú ẹ̀. And he has problem ahead of him. ẹ lọ́ọ́ béèrè lọ́wọ́ bàbá Adébóyè. Bàbá Adébóyè nígbà tí òun ò rówó lọ skul tó wò ní kankan ó ní bàbá àwọn láwọn ewúrẹ́ kan àti gbogbo ẹ̀ ẹ̀yin tẹ́ bá ti gbọ́ ìtàn yẹn ó ní bàbá àwọn sọ pé òun ò lè tẹ ewúrẹ́ jọ́kìnní òun ò jẹun jọ́kejì òun ò jẹun jọ́kẹta òun ò jẹun jọ́kẹrin òun ò kí ni bàbá wọn lọ ṣe ó tẹ ewúrẹ́ yẹn kọ́mọ yẹn lè lọ léwu skul wo náà wà á which school. so tí ọba sí ṣòro èèyàn ò lè tẹ̀síwájú. if there is no program any problem man cannot progress. ẹ rí tẹ́rù àkúnṣọ́ọ̀ṣì yín dín mú. ah you will see your church full to drink. ẹ máa jó. you will be dancing. ìjọ ẹ bá prepare sermon tó dá lẹ́ni rérò. if the day you prepare good sermon you will not see. máa wàásù sága. just be preaching to ordinary bench. ọlọ́run dán wò ni. God is tempting you. kí mo lọ́lọ́run ṣe. what did I say God is doing? èyí ṣe bọ́lọ́ ń kú lọ́dọ̀ rẹ. not that ó lè jẹ́ kún lọ́ọ́ bà kún sọ́ọ̀sì ìjọ náà má bẹ̀rù. kí lọ fẹ́ sọ̀rọ̀ tó bá yá. where will you use to speak when the time comes. sọ ọlọ́run máa ti ń ṣe. God knows what he's doing. bó ṣe rí nìyẹn. that is the way it is. tó o bá ti ń lówó níbẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì yóò ní ìjọdún márùn-ún tó fi túká. that church will not last tọ́ba wá díẹ̀ when it comes a little ìyàn tó máa wá there will be famine tọ́ba àwọn èèyàn bá kún díẹ̀ ṣọ́ọ̀ṣì when people come to your church àtúnjoro and it will be ọkàn rẹ ò gbọdọ̀ sinmi it will be reduced your mind must not rest títí ó fi débi òkú ńlá till where you will get to the bọ́lọ̀ ṣe ṣe nù ọ̀ya. ẹ kú iṣẹ́ olúwa sà hmm. ìbéèrè mi ni wípé ṣé ẹni tí ó pe ara rẹ̀ ní pásítọ̀ àti ìránṣẹ́ ọlọ́run kò lọ chọ́ọ̀chì rí ṣùgbọ́n ìyàwó àti ọmọ nìkan ló máa ń lọ sí church arákùnrin yìí sì máa ń mu ọtí gin àti ọtí oríṣiríṣi ó sì máa ń jẹ obì ẹjọ́ ṣá irú ìgbésí ayé wo ni èyí àti pé arákùnrin yìí lè lọ sí ó lọ sí Jerusalem no arákùnrin yìí lè lọ sí ìjọ àti pé ṣé arákùnrin yìí lè lọ sí ìjọba ọ̀run. ẹ gbọ́ nọmba one ṣé pastor ni lóòótọ́. rárá o. ẹ dáhùn. is he a pastor. pásítọ̀ kọ́. he is never a pastor. pásítọ̀ kọ́. james f ní sùúrù o mẹ́ta ló lè ṣe fúnra rẹ̀. you can do three things for yourself. bọ́ bá wọ ìwọ náà lè lọ ránṣọ lọ́dọ̀ kérúbù kó o fi ẹyẹ sí báyìí. you too you can go and put on the sea and hands. lọ́wọ́ kí lọ kọ́ fẹ́ yẹ sí i tọ́ ọ bá ti ṣerun rẹ fódìdí oṣù mẹ́fà. if you don't touch your hair for six months. kí ni ó ṣe. it will become. A... Uh, kí ni péńpéjú máa ṣe. what will your Kole... eyelids be. kò le tó gbogbo oyún. it's not that hard. ọba wa fẹ́ ṣe dáa wà wá wá ìwo tó dáa. you look for a very good. so ti yẹ ọ o lè sọra rẹ di wòlíì. you can turn yourself to a prophet. o ẹ̀sà ṣé and pastor ní ṣe ike tá à ń tí ìbọrùn. is it the pastor that hey, the collar that they put on hey, your neck. tọ́ ọ bá dósòdì só ríra àbó lè ríra. if you get old show the wood to get old. tọ́ ọ bá rán fi kíní sí kó o fi kọ́là sí. when you make your own you are now pastor. you a pastor. bíbélì ni ẹ dán gbogbo ẹ̀mí wò. and the bible say we should try our spirit. kẹ́mọ̀ tí ṣe kíni. and you know the one that is true. èmi ọmọ tí eh, pásítọ̀ tí mo tí o n ò sí bíbélì ni ẹ má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ bóyá òní ọ̀kọ̀ọ̀kọ̀ dọ́rùn wọn mọ́ o. maybe we be first of all. ṣùgbọ́n uh, but the bible says we should judge not. ẹlẹ́ṣẹ̀ ni bó ṣe rí ni ọlọ́run ò pé tẹ́ tó sọ mí ọjẹ́. dear sir according to the question that, that woman embayeje asked that prophets of old are not afraid of death or fear of the people or king God sent them to. Are we saying today prophets are afraid pé ìbéèrè tí ìránṣẹ́bìnrin yẹn bá yé jẹ́ tó béèrè wípé àwọn ìránṣẹ́ ọlọ́run ìgbà ni pé wọn ò bẹ̀rù ikú ṣé àwọn ń sọ ní ìsìn ni pé àwọn ìránṣẹ́ ọlọ́run àkókò yìí ṣé wọ́n ń bẹ̀rù ikú ni. hello hi sir ẹ gbọ́ ṣe ń bẹ̀rù ikú ni. no. ee o. no sir. ṣe rí tí ọ ẹ fetí lẹ̀ ntí ọba rán ọmọ jẹ. what he has not sent you don't deliver it. bọ́ba rán ọ sáàrin kú ò lè kú. if he send you to the midst of death you cannot die. ṣùgbọ́n ntí ọba rán yàn lákòókò yìí. what he has not sent you this period. ìfarabalẹ̀ ni o. you just have to be patient. iṣẹ́ ọ̀nà tó ọba lọ jẹ́ tí ọba lọ jẹ tọ́lọ̀ lọ́rùn olú ọlẹ̀ ẹ̀wọ̀n ní rọrùn. if you deliver a message that God has not sent you you go to prison. yóò sì dára fún wa. it shall be well with us. ó yẹ pàmí. dájú ẹjọ sáà láwọn ìran àwọn ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ patama tí wọ́n bá rí wípé ẹnìkan bá fẹ́ ràn yàn lọ́wọ́ àwọn ìránṣẹ́ ọlọ́run yìí máa ń búlọ́ọ̀kù ibẹ̀ wọn ò ní jẹ́ kí ẹni yẹn ràn ràn yàn lọ́wọ́ rárá nípa ìbàjẹ́ ẹnu wọn dé dé wàásù fún gbogbo ènìyàn dádì kí ni a lè ṣe sí èyí. ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. clap your hands for Jesus part-time pastor tó ní kán kí wọ́n máa ràn ọ́ lọ́wọ́ wọ́n gan ìwọ náà gbàdúrà kọ́ máa ràn yàn lọ́wọ́. the part-time pastor that said they should not help you why don't you pray for me to help somebody. ṣe rí àwọn kan ti wà ní ìsìn. there are some people now. ọkùnrin kan máa ń pè mí. there is one man that used to call me. ìkan nílùú yìí ìkan ní Kwara. one in this town and one in Kwara. ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn sì fake pastor. fake pastor beggar pastor. àwọn tó pastor oníbàárà máa lọ́pọ̀ ní ìsìn wọ́n á pè mí wọ́n á pè bàbá adébóyè wọ́n á pè àwọn èèyàn káàkiri káàkiri ẹ o lè dàgbà. you can't grow. ọ bẹ́tà kó kó múra sí ọ̀rọ̀ ara rẹ. it is better you are so serious with your life. mi kú lẹ́ni ohun tí ọmọ tọrọ. remove me from person that will be begging. níbo lọ afúnni ń gbé. where does the hand of giver live. àwọn atọrọ ń kọ́. and the people begging. Ah, eh, bẹ́ẹ̀ nìkan bá sọ fún ọ bọ́yọ̀ wàásù bọ́yà ń fẹ́ ba ìjọ jẹ́ Maybe when you want to destroy the church and you want to embezzle church money. Kọ́mọ́ bá So that it will not short. That is why I use it as preaching. Òpè Even if you go to him, he will help you. But you have to do things moderately. That is the way it is. Why is it that pastors don't want to help their member? Oh. And he knows that the member is prayerful and a good Christian. And the pastors know what is going on through What uh, is going through? Okay. For member is asking of the way out from the pastor, but the pastor said he is the one that did this. Ẹ̀yin pastor náà ẹ máa gbowó onídìí. Ibi tẹ́ ẹ bá fowó onídìí ṣiṣẹ́ Please pastor should be getting money for the needy. ẹ eh, ẹ dákun ẹ máa gbà please take money for the needy. ibi ẹ bá fi ṣiṣẹ́ dé. to the extent that you work with that money. wọ́n torí pé yín àìní pọ̀ lórílẹ̀ báyìí. we have a lot of needy in this country. lọ́lọ́ kówó jọ fún wọn wàá padà jẹ̀bi. and if you give them church money you are going to be blamed at last. ẹ bá ní mowó ń bẹ̀ yín bọ̀ báyà wọn á ní wọ gan ló ń gbowó jẹ. and when you ask them to give them money they will say you are the one investing the money. o ní sọ pé wọ́kọ́ lọ́ọ̀ ná mọ́. they will not say that you are not the one spending it. tí wọ́n bá ti pé tí wọ́n bá béèrè lọ́wọ́ èmi títí mo ti há owó tèmi tán tí mo gba nídì tán màá sọ wípé ẹ wo àníṣe tá à ṣe lọ́wọ́. we have work that we are doing right now. èmi gangan ní jòkó ń gbà mí mọ̀ wá five hundred thousand. and even our father by sitting used to give up to five hundred thousand. gbogbo stage kan àwọn kan ní bàbá ẹ ẹ sọ̀rọ̀ ayé dahoro. and when it got to a stage some people say you make yourself desolate daddy. ẹ mọ iye mélòó lọ fẹ́ sí. uncountable. jésù gan sọ wípé wo jojúmọ́ lẹ ti ní àwọn aláìní lẹ́gbẹ̀ẹ́ yìí. and he you have the needy with you. òróró ti ń dà lé lórí fún ìsìnkú mi ni fi yókù lẹ do your best and leave the rest. ṣẹlẹ èyí tó fi èyí tó kù sílẹ̀. so bó ṣe rí nìyẹn ọba rọmọ Ọlọ́run tó ṣe dáadáa instead tó fi máa fún lówó oúnjẹ fún lówó tẹ ìdókòwò. give him money for business help him. kọ́ máa dókòwò tọ́ba sì yàyọ́ da fóònù náà. amen sir you make mention of fasting and praying for sixteen eighteen years before receiving the Holy Spirit, sir? Is it not possible to receive Holy Spirit even within a day fasting? A day fast, kódà o lè gbà láìsí fast o Even without fasting you can receive it. O lè gbà ṣùgbọ́n ogun ayé ń kálukú yàtọ̀ sí ara wọn. Wọ́n ti dí ẹlòmíì mọ́lẹ̀ nígbà wọ́n rì mọ́lẹ̀ tán ó ti lọ sọ́run mẹ́rin márùn-ún wọ́n wá sọ ìmísí àyà rẹ̀ wọ́n sọ di tó le kankankan ṣùgbọ́n àwọn tí wọ́n ń gba iná ẹ̀mí mímọ́ tí wọ́n ń pẹ́ ń bẹ̀ àwọn ni wọ́n dàgbà tí wọ́n di ńlá nù sí olúwa bó ṣe rí nù. ọ̀yá sir why is it that whenever they are praying for workers they won't pray for ushers ah. ẹ ṣẹ̀mí ẹ̀yin ọ̀sà o mo gbàdúrà fún yín o mi ò gbàdúrà ẹ̀yin ọ̀sà tẹ̀ ń gbọ́ mi dáwọ́ lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ mọ̀ pé bí bàbá ọlágúnjọ́ gbà fún dúrà fún yín ogun ọ̀run rẹ̀ ń gbàdúrà fún ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù ẹ ṣẹ̀ mí. you have not done anything. ṣe rí bí mo ti ẹ̀ ṣe díẹ̀ bá ń kí Ọlọ́run ẹ sì kí èmi náà títí mo fi kí mi ni pé mi ì sọ máa jọ rí i mi ì sọ máa. he has never been a church member. èmi ọ̀sọ́ sàárì. he has never been an usher. he has never been a choir. mi ì ṣe church wedding rí. he has never been a choir. usher. títún ní àwọn títún bẹ́ẹ̀ mi ì sá akọ mi ì ṣe Sunday school rí. he has never been a Sunday school. mò ń gbàgbọ́ he believed. kóṣù tó parí wọ́n dà mí lu àwọn akẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ Jésù mi ò mọ tí lọ́nù ìjọ. I don't he doesn't know what goes on in the church. lẹ́yìn kí n wá Sunday service. apart from coming to Sunday service. kí n lọ sí àárín àwọn ọ̀dọ́. or going to the midst of the youth. ìbá wọn ṣiṣẹ́ kankan ní he has never done anything with them in the church. nígbà mo tún gba sí Olúwa. and when he received the work of God. oúnjẹ mo tún gbọ́. it was cooking oúnjẹ baba ẹsikẹ́ abiyara mò ń gbọ́. that he has that he has abiyara has to be cooking. tí a bá lọ sí crusade mi ìbá wọn lọ. if they go to crusade he doesn't go there. èmi ni ń gbọ́ oúnjẹ fáwọn tó lọ crusade. he will be the one to cook for the people going Lẹ́yìn to crusade. lẹ́yìn pé kí n lọ sáwálé prayer. apart from going to awali prayer. màá ti bẹ̀ lọ ọjà lọ ra ń he will go from there to go and buy food. kíní kan lọ́lọ́run fi sí mi lọ́kàn. and there is one thing God put in his mind. oúnjẹ tí mò ń gbọ́ iyò ò ní já. and the food that he cook there will epo ò ní pọ̀. no much uh, oil. mi ì sì ní tọ́wò. and we never taste it. àwẹ̀ ni o. Oh, fasting all the time. Ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Clap your hands for Jesus ibi tó ń lọ ló ṣe pàtàkì. it is where you are going that is important. tí a bá tún níbi mo dúró sí láyé. and where if they ask me where I stand in my life. ìdí owó ni. there has always been with the money. wọ́n sì bà tèmi jẹ́ tán bẹ̀ díẹ̀ lò. and they almost destroy him there. ẹlòmíà nítorí pé jẹ́jọ́ dádì ọlágúnjú ni wọ́n fi sọ pé ká má kówó jẹ rárá. because of dádì ọlágúnjú story that is why he say we should do the same money. ohun it is what has happened to him. àwọn ọ̀gá márùn-ún mo ní lẹ́yìn. he has five buses behind him. wọ́n sì ní èmi nìkan ni bàbá mi and he is the most trusted by his father. wọ́n ní wọ̀ ni kọ́ ọmọ gbẹ̀dà is the one to be counted. bá butia. please give us our own. tọ́wọ̀ bá butia á pa ọ́ sílẹ̀. if you don't give us a part of it we kill you. òkú ìrojọ́. and the dead person will never come and complain. a sọ pé òsùn ò mọ́. and that you sleep you never wake up. tí n bá bá wọn bù. if he ask them to fit. èló wo fún mi. how much will they give me. ìyàbá ti gbé dénú ilé màá kọ́ bàpò when they took him when they bring it home. ohun tí mo rí ni pé tí n bá ti dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá ti sọ pé mo máa jáyé mi lọ mo máa jáyé mi lọ mo ti ní jésù ní bàbá o mo ti ní jésù ní ọ̀rẹ́ o mo ti ní jésù ní bàbá o mo ti ní jésù ní ọ̀rẹ́ o mo máa jáyé mi lọ mo máa jáyé mi lọ mo máa jáyé ọba mo máa jáyé mi lọ iná ẹ̀mí mi máa ru àwọn màmá màmá máa tàkìtì àwọn bàbá bàbá máa tàkìtì táìmù tí mò ń jí owó àfi láwù and the time that they mi ò rí àmì mi mọ́. and then the time they started doing it. olúwa kí ló dé. you no get the sign God God has happened. mi mi ṣèṣekúṣe o. I didn't fornicate I didn't do anything stupid. ọlọ́run ló ti gbé owó májẹ̀mú. instead you have taken the money of God wo àwọn ọ̀gá rẹ tó rán ọ. look at your boss. wo ìpè wọn bó ṣe ga. look at their money. wọ́n ti tà fún bàbá rẹ. and they sold it to you. wo ìpè eléyìí wọ́n ti tà fún bàbá rẹ. ìwọ náà fẹ́ tà you too you want to sell your own right now látọjọ́ yẹn títí dé inú ìjọ yìí even till this church ẹ lè rí kí wọn kawó kí n pé ẹ bá mú iye báyìí wá. and you know you know say the kind money and say bring some. so ẹni bá kìlọ̀ fún mo ní ìrírí ẹ̀ ni one you are saying you are. kò sẹ́ni lè jí wò tó lè dìde láyé. there is nobody that can see church money and grow. bí èèyàn bá fi tọ́ ọmọ lọ wú àwọn ọmọ tó ọba yìí tọ́. if you use it to train your children go and look at the children. àbàbọ̀ ah, ọlágúnjú bó ilẹ̀ tí a ń ṣe. Daddy, how do you do it? Owó is the money being given to him by the people. That one is being contented with it. If you take a side. yóò He will hate. That's all. Bàánà ni a lówó òjọ ẹ̀ẹ̀kan táwọn ọmọ mi tí mo sì nílé mo wà Canada tí a lọ yá tí a lọ yá owó nù jọ tí a fojú What I did, he dealt with them owó onírú owó aláta owó tí àwọn ìwìn ìjọ ìwìn ìwìn inú lẹ̀ ìwìn gbogbo ẹ̀ dájọ́ tọ́ba ti wà àárín owó gidi ó ti di kankan náà. so àwa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kí ni bàbá débẹ̀ kí ni question yẹn ẹ rántí ẹ. wọn kì í sábà gbàdúrà fáwọn ọ̀sán. ọ̀la ìkẹyìn ọ̀sà o ẹ̀ ṣẹ̀mí o ẹ kówó jẹ o ènìyàn gidi ni yín o tí ìbá wa níran yín ogun ọ̀run mi ṣe kí o. and if you don't remember you seven years six remember Oya. you. ẹ jọ sà mm. ẹni tí ó ní ìpè tí kò lálàá rí nǹkan kan tí àwọn ìránṣẹ́ ọlọ́run dẹ̀ sọ fún pé ó ní ìpè òun ò dẹ̀ rí nǹkan kan. ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta láàfin tó gbé òdodo múlẹ̀ tí wọ́n bá ti ń kígbe fún ọ lọ kórí bọ́. if they ask you to go please go. ọlọ́run á sì fọ̀nà hàn ọ́. and God will show you the way. ẹ já lọ bùnmí ṣé ọrẹ tí a kọ ṣé ọrẹ tí a kọ́kọ́ gbà ní ọjọ́ ọdún ni àkóso àbí owó oṣù àkọ́kọ́. bó bá jẹ́ owó aṣọ àkọ́kọ́ déédéé bọ́yọ́ ọrẹ àkọ́kọ́ déédéé ni àkóso sóńtọ́ ọba kọ́kọ́ rí ní àkọ́kọ́ ní àárọ̀ january lọ́ọ́ fi ṣe àkóso. dádì ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí a ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run pé kí a sátọ̀ jésù wá wípé ọlọ́run nìkan ló ń gbani ọlọ́run nìkan ló gbani là láì ṣùgbọ́n dádì àwọn tí wọ́n pe ira wọn ní ìránṣẹ́ ọlọ́run àwọn gan ló máa ń fi ìwàásù ìwàásù ènìyàn àgàgà tí ó bá rí fún wọn I don't know àgàgà tí ó bá rí fún wọn àbí ó ní ìṣòro ó dẹ̀ ní ní nǹkan fún wọn wọ́n ṣe bí ẹni pé wọ́n mọ̀ rí ẹ sà kí ni ká ṣe ìbéèrè yìí ò yé wa o ẹni ó ní ìbéèrè o lè tún o tàbí kọ́ wa tún kà fún wa. you can write it because I don't understand the question at all. ṣé ẹni tọkọ wà ń tòṣì. is the owner of this question around please let him come forward. kò sí àwọn kan ti ń sùn lọ á parí láìpẹ́. there are some people and that is the end of it sir this is the last one. ẹ ṣe so ẹni tó ní ìbéèrè yẹn i'm understand you understand so your question. But if you are here, stand up, come and read it out yourself. wọ́n ló ti jáde lọ. he has gone out. tó ṣe náà tó. enough of what he has done. lágbára ọlọ́run á tètè kú òun bíi nísìn. by the power of God we are going to leave this place now. Eh, yóò dára fún wa. it shall be well with us. ṣé ẹ̀yin tẹ́ láìkì ìpàdé ẹ̀ pàtẹ́wọ́ ńlá fún jésù. those of you that will love this program clap your hands to Jesus. á dára fún wa. it shall be well with us ṣe rí pé challenges ti ń wà báyìí. you could say we are having challenges now. tí ọba ṣe é ṣe fún baptist tí ń fèdè fọ̀lẹ́ lórí. if it is possible for a baptist church speaking in tongues. ṣe ti rí i pé ibi tá a fi gospel sí o ti ń kọjá bẹ́ẹ̀ àti ro mẹ́sẹ̀ kó le ọ̀nà jìn ọlẹ́ni iwájú yọ padà di kínú ẹni ẹ̀sìn yọ padà di ẹ̀dákun ẹ lọ ẹ àwọn baptist church ti ń gbiná jẹ kérúbù wọn ti ń gbiná jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. and so on and so forth èmi lè ẹ̀yin wo lẹ fẹ́ bọ́ lọ́wọ́ ogun ayé pátápátá. how many of you want to be delivered from the battle of this world completely. báà mi ò fi ogun mọ́. Daddy, I don't want problem mo anymore. mo fẹ́ máa ràn bí oorun. I want to be expanded like sun. mo béèrè kọ́lọ́ ń lu ọ̀tá pamọ́. don't ask your enemy to be to to don't ask God to Mama kill your enemy. màmá kan bẹ tọ́wọ́ tiretire lábẹ́ ẹsẹ̀ ìránṣẹ́ kí ni ń jẹ́ ikú. that is the enemy of death. bọ́ ọba ti ń ṣẹ́gun àwọn ọ̀tá kan àwọn mìíràn tó ń dìde. when you are overcoming one enemy another one will rise up. ẹ lọ béèrè fún ẹ̀mí mímọ́ ẹ̀kúnrẹ́rẹ́. I ask for the fullness of Holy Spirit. Ẹ lọ béèrè fẹ́ kúnrẹ́rẹ́ ẹ̀mí mímọ́. Ask for the fullness of Holy Spirit. Tẹ́ ẹ bá ti béèrè ẹ̀mí mímọ́ agbára tí ó tọ̀ sí yan Ọlọ́run sọ. And the power that really belongs to you God will tell you. Ọlọ́run a máa pa àyàn tó o bá kún fún ẹ̀mí mímọ́. God will heal one if one is filled with Holy Spirit. Ọlọ́run àwọn ọ̀tá tọ́lọ́run ó gé lórí lọ́pọ̀ jù. And your enemy that God is going to be gbàdúrà dé ọ̀dọ̀ wọn. And you the time. Ìgbà náà ni ọ̀rọ̀ Ọlọ́run wà tó ṣẹ wípé tí o bá rìn láàrin àfonífojì ojú ìwọ kì yóò bẹ̀rù ibì tó o bá ti gbẹ̀mí mímọ́ gbàgbé tó tó ọ̀fẹ́ jẹ́ àìmọye tẹ́ ẹ bá fẹ́ mọ bí ọmọ ológo pọ̀ sí lónìí wọ́n bẹ ń gáràjì wọ́n sàárè wọn bẹ ń bojì. their graveyard in the graveyard. àwọn tó lógo jù lè sùn pa. the glorious one are the ones that the devils are claiming àwọn tó lógo jù ní ayé ọmọ tẹ bá rí tí ń ṣe dọ̀lìdọ̀lì inú ilé àwọn ọmọ ológo ni inú oyún yẹn ti gbógun ti Jésù ọjọ́ bí rẹ̀ Jésù ti kò sí wàhálà Jésù wa lè máa jìyà káwa máa sá tí wọ́n bá nígbà wo ló ní jagun mọ́ àwọn ó sòótọ́ fún ọ ìgbà tó o bá tẹ̀sẹ̀ dìde lọ bẹ̀rẹ̀ ogun it is when you are rising up that ìgbà torúkọ rẹ bá ń jáde ló bẹ̀rù. when your day is coming out to be facing battle. láàrin àwọn akọrin àmì àkọ́kọ́. among the first Corinthians. orí òkè ni a wá. they came to this mountain. tán àbí márùn-ún bí mẹ́fà tí wọ́n kóra wọn wá. about six of them came. tí wọ́n wá gbàdúrà kí jíò wọn kú tí í ṣe èmi yìí. and they pray against their jíò to die. ibẹ̀ ni wọ́n ti rura wọn wá o. and that is where the problem is. nígbà sàpànà dàlù wọn. and when small pox come over, there. tí ọlọ́run tọ́lọ́ ń sàárà wá. God God sent thunder to them. Ó ò ní rógun yẹn irọ́ ni o. That you will not see battle forget about it. Àwọn ogun tá ìmọye. And then uncountable battle. Mo ti rẹ́ni ọ̀fẹ́ náà ẹ sọ pé bàbá mo ti ro kúrò yín. And you have seen somebody who said I've been thinking concerning death towards you. Mo ti rẹ́ni mo ṣe láàánú jù tó tún ní ẹ̀dá pẹ̀lú. I have seen somebody who have been a benefactor. Bàbá Ọlágúnjú ẹ̀bùn mú kó lẹ̀. He said they should eradicate him àjùmọ̀kọ́ ọ̀kan tàánú ẹni ọlọ́run bá rán sí ni ní ṣe ni lóore ìwọ tó o bá fẹ́ bọ́ lọ́wọ́ ogun èyí tẹ́ ẹ ti kún fún ẹ̀mí mọ́ bẹ́ẹ̀ bá ti ń lò náà ni ẹ lọ mọ́ Jésù wọnú mi iná o bàbá àgbà iná o tí ò lánú agbára tí ò lánú ẹ̀mí o tí ò lánú agbára o tí sàṣẹ bó ni ọmọ bè bá ọba jí lóru ni ọmọ bè. even if you wake up in the night ask for it. ohun tó o fi lè wájọbọ tí wọn bá ní ẹ máa wájọbọ ọlọ́run. when they ask you to seek the kingdom of God. ilé mélòó lọ kọ̀ tó fi lọ kan ọlọ́run lọ́rùn. how many villages were ẹ̀mí rẹ wọ́n ní kó béèrè fún. and then they ask you to ask for the spirit. Jésù wípé ta lẹ̀ ń wá. whom are you looking for. kí ló tẹ̀yìn wọn yọ. what came out of it. ẹ̀dá ni wọ́n ṣubú. they all fell down. tí a bá fẹ́ ti sí èṣù sí ògèdè àṣeparẹ́ mọ́ wọn lọ́wọ́ agbára yẹn bá dé gbogbo èrò ọ̀tọ́ máa da sán lórí ẹ. and when the power comes all the plan of the devil will come back. wọ́n á gbàdúrà ibi kò ní ràn ọ́. and they will pray even prayer it will harm you. wọ́n á gbìmọ̀ ibi kò ní jọ. they have even plan it will come to pass. ohun tó o need ni agbára ọlọ́run. what you need is the power of God tọ́ ọ bá sì fẹ́ béèrè agbára ọlọ́run. when you want to ask for the power of God. bí bàbá babájídé ṣe kó wa nineteen eighty six. as daddy babájídé taught them in nineteen eighty six. òun làdúrà tó ṣòro jù láyé. and it is the most difficult prayer. òun làdúrà tẹ̀sù ọ̀fẹ́ ọlọ́bẹ̀ rárá. and that is the prayer that the devil doesn't want you to pray. torọ́ mọ̀ pé ti gbẹ̀mí ọlọ́run. because he knows as soon as he sees the power. àwọn áńgẹ́lì ó yí ọ̀ka. the angels will surround you. bíbélì wípé. bible says. gẹ́rẹ́ tí jésù jáde nínú omi. as soon as jesus came out of the water. bíbélì wípé ẹ̀mí ọlọ́run ṣe kíni o. and the spirit of God. adarí ẹ̀ sínú kíni. and he was being directed so, with this rẹ̀ lẹ́yìn ìgbà tó borí ìdánwò kí ni aláwọn áńgẹ́lì ń ṣe tọ́ ọ bá fẹ́ káwọn áńgẹ́lì máa ṣèrànṣẹ́ fún ọ ìjọmọ àjọ ni ọ ni o ìjẹ́ ọmọ àjọ ni ọ ni ìjẹ́ ìránṣẹ́ ọlọ́run ni ọ ni ọ̀fẹ́ dààmú kọ́ máa mú gbogbo pa ọlọ́run kọ́ pa ọ̀tá àgbà nù jọ máa gbà nù jọ tọ́ ọ bá ti gbà sọ́ọ̀ṣì rí o ni torí ẹ̀mí èṣù ló kúnnà díẹ̀ díẹ̀ lọ́mọ mú wọn wọnú agbára yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò sì dára fún yín lọ béèrè fún agbára ẹ̀mí mi orí òkè lọ wà yìí táìmù tí wọn ò bá láago pé combine wà lábẹ́ ẹ̀bí be under the tree. ní àṣẹ kọ́ wa ni pé. the way we have been taught. ká da yè èpè sórí. that they should put the. má da yè èpè orí bí yìí o ò ní dáràn o don't put your on your head. wọ́n tún ní ká lọ ra tasan kò sí mọ́ ah, to kan sì lọ wà kini kini yẹn ojú kékeré báyìí lọ so sì wà dì sí. the way still have it in the market. ọ wà lẹ́kọ̀ọ́ ìjọ ọba àríkọ bá ń ra wa. please today you see it. ejù kékeré báyìí lọ. it's so small. babajide wípé. that babajide said. ẹni ọmọ mi. my children. ọ̀pọ̀ èèyàn la pè. many are called. díẹ̀ láàrin. few are chosen ká gba òru mọ́ lọ́wọ́. and we should take the night from God. pé ńgbà tẹ ẹ bá fẹ́ á dàbí ẹni pẹ́ sí àtàpá yín ọyọ dà. as it is be as if your hand is level. onígbà náà lẹ ń wọnú agbára. it is then that you are going into the power. ẹ ti wá mú tàsán yẹn dání. and you have the tàsán with you. ó ní tọ́ba tọ́ba fi bọ ojú ó ní ó lè mọ ó lè mọ jẹ́ ọ ṣiṣẹ́. and if you rub it on your face. ra uh, uh, now o oh, rub it. ti bọ private part yẹn. put it in your private part. kò fi rò ó. use it to rub it. bọ́ bá ṣe one thousand máa pé yéé. and oh shout it Jesus. kọ́ máa sálọ sábọ̀ yéé. Jesus. ó ní nígbà tí ọba ẹ tó wákàtí mẹ́ta. three hours. ó ní ó kéré òun tó bá kéré ní wákàtí mẹ́ta. and àsùn ah, tí ń ṣe ní ìsìn o. we not talking about the one you are doing right now. ohun tó o bá tún wá láìkì yẹn. if you don't like that one. tó o fẹ́ yẹn kí ni a tó sọ fún àná o. ata ìjọsìn. pẹpẹ. ta lọ́dà mà ata àjọsìn. who knows the original pepper. ee o ẹ mọ̀ you know it. tíntín báyìí ni o. very tiny pepper like this. sọ́sì kùmọ̀ láyé. you are doing that. tíntín báyìí. bẹ́ẹ̀ ni ó kọjá. bàbá ni ó yẹ ká sá They need to try it. Ẹ̀yin wo lẹ̀ ní sẹ́rú nú gbàgbọ́ mọ́? Many of you will not àbáyọ nìyẹn. That is the way out. Ké agbára yìí ṣe ń téèyàn gbà ní rọrùn. And the power is not you are going to take easily. Kò ṣe é gbà rọrùn. You cannot take it easily. Ìwọ àtẹ̀sùn máa wọ̀jà kalẹ̀ tó bá dé stage kan. Wàá rí èṣù lójúkorojú báyìí. You will see devil face to face àwọn àjọ tá ń dálẹ̀ lónìí kì í ṣe jọ o society ni o àwọn ọmọ yín mi àfẹ́dẹ̀ fọ́ ẹ ti mà pé wọ́n kọ́ ni malabababalatababababatababa wọ́n kọ́ ni tọ́ba jẹ́ tọ́lọ́n tọ́ba sọ̀rọ̀ báyìí ara àwọn èèyàn á gbígiri ẹ wo bàbá yẹn bó ṣe fèdè fọ ta ni ẹ rí i pé gbogbo ara àwọn èèyàn ṣe kíni ọ̀yà gáwù. and everybody were o jẹ́ ń pè ní ẹ̀mí mímọ́. that is what we call holy spirit. téèyàn bá fẹ́ kún fún un má gbààwẹ̀ gbọ́ọ̀rọ̀ gbààwẹ̀ aago mẹ́ta mẹ́ta mẹ́ta má gba wáìtì tó bá wá gbà tán fún rẹ̀ ni ó máa sọ àwẹ̀ tó kàn ní irú agbára báyìí ìgbà tó dé lónìí ń béèrè fún agbára tí sọgbó dìbò tí sàkìtàn dẹjà agbára àgbélépọ̀ta ọdún tó ní fìgbà ìṣe kékeré agbára tí yanjú ọ̀rọ̀ láì ṣe pé lẹ́yìn àìdá ìlú nígbò tó pẹ́ ló ní lọ béèrè fún kí ló agbára tó tún ní béèrè ọ̀pọ̀ bẹ́ẹ̀ lọ títí agbára tọrọ kì í dùn dénú ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tí mò ń béèrè yẹn. if you know that time that our father was demanding for that. agbára tọrọ ìdùn ìgbọ́rí láyé tọrọ ìdùn dénú egungun lọ́bìnrin ọmọ mi lọ́bìnrin fagbára tọrọ kì í dùn dé mi. a máa sọ ìpele tọkàn ìpele tọkàn. agbára ńlá ohun tó ń sì ní kí n máa gbà nísìnyí agbára tó tó gbé iṣẹ́ ìránṣẹ́ yìí agbára òkìkí òkìkí a máa pààyàn ee lágbájá lọ́tún lágbájá lọ́sì lágbájá ṣé gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ṣé gbogbo wọn nínú wọn ó dùn. ee o lọ́lọ́kìkí mi fi ń kú tú ẹ. and that is why some famous people just die. so ẹ lọ béèrè ẹgbó ntí ọ̀sẹ̀ yìí délẹ̀ ntí òbí tó ọba tó lè bá lọ lọ́sẹ̀ àyè tó wà níbi tó tún lè sá lọ́nà abẹ́ tó tún lọ sóra rẹ̀ má bẹ́ẹ̀ and then you tie yourself there and be praying. àwa tí bàbá bá sọ̀rọ̀ ńgbà náà a tó two hundred and sixty. and the people be the that, that, baba was talking to them about two fifty. two hundred and sixty. two hundred and sixty àwa ìránṣẹ́ ọlọ́run tá a wà lábẹ́ training gbà náà. and the minister of God under training then. ẹ sà bàbá mọ́ mi tá a bá rí àwa tá a yìí bóyá lajú ten lọ báyìí o ẹlòmíì ti padà sí aláwo rẹ ẹlòmíì ti padà di àgbẹ̀ ẹlòmíì tiẹ̀ ti kú àwọn èèwọ̀ tí bàbá sọ ó ní kẹ́nìkan bá sọ fún ọ pé orobin olóbin ọ̀rọ̀kùn ẹlọ́kùn ọ̀gbá ọlẹ́mìí oh, ọlọ́ni bàbá Babájídé sọ fún wa pé orówó ògbé ẹ̀mí ọlọ́ni ẹ wò tí ìbá sẹ̀mí ọlọ́run màá ń tẹ̀ ń gbádùn lónìí màá ti jù ú lẹ̀ sínú mọ́ wa. ẹ̀yin wo lẹ fẹ́ ta ògo yín. how many of you don't want to sell your glory. kò ẹ rí i pé ńgbà jésù sọ̀rọ̀ débì kan àwọn ọmọ ẹ̀yìn ní à ah, eléyìí ti le jù abẹ́ ẹ̀kọ́ jésù ní ènìyàn lélẹ́yìí ṣòro fún ṣùgbọ́n fún ọlọ́run tó ọ̀bá lẹ́mìí yẹn ò lè ẹ̀yin ò lè dúró má sì bá wọn sínú pé ẹ ẹ má dán lóhùn kò sí láftọ̀ mọ́ ẹ má dán lóhùn irọ́ ni ń pa irọ́ ni ń pa ìbọn Jésù kọ ìbọn bíbọ̀ Jésù ti súnmọ́ kìí sì ṣe gbogbo èèyàn ni ó lọ kìí ṣe gbogbo èèyàn ni ó lọ èèyàn díẹ̀ ni. just few àwọn tí ọba jẹ ńláwọ sánmà tá a jọ jẹ ńláwọ sánmà sọwọ rẹ báyìí lọ bèrè fẹ mímí mọ a fìyẹ́fò bíi dì omi ò fún ohun ọ̀run gbà tí àwọn áńgẹ́lì bá fọ̀n lọ́run ló fi gbọ́ tọ́ ọ bá ti gbọ́ ìpè àwọn olúwa ẹ lọ́nu. that means you are gone àìsàn àti wàhálà ní láwọn èèyàn kiri báyìí. and it is sickness and trouble that is chasing people about. tí wọ́n bá fèsì asòdìsíkìsì èèyàn mélòó tí wọ́n á di ọwọ́ èèyàn so o ti ṣe tán àti gbà mí six six. are you ready to take six six six. wọ́n á máa finá tẹ́ èèyàn. and they will use fire on you. ìgbà náà ni iye ìwọ́ wà tó sí. and it is then that. mi ò fi ọyọ sí ntọ́lọ́ ń bá ṣe fún ọ. I don't want you to rejoice on what God has done for you. yọtọ̀ ọba gbẹ ẹ̀mí mímọ́ kò sì kíá rejoice when you receive the Holy Spirit. o ti gbogbo eléyìí pápátá is a valuable for fire gbogbo whatever you see now is just ohun èlò fún ìparun. every for fire. ohun èlò fún ìparun ni. n tó wúlò fún la jọ ń fi ṣe yìí. and what is using for us is what we are using it for. tọ́ ọ̀run àtayé bá bẹ̀rẹ̀ ti wàhálà. and when heaven and started their problem. gbogbo èlò jóná lú. everything will be consumed. kí ni òtinú lẹ̀ wá láyé. what has it not come out of the ground. báànù ibo wọn ti wá. the roof where does it come from. irin ibo wọn ti wá. the iron from where. kíní ta alẹ̀ tó pupa yìí kí ibo wọn ti wá. this rock from where. èèyàn gangan kọ́. even man himself. yóò erùpẹ̀ ni wá. we are all dust. but bó o ní bó o ló ṣe bọ́lọ̀ ń jọba. how are you going to reign with God? ẹ̀mí ọlọ́run inú rẹ ò ṣe ní padà rọrùn àpáàdì. and the spirit of God in you will not send you to hell fire. sẹ́ẹ̀rí gbogbo téèyàn bá dà láyé láì dààmú gbẹ̀mí mímọ́. whatever you want to be in this world without being strong without struggling. mo dúpẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tí ń kanṣẹ́ ìránṣẹ́ lọ́dọọdún láyé wọn ń change. as some ministers are joining this ministry every year their life change for better. kò pé mi ṣùgbọ́n pé ọlọ́run. but it doesn't pay me but praise God. mo sì dúpẹ́ pé ayé mi náà lójú ọdún tí wọ́n bá wá bá mi ayé tèmi náà fò sókè. he has to meet me and God continue to elevate me. àìmọye àwọn temptation táwa là kọjá báyìí. a lot of temptation that they pass through. láwọn tó lówó tó lówó tó lówó. people that are rich. ẹlòmíràn ni kí lẹ fẹ́ tẹ̀wọ̀n lè ṣe fún yín. what is it that you want that they cannot Ṣùgbọ́n do for you. ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run. but with God. àwọn olówó mi àbínú lọ church. and some rich people they will get angry and leave àwọn mi ò wọn á fẹ́ oversee ayé mi. and then some rich people want to oversee his life. àwọn tí méjì ẹ̀rù pé mo gọ̀. and some people thought he made this ah, thing for you. ẹni ó le bí mi ò sí. as somebody that is as sad as somebody as well as him. mo lè mú ọ dé títí tẹ́ ẹ mú mi tó wẹ̀ tó ṣe gbogbo ẹ̀. and ṣe ń tó lòdì wàá mọ̀ pé ó lágbára. and do something contrary and then you know your father is tough. béèyàn following you mi ní sọ fún bá ti sọ tọrọ fún tó gbọ́ bó bá ń ṣe tó bó ṣe bá tiẹ̀ lọ mọ́ bá tiẹ̀ lọ tó o bá padà ṣubú n ó fi ọ wàásù lójú ààrẹ kò tó fẹ́ ṣe a fún.